pamọ́ sínú ilé rẹ̀ lásánlásán ni wọ́n fẹ́ fi adúrú ìjìyà ń jẹ. ọ̀rọ̀ gbé òrìṣà ló pè ní lásánlásán lásán láti ìgbà àwáṣẹ náà ti ṣòfin pẹ́nikẹ́ni tán bá bá ìgbé òrìṣà nínú ilé rẹ̀ wọ́n fi ìjìyà tó tọ́ wọ́n á fi jẹ́rú onítọ̀hún. àmọ́ ìyá mi. ẹ rọra o ẹ káàbọ̀ o. nígbà tó ṣe pé kò ṣerú ẹ̀ṣẹ̀ ìtẹ́lẹ̀ rí ó yẹ kó lè fi eléyìí fà létí. fà létí èrò tí ẹnu kì í ṣèrò aráàlú ojúlóge ló dáràn kó mọ lọ ràn. kó mọ ràn. kó mọ ràn. Ah, ẹnu rẹ̀ ń ṣe mí o. Ah, òfin ló wá ní o. ìlú tí ò sófin ẹ̀sùn sí bẹ́ẹ̀ òfin ni òpómúléró tó gbé ìlú olóyin wa yìí dó lábẹ́ òfin nílùú àti àwa yìí wà bákan náà sì ni òfin ni òrùlé tó bàjá lùwà ìmọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ kí ìlú ọ dàrú ìdí kó kìgì bọ òfin lójú bí ẹni kìgì bojú olóore àlàmú tẹ̀ ń wò yìí ó ti sẹ̀sọ́fìn ìlú ó sì dandan kó tí yóò fẹ́ a ní ẹ má lóko ọ̀dẹ́ mi ìlú kò kọ́ fẹ́ràn kó pàjáwìrì kó pẹ̀fọ̀ kò sí tọ́kàn wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wọnú gbọ́dọ̀ tó bá rí bí òòṣà tọ́kọ̀ tí ò mú bí wá sí ibi òòṣà mi. àwọn tó kọ̀ tí wọn ò ṣerú ẹ̀ lọ́jọ́ sí ibi tí kò lórí wọn ń gbé ni. kọ́nà tí ẹ̀ ní wá alàmú <laughs> a sì ti rí ó ti ṣẹ̀ sófin ó dandan kí orí rẹ̀ ó gbẹ́nu ọ̀sà yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni. ara yín mo wá. ìyá mi ọmọ ti pojú lóge. ẹ wọn pa náà nù. ẹ ohun tójú arúfin rí lójú ojú lóge rí hùn èyí ò mọ jáàrí kọ́gbọ́n fáwọn èèyàn tó bá tún kù pé nǹkan tó ìlú bá sọ pé ká mọ̀ ṣe à ní ṣe. Hmm. àfikún dùn wá máa ṣàánú wa báyìí ewu mo mọ̀ tí ń ṣetán ni a mọ̀ ṣe báyìí ìyá mi. kéré o. kí ló dé? kéré. Oh. Oh. Oh. kábíyèsí aláyélúwà ọba adéwọ̀lú tìlú olóyin wọ́n ní kí n fi tó yín létí wípé lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní àsọdún oyin nílùú yìí o wọ́n wá ní pé kí ọkọ gbọ́ kó sọ fún rẹ̀ lọ́ọ̀dẹ̀ káwọn ayé gbọ́ kí wọ́n sọ fáwọn ọmọ wọn kí gbogbo àgbẹ̀ gbọ́ kí wọ́n rò fún nájà láàlà ipe lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní àsọdún olóyin mo wí ire àbí ìwí ire. ó wí ire ìlú wa tó ti wá lóyin kò ní di kíkan o. àṣẹ lábìkún kábíyèsí àtàwọn olórí wọn pẹ̀lú gbogbo àwọn ìjòyè pátápátá wọn ò jíjú ayọ̀ lọ́lọ́ọ̀dẹ yìí bí wọ́n ṣe máa ṣe lọ́dọọdún. ìlú wa tó ti ń lóyin kò ní di kíkan o. yéèrè o láfikún kábíyèsí aláyélúwà ọba adéwọ̀lú tìlú olóyin wọ́n ní wípé àtàwọn àtàwọn olórí àwọn pẹ̀lú gbogbo òjòyè pátápátá wọ́n ó jó ijó ayọ̀ lọ́lọ́ọ̀dẹ yìí gẹ́gẹ́ báwọn ṣe máa ṣe lọ́dọọdún mo wíire àbí ìwíire wọ́n wá ní pé kí gbogbo wa pátápátá àtọmọdé àtàgbà àtàrúgbó àtòmìdán kátúyáyá kátúyáyà láti yẹ ọba sí. ìlú wa ìlú olóyin tó ti ń dùn tó ti ń lóyin kò ní í di kíkan o. àṣẹ o àṣẹ o mo wíire àbí ìwíire. ewíire. ó pè é ojú ìwà àti iná alẹ́ ẹ wà àgbàyè ẹ gbẹ̀yẹ lọ́jọ́ náà ẹ dábàá ẹ mọ̀ kó ké nǹkan dùn mí. kábíyèsí o ẹ pẹ́ fún wa o lórí adé ó kẹ́ o. mo yí ká ọ̀tún sórí adé o mo yí tòsí o ah kábíyèsí ẹ pẹ́ fún ẹ̀mí yóò gùn o. ìgbà ilé ò ní fọ́ o àwọn ilé náà ò ní fàyà o ẹ pẹ́ fún wa nǹkan dùn tèmi náà ní o ẹ mọ̀ kó kéré o tẹ̀mí ojú wa yìí lọ kábíyèsí. ká tó rọ̀ tó fi ló lọ tọ̀ olóbi wákàtí kan wo àánú rẹ̀ ò sì ṣe mí. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iná lọ́mọ ṣe wò wá ọlọ́mọdé ṣiṣẹ́ kú. wò láyé gbogbo iṣẹ́ iṣẹ́ yìí ọkàn tèmi ò tẹ́lẹ̀ wà mọ́. ọwọ́ mi ò sì ṣẹ́kù kankan mọ́ ipò ẹrú ti sọ mi o àìmọye ọgbọ́n àtòyè tí ń bẹ́ẹ̀ nù mí ti ń jáwọ́ jáṣẹ́ tẹ́mi sì ń wá bí mi ò ti lù wọ́n n tó kẹ́mi báyìí nu. Kọ́lá ah, mo mọ̀ kankan o ọkàn tiẹ̀ ò ba mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ò sì sanko mọ́ ah, náà kò burú oríire ó sì náà torí pé ìmọ̀ pẹ̀lú àbí kí wọ́n tiẹ̀ ti pokọ ìmọ̀ ti ń ti ń gbé ti ń jẹun lọ́kàn nígbà tó wà lẹ́nu iṣẹ́ tó lóò ẹ wo wo wo sórí ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ní ìwọ tó jẹ́ pé ẹni àbátà káfíra àtùpà ó wá ní ìwọ ìwọ ìwọ ìwọ àjí odò àjìtaná wò lóru ṣé bó ṣe yẹ kó rí nù sa. òjòjò kí ló ní tó ń da ara rẹ láàmú kí ló ní tó ń fi ilẹ̀ kó fi ilẹ̀ kó ọmọ òwòrán kó ojú òjì sọ́fì kókó sí pápẹ́ ayé kí n tiẹ̀ àti ẹ̀gbá ti ń rà wá láti ìlú òkèrè kí ni ká ti wá pe tiẹ̀ tó pé inú oko ẹrú ìmọ̀ bàrẹ́ kú sí ẹ dákun ẹni tí bàbá rẹ̀ kú sínú ìyà tó kú nù sẹ tí wọ́n ń pariwo ìyà jẹ mí o òṣì ń ta mí o ẹ dákun kí ibo ni bàbá rẹ̀ kú sí. ọ ah, ṣe wọn ṣe wọn àsìkò ẹ dá ìtọ́ wíì náà dá àmọ́ gbogbo ohun tó ń wíì kò lè yí ìpinnu mi padà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ipò ẹrú ti sú èmi ní tèmi mo ti yín o bẹ́ẹ̀ ìfẹ́ kú sípò ẹrú o èèmà. ilẹ̀ yọ wà dákun mo fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ adéwọlú ọba wa tó ṣe pé òun ní kábíyèsí ìlú yìí orí mélòó ló ní. sílẹ̀ ah, yìí ó tún làbẹ́ ó tún la ìṣẹ̀ṣẹ̀ béèrè lọ ni orí kan ìkan. olówó pọ̀rọ̀ kú tójú lówó ọlọ́rọ̀ ńlá nínú ìlú yìí dákun orí mélòó ló o. Ah, ẹyọkan ẹyọkan lélẹ́yìn náà tó ní. àwọn méjèèjì ojú mélòó wọn ní. Ah, wàhálà rẹ ti ń pọ̀ o ó ti ń mi o èwo ni béèrè béèrè tó ń dáàbò mi ọ̀dà náà ojú méjì ni wọ́n ní bójú bá sì ti di mẹ́ta ó ti yẹn ti dàlú jẹun nínú ó ti kó ilé gidi. mo bínú mọ̀ pé béèrè mi pọ̀ jù ẹsẹ̀ mélòó làwọn méjèèjì ni. ọ̀dà náà ẹsẹ̀ méjì ẹsẹ̀ méjì wọn ní. bíi ti tiẹ̀ ọ̀dọ̀ rẹ tọ́jẹ́ méjì ń bẹ́ẹ̀ náà ni. ẹnbẹ́lẹ́dùwà tó dá àwọn méjèèjì ń ló dá bàbá tèmítà wí bàbá tiwa sì wá kú sínú sí ẹ bàbá yín ló gọ̀ tí ò ní ronú tó fi kú lóòsì bàbá yín ló gọ̀ tó. bàbá tèmi gọ̀ bẹ́ẹ̀ ni sọ́ọ́rí ronú tọ́ ní bàbá tèmi ò níhun tó fi gọ̀ sóbọ̀ ti wíhun tó fi wá kú sínú òṣìhun inú òṣì náà nìwọ náà wá tó sì kú sí. jẹ́ ń kú bẹ́ẹ̀ jẹ́ kí èmi ò kú bẹ́ẹ̀ kí n sá ti mọ rí nǹkan jẹ kí n sì mọ rí iṣẹ́ ṣe ah, tọrọ ti ń ṣiṣẹ́ ṣé kò yà jẹ́ pínlẹ̀ tó sùn lẹ́yìn lọ ni wo ìwọ ló mọ yín ohun tó bá kọ̀ tó sì lóòṣìṣẹ́ mọ́ gbọ́kọ́dá níbi èrè ń bẹ̀ kó mọ wò wá ràn. Ah, ah ìyá wa ìyá wa ìyá wa o. ìwọ kí ló tó ṣiṣẹ́ ẹjọ́ ló ń rò mm-hmm. hmm? ẹjọ́ ló ń rò àbí mo gbọ́ pé wọ́n sọ pé o gbọ́n ju kábíyèsí lọ. ah ìyá wa ta ló pè mí wí bẹ́ẹ̀. ń gbọ́ ṣé ò wí bẹ́ẹ̀. kò sọ bẹ́ẹ̀. kò sọ bẹ́ẹ̀. kò sọ bẹ́ẹ̀. wọ́n ní ò sọ bẹ́ẹ̀ o. Mm. wọ́n lọ sọ bẹ́ẹ̀ bó sọ bẹ́ẹ̀ tó pò ó sọ bẹ́ẹ̀ san fèé san kèé wọ̀ ọmọ rí igbá ìrí ìjókòó. yàwá ó sọ bẹ́ẹ̀ kódà ọlọ́run kábíyèsí lọ fífi ọwí bẹ́ẹ̀ ọwí bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀. bí mo ti wí kọ́hún bí mo ti wí kọ́hún wá. kélébé ìyá wa wọ́n sì mí gbọ́ ni àṣìṣe hmm. òwọ́pọ̀ bí àṣìgbọ́ hmm. ìyá wa mo kàn ní ọgbọ́n àti òye tẹ̀yìn àti kábíyèsí tẹ̀ fi ń darí ìlú wa yìí tó fi ń rí báyìí pèmí náà lọ́gbọ́n kékeré kan tó fẹ́ jọba àwọn tí mo lè fi darí àwọn ẹrú yìí ni ah. mo ti wí nù. Hmm. ọ̀hún rádaràda oníbẹ̀ ah. lórí tiẹ̀. ìyá wa kò rí báwọn ó wò kété gógún yàn ìsà ni ògbódò rẹ̀. ìwọ wá jẹ́ kété ṣé kẹ̀sì mọ̀ wò ó wá yankunyan hmm. adìyẹ ni òfun láàyè ṣe rí òye àti ọgbọ́n tí mò ń pè mo ní yìí hmm. ìyá òun ló jẹ́ kí n mọ̀ pé inú ọba wa ò dùn hmm. inú kábíyèsí ò dùn. tó mọ̀ nínú kábíyèsí ò dùn ó dàbí ẹni pé ibi tó wà yìí ò ríṣẹ́ gidi ṣe. ìnìkún ó mú ọ lọ sóko ẹ̀gàn ibẹ̀ òun ló ti ṣiṣẹ́ torí ìrí ó ti pa yàwá o yàwá o kí n sọ mo ní ìyàlú mú dání kì í sọ kọ́. Ah, nígbà wọn bá ti taari rẹ lọ sóko ẹgàn ní ìdíbẹ wọn ò rárá kò dáa tó Thank you. kábíyèsí kábíyèsí olówó orí mi ọkọ mi kí a ló dé tẹ́ ẹ jẹun torí ẹ̀ náà mo sì ṣe gúnyán tí mo ṣe ọbẹ̀ ẹ̀gúsí torí mo mọ̀ pé ń tẹ́ fẹ́ràn jù nìyẹn ẹ sì bá mi sọ̀rọ̀ nítorí ọlọ́run. olórí inú mi ò dùn lódùmarè ń gbọ́ inú mi ò dùn. inú yẹn ò dùn. o moinho se soubeu tó fẹ́ sọ lẹ́nu ni. Mm. ọmọ <laughs> ah, ah. ẹ̀ ń kíyàn. abẹ́ ẹ̀rí bó ṣe ń kì mí. Ah, abẹ́ ẹ̀gbọ́ ohun ẹ̀dùn o eh. ọmọ ẹ̀ ń kíyàn o. ṣé èyí mà yàn án kì dáadáa. ń <laughs> kíyàn o. ẹ ṣàkíyèsí bí ti ń kì mí. Eh. ó ní èmi aníyìkáyé. bẹ́ẹ̀ni. <laughs> ó tún máa dáhùn ní èèyàn tí ò bá mọ̀ mí mm. onítọ̀hún ò mọ bàbá rẹ̀ ni. òwúrọ̀ o. ẹ̀dùn ẹ̀dùn náà ṣé bẹ́ẹ̀ náà mo gbajúmọ̀ tó ni. Ah! olówó tí ọba gbajúmọ̀ àwọn lónìí àbí mo ti wí wọn. ọláhùn mọ̀nàkà yìí ah, bẹ́ẹ̀ ni. ọjà náà bó bá jẹ́ pé wí bẹ́ẹ̀ kò sí wàhálà o mm, mm. èmi gan ṣàkíyèsí ọ̀rọ̀ ara mi mo mọ̀ pé elédùn ànífẹ́ mi gan. Mm. tọ́pọ̀. torí mo wo ṣàkun ọ̀rọ̀ ilé ayé mi mo rí i pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mm. níyàwó mi bí bẹ́ta. Mm. Mm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo á wò pé bó bá lọ rèé ṣe ìkan nínú ẹ̀yin tí ẹ ní gátẹ́ ẹ̀ ní go ni irú rẹ lọ́ọ̀rẹ́ ṣẹlẹ̀ sí i bó o lẹ́ ṣe ṣẹlẹ̀ ayé yìí náà ibo ibo lẹ́ gbọ́rọ̀ ara yín ká. Ah! èmi ẹ̀wẹ̀wẹ̀ yín ti sáwọn tẹ̀pẹ̀tẹ̀pẹ̀. ẹ dàkú iná wo ni kùn ọ sí oúnjẹ wo ni màá fún ọ jẹ. ọlọ́yin máa sórí ẹ̀ dẹ́bẹ̀ ndí ọba mọ́ hmm. ọlọ́yin ẹ̀ dẹ́bẹ̀ ndí òní eh. ọba àbúrò rẹ̀ ọ̀dà ẹ fẹ́ gbọ́ hmm. oúnjẹ tẹ̀ ń jẹun hmm. àwọn ṣe tilẹ̀ ẹ rí i pé bẹ́ẹ̀ bá sọ ọtí ń dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh, yàtọ̀ sógógóró ní òtí ẹ̀ mọ́ lẹ́yìn. Eh! ẹ ọtí da omi ni ẹ fẹ́ dà sára bẹ́ẹ̀ bá jẹun tán. Eh! mo náà mo yẹ bá a ti fi sí ẹnu yàgàn ní lọfìn ní lọ́nà ọ̀fun ní lọfìn ní náà. ọ̀nà ọ̀run ni ọ̀run ah! lọ́run ni o hmm? já kankan ọ̀ jáde kankan ọ̀ lọ́bi kankan gbogbo hmm? eh! ní lẹ́gbẹ̀ẹ́ Ghana. lẹ́gbẹ̀ẹ́ Ghana ni dàhọ̀ mi wá Ghana. ee kì í Ghana ọmọ. Ah, yẹ bọ. kó tọ́ ni dàhọ̀ mi wá. ẹ máa sọ bẹ́ẹ̀ náà mo fẹ́ gbọ́n tó. Eh, rárá rárá ah. kò rí bẹ́ẹ̀ wọ́n máa mú yín jáde lẹ́ẹ̀kan. ìjáde. àìjáde ojú ni ní fà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni yìí hmm. ẹni yìí ní ìjọba wa lọ hmm? kábíyèsí bo. ẹ òjèlè kan náà kí ni yóò ṣe fún mi. kí n bá ń bọ̀ lọ́nà kọ́ má kí n bá ń bọ̀ kí n má lè dá ilé ẹ̀kọ́. èmi ò sí mẹ́ o. sọ́gbàjúmọ̀ kankan ni ẹ tí ò gbajúmọ̀ olùkojú ẹ̀ tiẹ̀ dúdú. sọ́nirú eléyìí nígbà tó bá bá ń wọ adamadi adamadi aṣọ. ní wọn kí o òun rẹ máa ń tún tẹ̀lé lẹ́yìn tí mo bọ́ jáde. ẹ fẹ́ sọdún kẹ́ ọrọ fẹ́ o. Hmm, hmm. ọdún gan-an la torí ẹ̀ wá. bẹ́ẹ̀ni o. ẹ dákun ẹ jọ bí ẹ sì gbà wá tá a ṣe lọ́nà gbégbà tá a nù ráyè kọ́ bá pò kó jẹ́ nìkan láà jẹ ní kí wọ́n yàtọ̀ láàrin àwa àtàwọn olóyè yòókù pé àwa eh, súnmọ́ sẹ́rí ọlọ́run ti kẹ́yìn ah, hmm, wa ìyà ẹ rọ́wọ́ mú gbàpò ẹ tún ra sọ gidi wo sọ bọ́lọ́wọ́ bá parú wá fún yín. ẹ ẹ bí ọ̀nà ikú báyìí o. Ah! ìròyìn kan bẹ lórí ọ̀rọ̀ ọdún tẹ́ ẹ sọ yìí. ẹja gbọ́ ẹja gbọ́. tó jẹ́ pé mo fi pamọ́ tẹ́lẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ ni wọ́n wà tú síta. ẹ sọ ẹ sọ. sí ah! o sí nǹkan. sí o sí o. Ah! nǹkan nǹkan ṣẹlẹ̀. èmi àti olórí mi yẹn eh. ìyàwó mi á eh. wọṣọ burúkú kan àti nǹkan ẹ̀ṣọ́ lóríṣiríṣi nítọwọ́ àti tọrùn àtẹsẹ̀ ah! yóò burú jáì. ọba yín ìyẹn hmm. ọba wa hmm. yóò sì gbà hmm. pé elédùn àdá èèyàn kan ju èèyàn kan lọ. òun náà mọ. ọlọ́pàá ọ̀pọ̀ a ní ìkáyọ̀ bí elédùn máa tó jọ ẹ̀dá gbogbo wa olówó tí ń fowó pààyàn ni. èmi ni yóò ti pa ọ. àní àyà ló ṣe tán lọ́jọ́ tí tó wọlé nílé rà. èmi ni yóò ajá ló ṣe tán tó wọlé lọ́dẹ̀dẹ̀ rẹ̀ olówó kọ́. wọ́n yìnbọn pàjá kan wọ́n yìnbọn wọ́n ti padà mi. mi ò lọ ọmọ tí ń bà mí ló jẹ́ bẹ́ẹ̀ ló ṣe mi. Ah, olúwa mi mo mọ̀ ọ́ bí ìjọ́ta ìjọ kiri ìlú <laughs> tó lórí ń kọ́ táwọn onílù ń lù hmm. táwọn aráàlú ń jó tìlù tìfọn hmm. olúwa mi ẹ̀ fi taratara jó lẹ́yìn tí mo sì mọ̀ dáadáa àríra àbúra tí bá ní kúrò olúwa mi ẹ̀ẹ̀kan péré báyìí lè ṣàpá agbádá lẹ́yìn tí mo sì mọ̀ pé gbóńjó bá ń jó ẹ̀ bá wọn jó báláyọ̀ bá ń yọ ẹ̀ mọ́ bá wọn yọ ni torí inú yín máa ń dùn sí nǹkan tó bá ti dáa ní olúwa mi ọdún oyin dé o ọdún oyin dé ọdún oyin dé o jọmẹ́ẹ̀dógún lọ́dún oyin ọdún o sára kó sọ fara lé ọdún oyin dé o. kábíyèsí o. ìkòrò mi bẹ́ ń yẹ̀ wò ní ṣèpàdé pẹ̀lú àwọn oníṣòwò ẹgbẹ́ rẹ̀ kò lè bóde olówó pọ̀rọ̀ kì í ṣe ìpàdé pẹ̀lú àwọn oníṣòwò ẹgbẹ́ rẹ̀ kódà kò ní lè yọjú sí mi. kódà ìlú òkèrè ni wọ́n ti wá. àti kí sóni. àṣà àti ń so òòsà ká tó so òòsà àti fún yín lówó àti ti fún yín lẹ́rọ. ọ̀pẹ ó ti yé mi àwò wọ́n wulẹ̀ kà ń lẹ́ka ó ti yé mi. Ah, ó dáa kábíyèsí. Ah, ah. ẹ kú ọdún o. ọdún òyìnbó ọdún òyìnbó Elédùmarè ni Yúsùfù ó fojú rí náà ọ̀dà pẹ́ kí ló kí ló kàn fà. olúwa mi olówó pọ̀rọ̀ kú ni. ọlọ́run àṣọ olówó pọ̀rọ̀ kú ni dáná kí la ṣe sí kí la ṣe sí. olúwa mi hmm. nígbà tó ṣe pé gbogbo ìtọ́yẹ kẹ́yìn gbà láàrin ìlú níjọ́ ọdún yìí hmm olúpọ̀kú sí gba gbogbo ẹ̀ tá nítorí pé òní fún yín lówó tá ẹ fi ṣètò torí gbogbo rẹ̀ làwọn ọmọ ọgbọ́n láàrin ìlú gbogbo olú sì ti mọ̀ olúpọ̀kú gbogbo alámọ̀kú jẹ́ nítorí nígbèraga ń sì máa ń sàṣojú àṣojú ọ̀rọ̀ ń máa ń sàṣojú ọ̀rọ̀ olúwa mi ẹnu rẹ̀ sì dùn òun ni ó bọ̀ yín láṣìírí ń kọ̀rọ̀ òun wà tún gbangba. mi ò ní fojú rí náà ni ọmọ ṣe fojú rí náà o. bọ́rọ̀ bá rí báyìí kí la lè ṣe kí la ṣe ọ̀nà àbáyọ wo lọ wà. kábíyèsí hmm? arọ́bàfin lọ́ba ń pa àwẹ̀ sùn kàn sí lẹ́sẹ̀ ni tí wọ́n bá wá ló jẹ̀bi ló bá tán. kí lórí sí tí o lè sọ. olúwa mi. Hmm? òótọ́ ọ̀rọ̀ gidi nìyá wa sọ mm-hmm. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kò jẹ́ pé erin ló ló pọ̀rọ̀ kó nílùú àná mm-hmm. ẹ̀fọn bàǹtà bàǹtà sí ni pẹ̀lú mm. béèyàn bá pé òun ó dẹ̀bìtì fi ku olúwa rẹ̀ ṣàwádà ni o mm. ẹni tó bá sì lóun fẹ́ dẹ̀bìtì fẹ́ fàn án inájú ni olúwa mi bẹ́ẹ̀ ni ìràwọ̀ olóòkú ọ̀kú ti tàn kárí ìlú ṣé ẹ mọ̀ pé tó lókìkí ni àwọn èèyàn yín sì súnmọ́ dáadáa láwọn tẹ́ ẹ mọ̀ láwọn olóye ó sì ti dá wọn ó ti ṣe dáadáa sí wọn ó ti fún wọn lówó ó ti bọ́lá sí wọn lára ṣé wàá mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí nínú ìlú lábàdì olúwa mi yóò fakùn sínú ìlú. àṣìkú tí ọ̀pá obìnrin ọ̀nà wọn lọ́wọ́ wọn bá ṣe wọn ọjọ́ kan òun ó dé ọ̀nà wo láwùjọ wọn àjọ náà àbáyọ ní ìsìn sáàdàkẹ́ àmọ̀wò náà ẹ là mí lọ́yẹ̀. olúwa mi ọgbọ́n òdìtọ́ láyé ká wà lọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àwọ̀gbọ́n dá sí i àwọ̀gbọ́n dá sí i olúwa mi ṣùgbọ́n kì í ṣe ní gbọ̀njọ̀gbọ̀njọ̀ báyìí torí pé ọ̀rọ̀ náà dàbí èèyàn méjì tí ń rùn ṣapá tí ń rùn bẹ̀ ṣapá ṣé ẹ mọ̀ pé téèyàn méjì bá rùn ṣapá pọ̀ lẹ́ẹ̀kan náà ọbẹ̀ ṣapá ń ó padà rùn mi nígbẹ̀yìn ni. ọ̀rọ̀ ni. ọ̀rọ̀ ńlá. elédùn ọkọ̀ àwọn ẹ̀ṣẹ̀ olúwa mi ẹ dá mi dá yọ. fọdà. fọdà. ìwọ yìí sórí ìfẹ́ lu ọ̀pá. mọ ta ni wọn ìfẹnu sí. wọn ìfẹnu sí bí kún ló lóko bí tàkùtẹ ni ẹnu ẹ lájọ wa. pẹ̀lá ń gbọ́ ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí Kélébé wá yọ sọ fún mi. kí ló gún mi ah! ó ló sọ pé kí ọba fún wọn lómìnira pé ó sì lóore pàtàkì kan tó fẹ́ ṣe fọ́ba. ojú ọjọ́ nígbà tó ti wá gbọ́ nísìn tó o sì ti mọ̀ ewu wà ní àmọ̀ràn bí ní ọ̀yọ́. sórí àní tó báyìí ká mọ bára wa rìn ká mọ lè bára wa sòótọ́ ọ̀rọ̀ sórí mo sì nífẹ̀ẹ́ rẹ̀ n ò nífẹ̀ẹ́ kó o fi ikú ṣèfà jẹ sórí béèyàn sóre fọba adéwọ̀lú ogun béèyàn sì kọ̀ bí ò sóre fún èèyàn kàn jàngbọ̀n ìdá ọba adéwọ̀lú kò mèèyàn pàtàkì láwùjọ o abẹ́lẹ̀ ń tà sí àwọn ọmọ ẹrú lásán lásán wo àbí kélébé ṣé wò ní dá sọ̀rọ̀ ọ̀lẹ́ mọ́ ni. ọ ewo ń tèmi ẹnu ọ̀rọ̀ tèmi gbọ́ lẹ́nu olórí ni mo ti wí fún yín o hmm, èmi ń lọ kó tó di pé olórí yóò mọ̀ káge kélébé o kélébé o ẹ mọ̀ yanjú rẹ̀. Hmm, ilẹ̀ yọ hmm, já mi lórí èèyàn sórí bọ́mọkùnrin bá jí lóòrọ̀ tí ò gbé nǹkan kan ṣe títí ilẹ̀ ọjọ́ ayé rẹ̀ ó fi ṣú kò ní ṣe kankan o. ní ìwọ ó dáa kó burú. mo ti ń wá yín kì í ọmọ bá ti jẹun kù fún wa gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ẹja lọ fata sẹ́nu ẹ̀mí tí ọjà tẹ̀ mí yẹpẹrẹ ni o. tó gbọ́ ní ìsìn. o bí mo ti ń wí ọmọdé ńlá wọn lọmọ yìí gbìyànjú kó dìde ó láti dìde fẹ́ máa dàbí ogun ṣé kò mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá ṣe gbèsè èyàn lè tẹ̀síwájú ni kò sí àrọ̀wà kankan tí kan nínú yín lè pa fún mi àbọ̀ gbọ́ tẹ́mi <laughs> ó yí pinnu tèmi padà. pẹ̀lá pẹ̀lá sórí àìtí kò fánlẹ̀ ifá ti ń ṣe bí àlà tí ọmọ bàbá jẹun kù àwa ni wọ́n gbé fún bọ́ bàbá ń lo òde pàtàkì láwùjọ àwa là máa tẹ̀lé lọ. àbíbí ràgó àtẹ̀lé ni. nínú gbogbo ẹrú tí sì ń bẹ ńlẹ̀ kó rọ òjìrè pàtàkì la jẹ́ ń bẹ̀. ọ̀rọ̀ wo lè yẹra wa bẹ́ẹ̀ ni kò lè yẹra wọn láéláé nígbà tẹ́mi ń ronú ń pa bẹ́ẹ̀ mi ó ti máa jẹun bí ọba tẹ́yìn sọ̀rọ̀ ń pa ẹ̀ ń jàjẹ́ ku ọmọba ẹ̀ ń jàjẹ́ ku ọba ọba ẹ̀ ń yọ ìwé orí nǹkan ẹ wo gbogbo ń tẹ̀sán látàárọ̀ òfin gbogbo ara yé mi àmọ́ nǹkan tí mo mọ̀ ni pé bẹ́ẹ̀ bá wojú pẹ̀lá dáadáa nígbà tí ń sọ̀rọ̀ ó ní pé ń fi fọkànbalẹ̀ sọ ni. èyí ń túmọ̀ sí pé dúdùn lọ́sàn rèé ó so mm. bẹ́ẹ̀ sì ṣe ń wo òun bẹ́ẹ̀ sì ń wo èmi àti ẹ̀ yìí kò síbi tó lè lọ sí ní tẹ̀lé. ọmọ mm. tẹ̀lé kí. ọmọ tẹ̀lé. bàbá fẹ́ kú náà ẹjọ́ ń lọ ni. Mm, mo lè lọ. kí n fi wọn lẹ iye mọ tẹnumọ pàjá tó sọnù. kò ní gbọ́ fìdí ọlọ́dẹ. sọ ọ̀rajà tó bá sọnù tó bá ilé mọ̀nà padà ó ti gbọ́njọ ajá ẹgbẹ́ rẹ lọ́nà ó ti nílà. èyí <laughs> yóò ajá tó bá forí komi yóò mọ̀nà lé lówó rẹ̀ àánú yóò ṣe bí. a sọ yìí wo. kẹlá ibo ni a máa dà lọ ibo hmm. ah, ni a máa dà lọ sí ká máa lọ nú àpò ibi ká máa wa. arákùnrin èmi ni mo ń ṣe ọgàn náà ebi ṣé bí a máa pààyàn déèdì ẹ mu ni. iṣẹ́ rẹ nu ọmọ àwọn àyìn lójoojúmọ́ máa mu ẹmu ó máa mu ẹmu àwìn. ẹ ń gbọ́rọ̀ yín fún ọ lówó rẹ kí ni wọ́n ṣe ọ. bó ṣe fún mi ti jẹta ń gbowó mi o. ìgbowó mi lọ́rẹ̀ kó tó a wò. ń gbowó mi lónìí ń gbowó tòní bó ṣe ṣe sí ìjẹta ni. lólówó rẹ gan. ń gbowó mi. kí ló dé. wẹ́wẹ́ wọ́n bá yín wí ẹ̀yin náà bá sọ̀rọ̀. ẹ ṣeun bàbá iṣẹ́ rẹ̀ nu o bí ti ṣe mọ́ ṣe nu yóò máa wá yóò máa mọ yóò máa mẹ́mu àwìn kò ní sanwó sẹ́ẹ̀rí lílọ tí ń lọ ń yọ lọ nù iṣẹ́ rẹ̀ nu. bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ rè tọ́ àwọn ẹni àbọ̀ ti jẹ́ ń sanwó rẹ̀ wọ́n ní ọ̀fílẹ̀ wọ́n ní ọ̀fílẹ̀ wọ́n ní kò sí pọ̀ mọ́ ẹmu wa sọ́ọ̀mù ẹmu sí tiẹ̀ òun mọ́ ń lọ mọ lọ létí Ọlọ́run sọ. yíyí ẹ ló wà mẹmú mọ wà mẹmú sí ìbẹnu rẹ ní mú sí tẹnu tiẹ ah. ní amájẹnu tiẹ. ó ti tẹ̀lé mọ́kànlú mi. Ah. owó sẹ́mi hmm. ṣe owó sẹ́mi ṣe owó sẹ́mi ṣe bàbá o. ó yà fúlẹ̀mọ̀ fúlẹ̀mọ̀ ẹjọ́ mu. ọ̀nà yàgbẹ́ mu kó àbùkù sọ. àtàwa náà o àmùsí. ẹ̀yin náà fẹ́ mu. àbẹ́ mu o ẹ fún gbogbo wọn lẹ́mu yá. àwọn èèyàn gidi rè é yàtọ̀ fáwọn kan tí wọ́n máa wọ̀ bí ọbẹ̀ kú látẹ̀. ẹyẹrẹ kò sọ́lúwa rẹ̀ ẹ̀yin ọba rí wọn tó bá lọ́wọ́ òre yẹn lẹ́yìn òre yẹn mọ́tí èkó nù. kò lè rí yẹn gidi. ṣé báwọn olóyè kan ló wà ní ìlú wa yìí. ti ń bọ́ mẹ́ lájọṣepọ̀ ah, ah. níbo nu ẹ wo ìyẹn ò tó kéré ah, ẹ bá kan náà ló tún wà ní ìlú yìí tó jẹ́ pé àgbàdo alágbàdo ni wọ́n máa lọ yánu oko lóko. báwa <laughs> iná ìlàwí nìsín. ẹ má yà já mamu nǹkan lọ. ọlọ́lá ń bọ̀ ọmọ ẹ láṣẹ wọ̀. bàbá olóye ẹ dákun ẹ dákun ṣe nílùú iná. ó sojú rẹ. ó sojú mi kò gbogbo nǹkan ló mọ orí ń tiẹ̀. mẹ́wàá mẹ́wàá mẹ́ ń ṣẹlẹ̀. ṣé sọ̀rọ̀ ẹ̀ mẹ́wàá mẹ́ ń ṣẹlẹ̀ olè jọ́rẹ̀ mọ́. Ah, ẹnìkíní sọ ẹnìkejì sọ ẹnìkẹta náà ń gbè lẹ́sẹ̀. kèésì sọ̀rọ̀ ẹ mú kọrú tí kọjọ rẹ mú. olóye tí n bá níná jó lórí omi ẹ̀yẹ́ ní kérú ẹ̀ wá. àgbàdo alágbàdo jíjí amílọ́nà owó ọmọ ah. sọ. Ah. o. ibi awúlàdé ibi ni nílé ahoro yìí. sọ orí bíi gangan hmm. ilé bàbá tó bí bàbá tèmi lọ́mọ rẹ̀ hmm. àkànmú ẹ̀yọ́ alágídígbò ní í jẹ́. ìyún bàbá bàbá rẹ. bẹ́ẹ̀ni. elu ni wọn ni. bẹ́ẹ̀ni. sọ wá rí nígbà tí bàbá tó bí bàbá mi kú hmm. ni bàbá tèmi wá fi ilé ìyá owó àìrówó san bàbá mi ló sọ bàbá mi di wọ̀fà nílé ọba. ní láàfin. bẹ́ẹ̀ni sọ wá rókò wọ̀fà tó ń bẹ̀ mí sí gangan. Mm ló wá sọ èmi náà dẹrú. Ah, mi ò jóná o mo gbọ́ o ṣé nítorí pé bàbá rẹ̀ yáwó lọ́dọ̀ ọba kò san ló di ẹrú ń bẹ̀ ẹkọ ẹrú náà wá bí ìwọ sí ìyá ìmọ̀dé ni wọ́n ń jẹ́ ń tiẹ̀ wọn. bókú ti rí nù. àmọ́ ìfẹ́ sọ́jú bá ń lọ. mi náà fẹ́ gbọ́ jù báyìí lọ ìtàn yóò rẹ́rìn. ìfẹ́ sọ́jú bá lọ. ìtàn wọn rẹ́rìn kò rẹ́rìn kò rẹ́rìn kò rẹ́rìn jámọ́ lọ. àmọ́ bẹ́lẹ́dù àbá ń tún lè bàbá bàbá mi kọ́ ọyẹ bẹ́ẹ̀ ọyẹ bẹ́ẹ̀. ẹsẹ túntàn bàbá mi kọ. ọyẹ bẹ́ẹ̀ ojú orí èèyàn gbọ́dọ̀ ojú orí bàbá èèyàn gbọ́dọ̀ parun mọ ń bọ kí ló tún lọ sínú ilé àlàpà. èmi ò mọ o. sárọra o mọ̀jẹ̀lẹ́ àlàpọ̀ yẹ̀lú ọ lórí o torí mi ọmọ tó ń wá kiri o. pé alukoro nu. alukoro. bẹ́ẹ̀ni indukoro koro, là ń alukoro nu. bọ dúró náà dákun dáwọ dúró náà <laughs> tẹ wo ni o. koro koro koro. <laughs> sọ́ọ̀rì bó ṣe wà yìí o <laughs> wa. lọ́nà wo sáwọn akọrin ni. O ọ rí i pé ó wa. Baba gbìyànjú ń wọn wọn náà. nígbà mi jogún rẹ̀. àwọn mọ̀lẹ́bí ò ní mọ bíi rẹ̀. jẹ́ àmọ́ ògbé lọ. ọ̀dà máa jẹ gbé jẹ gbé alukoro glukoro kíní ọ̀hún wá ń dún koro koro koro koro koro koro koro koro koro koro koro. kábíyèsí gbogbo bí tẹ́yìn náà wà ló pátá la lọ. gbogbo olùkéréje àwọn ìlú àmọ́ náà tó yí ìlú wa ipò pátá ládé. wọ́n ní ká sọ fún yín gbogbo nǹkan tá fi ṣe ọdún oyin ọdún yìí làwọn ti ń tọ́jú tó jẹ́ nǹkan ìbọn táwọn táwọn gbé wá tá a fi sọdún oyin wọn náà ti ń tọ́jú ẹ lẹ́yìn. wọ́n ní ká kí n pé o wọ́n láàrin pé wọ́n ọdún yìí wọ́n láì tẹ̀mí ìtòwó tọmọ o tí wà o. bàbá. Hmm. ẹ kábíyèsí àwọn tí fún hmm. fún ti gbogbogbò hmm. wọn. wọ́n ní wọ́n ní a sì fọkàn balẹ̀ wọ́n ní níwọ̀n ìgbà tẹ́lẹ̀dùmarè ọ̀bá dáwọ́ ọ̀kẹ́ rẹ̀ dúró lára wọn wọ́n ní kàkà kí n táwọn ń ṣe ó dínkù yọ́ọ̀yà tó máa gbòòrò sí tí ọmọ ilé sí ni. àbọ̀ tá a mú bọ̀ ní kábíyèsí. ẹ ṣeun ẹ ṣeun àwọn alálẹ̀ ilẹ̀ wọn mọ̀ fún wọn ṣe àṣẹ ọlọ́run ó tún wọn máa tì wọ́n lẹ́yìn. àṣẹ hmm. tó ìyálóde àwọn obìnrin ìlú ń kọ́. Eh. kábíyèsí bákan náà lọmọ sórí lọ́dọ̀ tiẹ̀ náà o oníṣẹ́ ti dọ́dọ̀ wọn wọ́n sì ti jẹ́ kó yé mi gbogbo àwọn ìyálọ́jà pátá àti gbogbo àwọn obìnrin tó kù pátápátá wọ́n ti wá jẹ́ kó yé mi wípé ọdún yìí ó dùn gbọ́gbọ́ tó kàn sí pàápàá kódà wọ́n ní yóò dùn ju tàtẹ̀yìnwá lọ. àṣẹ o àṣẹ o ẹ kábíyèsí a ti ẹ̀dí ọ̀dọ̀ olówó ọ̀kú náà gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ẹ̀ràn wa nígbà wa dọ́dọ̀ ẹ̀ ní jẹ́ kó yé apẹ́tò ọ̀pọ̀lọpọ̀ owó àti màálù ló ti fi ránṣẹ́ sí i àwa tiẹ̀ fẹ́ mọ́ ẹ bàjẹ́ pé ah, àwù èyí ti jẹ́ ṣé owó lásán àti mọ̀rú lọ́wọ́ àfiránṣẹ́ sí kábíyèsí ọba ní rárá o gbogbo nǹkan tẹnu ò lè kàtán pátá gbogbo ẹ ti fi ti sọ̀rọ̀ sáàfin. àwa náà wàá wò wá gbé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ kèésì sọ̀rọ̀ káwọn là bẹ́ẹ̀ àwa bẹ́ẹ̀ gbó lẹ́nu làbá tilẹ̀kùn ètè. àbí o àti ẹ̀fọ́ tèmi ò ní. a <laughs> ti ń bọ̀ nù àbá sí mi àròyé. ẹ ṣeun ẹ ṣeun ẹ rí ẹnìkan ìjáwádé mm-hmm. mo dúpẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ tì mí ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín mm. ọlọ́run ò ní padà ẹ̀rí lédè sí o mm, àwọn alálẹ̀ ilẹ̀ wọ́n bá ń ṣe wọ́n ní báyìí báyìí ní ìṣàwó ilé ayé báyìí báyìí ní ìṣàwó tòdí ọ̀run kùtùkùtù ni wọ́n ní ìṣàwó tòwúrọ̀ olúfìjì wọn lólóró òkè hmm. gbogbo ẹni ọkùnrin lẹ́sẹ̀ ni obìnrin lẹ́sẹ̀ ọmọdé ilé ni àgbà ilé ni wọ́n mọ foríjì yín ni wọ́n á gbàdúrà yìí pé kọ́lọ́run ọjọ́ kọjá kókó ọjọ́ òkò láyọ̀. àṣẹ àṣẹ ọjọ́ òkò. ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o àwọn aláṣẹ kò ọba ń ṣe o. àṣẹ o yọ ọ̀rọ̀ nù àṣẹ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. lágbára lídùá. ẹ ṣeun ẹ̀yin èèyàn gbogbo ẹ ṣeun mo dúpẹ́ kú mo ra ọdún olóyin retí yìí o ọlọ́run jẹ́ ọba jẹ́ ọba wa láyọ̀ o yọba aláyé yọba aláyé wa o ẹ̀rí ṣe mm, rí yóò ṣe yẹ wá tí ò ní yẹ ẹ lẹ̀ ó kù sọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan kò yẹ yín báyìí. kàbíyèsí o kájí ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣẹ ó pẹ́ lẹ́nu kọrin kése ìrùkẹ̀rẹ̀ ó wà dòkìnrin gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ pé gbogbo ọdún tá a ti ń ṣe látẹ̀yìnwá kò sí eléyìí tá a tẹ̀ sí kò sì séyìí tá a kàbùkù lé lórí ó wá dá mi lójú pé ìtọ́dún yìí elédùn òwò àbáwá ṣe àṣeyọrí ni ó jẹ. àṣẹ kábíyèsí o hmm. irú àwọn bàbá yín kò ṣàṣetìrì kábíyèsí lọ́la àwọn ládéládé tó ti jẹ kẹ́yìn tó jẹ ẹ ní ṣàṣetì lágbára ilé ìwọ. kábíyèsí bẹ́ẹ̀ ti ní orí bẹ́ẹ̀ ni ó rí kò sẹ́yẹ tí ó gba ìgbẹ́yẹ ju ẹyẹ òkín lọ kábíyèsí ẹ gbayì ẹ gbẹ̀yẹ lọ́jọ́ náà. àṣẹ àṣẹ o ẹ pẹ̀lẹ́ ṣeun ẹ̀yin ìyá wa hmm. èmi náà fẹ́ sọ̀rọ̀ àmọ́ kábíyèsí nìkan mo fẹ́ bá sọ. ẹ dákun ẹ jọ ẹ jọ ẹ ní sùúrù ẹ rí ẹ wọ ẹ máa wọlé lọ kẹ ẹ lọ mọ ẹ lọ mọ gbáradì. kábíyèsí wọ́n ní àwọlé lọ ẹ já wọlé. Ah! ẹ lélẹ̀ kàbíyèsí o kàbíyèsí o. ẹ kúkú lè pa bọ́ tí ẹ. ẹ wò kábíyèsí hmm? etí mi ti kún un bí n bá rìn sọ́tún ọ̀rọ̀ olówó pọ̀rọ̀ kú ni o bí n bá rìn sósì bí kábíyèsí adéwọ̀lú ò bá rí olówó pọ̀rọ̀ kú kábíyèsí ò lè wọṣọ bí kábíyèsí ò bá rí olówó pọ̀rọ̀kù kábíyèsí ò lè jẹun wọ́n ní láìsí olówó pọ̀rọ̀kù ọdún olóyin ò lè dùn wọ́n fẹ́ lè sọ wípé olówó pọ̀rọ̀kù ní bá kábíyèsí ṣe lọ́kọláya àwa yaba. mọ́lá àgún jìnnà mọ́lá àgún jìnnà ẹni ọlájàre olówó pọ̀rọ̀kù náà ni máa fẹnu ara ẹ̀ máa ń rojọ́ fún wọn ń gbòòrò lóòótọ́ yìí máa ṣe o ṣe dandan wá ni kọ́ máa fẹnu tàfàlà mi kọ́ ọmọ fẹnu bà mí jẹ́ ìwọ ló ń ṣe yìí ìwọ ló ń tọ́ nítorí kọ́ ọba lè gbá yìí. Ah, ẹ wò ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yìí bọ́bá yóò bá ní ṣe ẹ wò mí o. ẹ fi ilẹ̀ ìgbéraga ní ba tiẹ̀ tiẹ̀ lọ òun ò sì mọ̀ wípé ìgbéraga báyìí òní ń ṣíwájú ìparun ẹ fi ilẹ̀ àmọ́ ẹ̀dùn náà ìjọ wo lẹ ti gbúrò ọmọ jàtìjàtì kẹ́yìn. Ah, mo gbúrò ẹ ah, ìparí owó lòún gbogbo òun ló ń perí hùn bí sí fowó ọ̀tún gbowó lọ́wọ́ mi ní fowó òsì gbà yorùbá àti àwọn ọmọ láríjà ti fowó náà ṣe gan wọ́n ti fẹ́ sú mi gan. ẹ̀fì ilẹ̀ yóò bá wa náà bẹ̀. Mhm. ọlọ́run yọ̀ ya rẹ̀ ó wá ojúlówó aṣọ níbi tó dáa ó mọ tí mo fẹ́ torí ìkìlọ̀ tí mo ti fún ni pé aṣọ tí n bá máa wọ̀ sọ́rùn èmi olówó pàrọ̀kù n ò gbọ́dọ̀ rí lọ́rùn ẹnì kankan <laughs> ó sì gba ojúlówó aṣọ ọ̀sà. ìyàwó mi sọrí àwa ló yẹ kí wọ́n mọ orí irú aṣọ báyìí lọ́rùn rẹ̀ èmi àti ẹ̀ torí ẹni wọ́n ń wò ní wa àtún gbọ́dọ̀ máa wòran sátì ẹ̀ yọ èyí tó bá bójú mu ń bẹ̀ dáadáa bí mo ṣe ń wo ìgbogbo ẹ̀ láàfẹ́ ra o kọ́ ọba ti wá rí i tán pátá á tètè gbé fún àwọn tí ọ̀rọ̀ kíákíá yẹ̀ wò o ti bàbá rẹ fi tíyà rẹ fi pa mí kú ní bàtà. ẹ máa wo lẹ ṣé ò sí o ẹ máa wo lẹ ò ń bọ̀ àmọ́ tẹ́ ẹ bá wà mọ́ mọ́ ń bọ̀ wíkún ìyá rẹ. pé mo ti gbọ́ o kò sí wàhálà o gbogbo aṣọ yìí ti rà kò jù báwọn lọ. bàbá aṣọ ń bẹ ń lé ẹ̀wù àti bàtà gan wọn bẹ ń yẹ̀wò ìyá mi pé rán yín létí àwọn aṣọ yòókù tí. mo ń bá àwọn kẹ́yìn sí ìdọ̀bálẹ̀ síbẹ̀ wọn. ẹ pé ẹ rán wọn sí mi pé kí n kó wá Mm. ìgbà wo ni kí a kó gbogbo eh, rẹ̀ wá. Ah, ah, mo mọ̀ sọ fún ìyá rẹ lóòótọ́ pé mo sì ń fẹ́ àwọn aṣọ kan bíi ògidì sányán ah, kì í gbàgbé ọ̀rọ̀ o ẹ ní bó bá ti wà á lẹ̀ mọ́ kó bọ̀ owó ń bẹ owó ń bẹ ìkìlọ̀ rẹ o aṣọ pé tẹ́ ẹ bá tà fún mi n ò gbọ́dọ̀ rí lọ́rùn ẹnikẹ́ni lẹ́yìn àti gbogbo agbègbè yìí bẹ́ẹ̀ni ojú bá wọn. ẹlẹ <laughs> bàbá ẹlẹ bàbá kẹmi ọláogun kẹpẹ fún wa. ọmọ máa rí yìí. ajá wa kí yín kú palẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ọdún tí ń bọ̀ ni. ẹ ṣe ta dún. ẹ mo lè ní kí wọ́n fún yín ní nǹkan kẹ́ fi yọnu àmọ́ kò ta kókó bí n bá mọ nǹkan èèwọ̀ ní fúru yín kẹ́ tó ń gbé nǹkan dání kẹ́ ní òun mọ. bàbá lágbára elédùn wa bàbá ẹ̀yin gangan lẹ mọ jẹ ìjọ náà. ayé ò ní fẹ́ lómi ṣe yín. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ọdọọdún là rúrúgbó ọdọọdún là ra hùsà ọdọọdún là mọ rí ibà owó sì ní tán lé yín. àṣẹ wà. ẹ ṣeun. ṣé a rí kókó ń ta ní ká wá bá ifo lè pé àwa náà bẹ́ẹ̀ tí wọ́n wáyé alára tá a fẹ́ dá. bẹ́ẹ̀ni ara bẹnu wa. bára nu wa ọsẹ yóò ní ìbínú wa jẹra sí àti kàwárí. bẹ́ẹ̀ni ẹ ní àrà tí ẹ fẹ́ dá ìyẹn lọ́jọ́ ọdún bára yín ò ṣe ní. mi ò ṣe ní gbẹnu ajẹra sí ni bàbá lánàá ká wá bá yín. ẹ ti ya wèrè bẹ́ẹ̀ bá ya wèrè ẹ̀yin fẹ́ dára ńjọ ọdún lù ú. táwọn ìfún ipẹ́ ẹ lára àánú tẹ́ ẹ dá ẹ fẹ́ dára èmi lẹ́sìn wàá bá ẹ ṣe fi ọ̀rọ̀ ìlú àwọn tó jù yín lọ kẹ́ ẹ tó wá bá mi. ẹni ìwọ tún máa pèdè òní ọgbàrà lọwọ alára ọba yóò wá ṣáde dáǹkà ọba yóò wá ààbùn bí ó ti jẹun ọwọ́ wa níbẹ̀ àwọn olóyè náà sì wà wọn ò tún mọ bí wọn sáyé yín wá ni ajá ò wá ẹran ò wá ẹyin rádaràda yìí náà lára kan tí ẹ dà ọdún òyìn irú ayé wo bó ó ṣe wá dá mi ó ṣe dá mi sáàrin àwọn èèyàn gan-an náà ah. tó ṣe dá àárín àwọn kìnnìún lọ dáńsí. Ah. ẹ dọ́nà èyí tún wá ìmọ̀ràn káàkiri èmi wọ́n tún ní ẹ wá lo ọpọlọ rẹ̀ kí n kó mọ̀ràn lẹ̀ fún yín sáyé yìí mo wá ọmọ gà bí n bá mọ̀ sí láyé àwọn kìnnìún yóò mọ ayé wọn yóò mọ bàjẹ́ sọ́mọ pé wíwà láyé mi ló jẹ́ kí wọ́n mọ̀ mí. yọ̀ọ́ ló ti rí nǹkan ọmọbìnrin mọ́ yẹ́wàá jókòó wọn fún yín nìkan sọ ọgbọ́n àtọ́ wípé ni sọ ma pé bóyá gbẹ́sẹ̀ kẹta ọjọ́ ni kí n bínú. ẹ má dá lóhùn jàre bá lè mi. olówó pààrọ̀ kú o eh, dákun mọ̀mọ́ bínú o àgbà tí o bínú lọ́mọ rẹ̀ ń pọ̀ ọjọ́jọ́ hàn. kẹ́mi bínú àbí ọgbọ́n tó bí. ìwọ lọ ní káyé bí Elédùmarè olówó pààrọ̀ kú ìwọ lọmọ tí lànà ọ̀ṣọ́ ọmọ àti fọjọ́ gbogbo dàbí ègbìn dákun mọ̀mọ́ bínú sí wọn ìwọlé elédùnmarè edùnú sí tó gbọ́ lálẹ́ ọlọ́wọ́ tó ní ọmọ ọ̀fọláyàn fanda dákun o olówó pọ̀rọ̀ kú mọ̀mọ́ bínú o mọ̀mọ́ bínú o. kábíyèsí àti wá wọ ọ̀pọ̀lọpọ̀ bùgbé débi pé àti sun ò ní nira bákan náà ní ti jíjẹ múmu wọn a ti pèsè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ńlẹ̀ ní rẹbutu hmm. tó jẹ́ pé yóò fi lè pàwà náà lé ara àwọn sẹ́ńtà sẹ́nu. Hmm. owó tẹ́ ẹ gbé fún wa. Hmm a ṣe bẹ́ẹ̀ sì ni a ṣe a gbé àwọn ọ̀dọ́ langba nílùú a ní kí wọ́n san gbogbo gbó tí ń bẹ láàrin ìlú pátá àwa ní kí wọ́n fẹ ojú ọ̀nà sí i torí àwọn ẹ̀sìn tí ó wọlé èyí ò ní kakọ́ bàbá o gbogbo àwọn kókó ìpàǹtí tó lè kó dọ̀tí bá wa la ní kí wọ́n kó kú o torí bẹ́yìn bàbá mọ́nímọ́ní náà lẹ́ pòwe o ẹni ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ ẹ̀mí yóò kún bàbá bọ́yẹ̀ sí borí ooru kí wọ́n lè mọ̀ pé ìlú tí àwọn ń bọ̀ ìlú afẹ́jú ni. ìlú afẹ́jú ni o ẹ ah, eh, kábíyèsí nǹkan ṣoṣo tó kù ni ti àwọn tó fẹ́ jíjú ọdún fún wa. ọwọ́ hmm. eh, a kù kárí owó díẹ̀ tá a fi gba ilé tí wọ́n máa gbé àtẹ̀yí tí wọ́n fi máa jẹun. Ah, ẹ wá kárí láì hmm. ah, ẹ kárí gbáà. àìsí ẹ lẹsẹ o àti ṣiṣẹ gan hmm. eh, ẹ wọ́n bá rí bẹ́ẹ̀ mọ́ tẹ́ ṣe fún mi ẹ jẹ́ mọ iye tó wó ìbàjẹ́ n ó lè ṣètò bí a ṣe gbà kíákíá tí ó fi iṣẹ́ ó fi di ṣíṣe. Ah, kàbíyèsí èmi ti ṣe gbogbo ètò oyún pátápátá mo ti sí ètò yẹn kó jẹ owó náà jẹ bíi. yọ yẹ o yọ da fún ọ. olúwa mi wọn mọ lọ́rọ̀ pàtàkì kan nínú bàbá yín sọ ni. Ah, ó ṣe padà ẹ̀yin olóyè ẹ dákun ẹ̀yin mọ lọnà ilé. kàbíyèsí o ẹ dàgbọ́ ẹ̀yin olóyè ẹ fún mi ní àsìkò díẹ̀ o kò ẹ̀ta yọjú sáwọn. kàbíyèsí ẹ sì jáyanjú ọ̀rọ̀ àwọn oníjó tá à ń sọ ìlú ẹ gbọ́ o ẹ má mọ̀ wo ti pẹ̀lá yìí tẹ́ ẹ bá mọ̀ lẹ́ẹ̀ wo ti pẹ̀lá ìjọ má bàjẹ́. àmọ́ sáà tá a bá tún wá wò ń dà kejì náà tá a bá wo ti pẹ̀lá yóò ní dáa. ṣé kábíyèsí ń tẹ̀sán fún aníṣe ni pé ẹni tó wà yìí ó wò lọ́wọ́ yìí ọ̀rọ̀ tá a sọ. mọ̀ ṣe mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ni ẹ forí jì wọ́n. ẹ̀sẹ̀ wà fi akalẹ̀ ní ìrẹ́ lọ́dà. ẹ̀ ìṣẹ́jú méjì ni wọ́n padà ní ìṣẹ̀dá. ó jèrè. ẹni tó wà yìí owó ọlọ́dọ̀ kábíyèsí ju àrọ́kọ́. olóyè ọmọyẹlé o rí pé tìyá ti dá ń tìyà àwọn aláàdúrẹ́ ni fẹ̀yìntì táwọn tó kù láàlẹ́ sọ. àwòrán elédùn ọba bo àṣírí tí a náà ọmọ aláṣírí. <laughs> ṣègede dágbọ́nbó kàbéjì náà ń dá tiẹ̀. Ah, àwa mọ̀ dúpẹ́ já tí a mọ̀ tọ́pẹ́ ọ̀tí ẹ rí adúpẹ́ pàwá tiẹ̀ níṣẹ́ gidi lọ àwọn èso pònú àgbàyà amukun mẹ́kọ̀ọ́ tí ọmọ tójú lé ọmọ inú ẹ̀ kí lónìí ilé lágbájá ọ̀làlẹ̀ tàbẹ̀dù ọ̀tún lálẹ́ olówó pọ̀rọ̀ kú sí ọ̀. ẹ dákun tá ń dákun olówó pọ̀rọ̀ kú nìsín. Eh, èmi kéne yìí ni. Ah, ẹ ń dún ọ̀nà òlóye ṣé ń dùn mú ọ ni àbí ń dùn ọ. dandan bo kéne fè dandan ti ẹ bọ. ó sì máa pàjá lọ bọ̀ èyí ṣe ọ. ibò ọgbọ́n ti ẹ sọ pé bọ́ ọmọdé ọba bá jádùn a ní kò sí ń dájẹ tí ètàn ah, èmi mọ̀ pé agbéyàjò lè lọ <laughs> ẹ jalè náà ni ẹ jalè kan yìí ni ń bò lẹ́ẹ̀mí jalè ẹ sọ fún mi náà ńgbà tí ń tẹ́ ẹ̀ mọ́ jẹ tọ́ba tán ń tẹ́ ẹ̀ mọ́ jẹ lókù tẹ́ fàmọ́ra ẹ̀yin ògèdè olè yìí olè olè alájẹmúra alájẹbánu olóúnjẹ ẹ̀yà wo àgbákin. mo jẹ́ o má pẹ̀lú ọ̀bọ jẹ kó olóòbùkù ẹ̀dá nìyẹn fi wọ́n lẹ̀ ah! gbogbo ẹ̀ ní olójútùú tí gbogbo ẹ̀ ọjọ́ tá a mọ ibi tí gbogbo rẹ̀ ó dorí kọ. ẹ ǹlẹ́ ọlọ́run sara yíyá. olóòpọ̀ ọ̀kú o. ọ̀kárí lọ́hùn. Ah! Ah! olóòpọ̀ ọ̀kú <laughs> gbogbo bí ọba wà lónìí ìbẹ̀rẹ̀ ni ọmọ alálùbáríkà yóò mọ̀ dáa fún ọ ni ojú òsì ní tí ọ ojú ọba kò ló pọ̀ kó wá pẹ̀ mẹ́kẹ́rẹ́. àlọ́kọ̀ ah, kú náà àgbẹ̀ àmùnírẹ́yìn ni ó rí. I o eh, ìkórìtà mẹ́ta ní lẹ́yìn àgbẹ̀ bọ̀ wá bẹ́ẹ̀ni o pé tó bá ti gbèrò kèrò sí ọ kí bí ó máa bá wọn. yóò bá wọn mọ̀ sẹ́kẹ̀rẹ́. Eh, kọ́sẹ́ kò kọ́ ọmọ ọmọ kò kọ́ ẹ̀gbẹ́. láfọ̀tẹ́ pápá kábíyèsí ọba adégoróyè oríire àfìrọ̀rùn ọba adékilọ́lójú ọba adékọ́ni ọ̀rọ̀rùn kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ rẹ̀. ẹ ṣe kábíyèsí. kábíyèsí o ìrè lójú owó rí o ìrè lójú owó rí rí ìrètìrèrè níre níre là á sọ̀rọ̀ àtàrẹ kábíyèsí. olú ńlá lórúkọ àpàjẹ́. olú ńlá lórúkọ àpàjẹ́ o àṣàtà ògèrègèrè lórúkọ àwọn a kábíyèsí o àárín gìnnìgìnnì wọjà lórúkọ èyí àjẹ́ gbogbo wa pátápátá kiri ó máa bọ̀ Thank you. lọ́la bọ́ bá ń bọ̀ aṣọ tí ó gbọ́dọ̀ wà lọ́rùn rẹ láti dá sọ kìkì. bẹ́ẹ̀ni. obìnrin náà lọ pè ní ẹni mọkọ pẹ̀lú kúrò wa. ó gbọ́dọ̀ dàbí wíwé. àbúrò gbogbo ní ogo sì kọba náà. bẹ́ẹ̀ni. ọlá elédùn àtọlá irú wa lẹfiri ṣe. bẹ́ẹ̀ni o. ẹ ẹ ẹ àti olóògbé àfọ. ẹ gbogbo olùdúgbò lọ yìí o ọlá àka wọn ní jẹ o bí ọba sí olóògbé ọ̀kú ni ọdún ọ̀fẹ́ nìkún a ní. olóògbé ẹ níbẹ̀ yìí o ajẹ́ kí kábíyèsí náà ọba aṣọ gbólóhùn kan kó tó di pé gbogbo ètò òtún máa lọ kábíyèsí náà ti kan náà kábíyèsí ẹ ṣeun ọlọ́run jì ọ̀dà fún yín. ẹ ní fajásọ́lé o. ẹ ọdún yẹn máa dùn o. yóò tún lárinrin o. yóò tún jù báyìí lọ àárín lédè sí o. ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ ṣe kábíyèsí ẹ ṣe wo ẹ abẹ́ ẹ̀gbọ́n ẹ̀yẹ yàn kí àríyá tó máa lọ́wọ́ ẹ̀lẹ́mù ẹ̀yin tẹ́ ẹ bá wá gbé ẹ̀bùn wá fún kábíyèsí tẹ́lẹ̀ náà ẹ̀bùn filẹ̀ kúnlé mo kúnlé kọjá kádàrá àmọ́ àtúnwá rẹ̀ lómi tó tún gbẹ́mọ̀ wá ẹ máa gbé wá ń kọ́. Ah, kábíyèsí o kábíyèsí eh. o ah, láti ìlú Fáṣọlá eh, eh. ẹ̀bùn bẹ́ẹ̀ tá a tún ti kó sínú àgbàlá ẹ̀bùn tá a gbé wá ní. ẹyẹ rí ta ẹ wá gbé kíní tẹ ẹ kọ gbéra. kábíyèsí o kábíyèsí o àwa aráàlú alágbẹ̀dẹ àwa làwọn náà mélòó wa ẹ̀bùn ti kágbàlá o. ẹyẹ ta ẹ fúnlẹ̀ rán ẹ fúnlẹ̀ rán wọ́n jọ lọ ọ̀dọ̀ kábíyèsí ẹ jókòó ẹ bá gbé. abẹ́ ẹ̀gbọ́ lẹ́yìn ìgbà tá a gbẹ̀bùn tán yìí ẹ̀bùn tó bẹ́ẹ̀ pẹ̀lú anáwó o ó lóun ní gbólóhùn kan tó ẹ wá sọ jẹ́ káwọn àlù ọgbọ́n tó bẹ́ẹ̀ sọ o ẹ dákẹ́ ẹ jẹ́jẹ́ dákun torí ọlọ́run o kábíyèsí o ọba ń jẹ́ o ọba ń jẹ́ o. ẹ̀yà aráàlú o bóyá mẹ̀mí gbẹ̀là lèmi ń jẹ́ ọpẹ́ tó sí Elédùmarè Elédùmarè agọ̀tún ọba tẹ́lí lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì omi ká tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba adéwọ̀lú adégoróyè. ọsàgbọ́dilé ọsàkìtọ̀dọ̀jà ọba tí ń sẹ́rú dọmọ abẹ́ẹ̀sì o. dúpẹ́ lọ́wọ́ olóko ọ̀kun náà ah, dúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà. Eh, ọmọ wa náà ni ọmọ wa ni. èmi bí gbogbo yóò bá mọ̀ mí èmi ni wọ́n ń pè pẹ̀là pẹ̀là lèmi jẹ́ mo ṣàkíyèsí pé bá a ti kọrin látàárọ̀ wa ń kò sẹ́ni tó kọrin kí kábíyèsí wa lèmi wà rò pé kí n fi orin tí mo fẹ́ kọ fún kábíyèsí wa ṣe ẹ̀bùn pàtàkì mm. fún kábíyèsí iṣẹ́ mi ò kúkú ní gangan ìrìngà ìrìngò àmọ́ tí mo ní ní fi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa. jágbọ́ jágbọ́ jágbọ́. arọ́ba fi ojú tì yín o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wọ̀lú ẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. arọ́ba fi ojú tì yín o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wàlúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. ẹ máa ń pé arọ́bà fi ojú tì í o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé olúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. ní oṣojú. arọ́bà fi ojú tì í o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé olúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. atakukumeni ẹ̀tẹ̀wá iyì kukumeni ìbàròdé ẹni ẹ̀tẹ̀mọ́ra ẹ̀ láwùjọ ẹni ẹ̀tẹ̀mọ́ra ẹ̀ láwùjọ ẹ pé ẹni ẹ̀tẹ̀mọ́ra ẹ̀ láwùjọ ẹni ẹ̀tẹ̀mọ́ra ẹ̀ láwùjọ. Adewolu ọba adégoróyè lèkèlèkè lọ́ba ó dára níwà inú funfun ló kú. láwùjọ. Adéwọ̀lú dẹ́ni iyì láwùjọ. Adéwọ̀lú dẹ́ni iyì láwùjọ. Adéwọ̀lú dẹ́ni iyì láwùjọ. Alábòsí ara abílẹ̀ lẹ́dẹ̀ wọ́n bá wẹ̀ tán wọ́n á tún wá yíra mọ́lẹ̀. Agbéraga wọ́n tún gbéra sọ́lẹ̀. Irú ẹ̀ kì í ṣẹ́ ní iyì láwùjọ. Irú ẹ̀ kì í ṣẹ́ ní iyì láwùjọ. Irú ẹ̀ kì í ṣẹ́ ní iyì láwùjọ. Irú ẹ̀ kì í ṣẹ́ ní iyì láwùjọ ó wá yá arábà fi ojú tì í o bóyá yìí wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wọ̀lú ẹ̀ làjulẹ̀ gbogbo wa ní oṣojú ní oṣojú arábà fi ojú tì í o bóyá yìí wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wọ̀lú ẹ̀ làjulẹ̀ kábíyèsí o ọmọ ọgbà ọba ni ọba ni ọmọ ọgbà ọba ni ọba ni. sọ. tó bá mi kọ́ bọ̀dá sọ. tó bá mi kọ́ bọ̀dá sọ. aṣọ kílẹ̀ rà ó tẹ̀wù kílẹ̀ tẹ̀rù gàgà. aṣọ kílẹ̀ rò aṣọ kílẹ̀ rò tẹ̀wù kílẹ̀ tẹ̀rù gàgà. aṣọ kílẹ̀ rà ó tẹ̀wù kílẹ̀ tẹ̀rù gàgà. aṣọ kílẹ̀ rò aṣọ kílẹ̀ rò tẹ̀wù kílẹ̀ tẹ̀rù gàgà pọ̀ gẹ́gẹ́ sóhun lè wúrà tí ń wọ̀ ọṣẹ bẹ́rẹ̀ tà ń pọ̀ gẹ́gẹ́ sóhun lè wúrà tí ń wọ̀ aṣọ kìlẹ̀ ró aṣọ kìlẹ̀ ró tẹ̀ ń kìlẹ̀ tẹ̀ ró ìsàyílẹ̀ yóò mọ̀ bá ìsàyílẹ̀ yóò mọ̀ bá ẹ̀rí ìwé tẹ̀ bọ̀ bá wa ìsàyílẹ̀ yóò. bá fún mi èmi mọ̀ bẹ́ẹ̀ mi yóò ṣe béèrè ẹ rí wọn fẹ́ ṣàgbà ń gbà kó wí wọn jẹ́ tẹ̀yìn àgbàlagbà ojú ọmọ ọlọ́dún o àárí lédè sí o ilé òní wa o ọ̀nà òní náà wá hmm, bá bá jáde o torí pé ìran àwọn ọwọ́ wọn ègbé sọ́nà ẹnu ẹ kú ọdún o o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín o. ìsẹ̀yí làwọn ọmọ bá ìsẹ̀yí làwọn ọmọ bá ẹni ìdí tẹ̀ mọ́ bá lẹ́yìn ìsẹ̀yí làwọn. ọgbọ́n wo la fẹ́ dá sí báyìí nísìnyí. o mọ mọ fi ẹ̀rọ lọ mí àsìkò mọ mọ fi ọ̀rọ̀ tí ò ṣeé ṣe lọ mí o ìyìn lọ́gbọ́n kankan tí mo lè fọ́n bí eléyìí o ah. ìwọ ló mọ tó jẹ yókò tó mọ fún yàn lóyún o nígbà tó ń rẹ́ẹ̀dì o mọ̀ ah. so mọ̀ wọ́n fi lọ mí o bátìrì rẹ bá tú o tú téènù. Ah, ìwọ náà lè yan mi ìwọ lè yan mi. ó wé tani ah, mm, mm. ilẹ̀ yọ ah, ní sùúrù ó sì máa ṣe kórókóró ah, ó sì máa ṣe kórókóró àwọn èèyàn kọ́kọ́kọ́kọ́ bá ń ta ni. o ò tiẹ̀ mọ̀ tẹ́ni ọlá abẹ́ ni yìí tí bá ń bọ̀ ẹ mọ̀ pé ẹ̀kẹ́ ìyá lójú ọ̀nà ni. Hmm, ẹni ọlọ́kọ̀ onílérè ni kí ló dé ojú ọjọ́. pẹ̀lá yóò dáa fún ọ sórí kábíyèsí sọ fún wa ó sọ pé ìwọ nìkan ni ká jẹ́ wọlé pé kí ilẹ̀ ń yọ òdu ọ̀tá. kẹ́mi ọmọ wọlé. bó o bá sì ti ṣe tán ó wà á bálẹ̀ ń yọ ń tẹ́ bá jọ sọ pẹ̀lú kábíyèsí ó sì ṣàlàyé fún un. bẹ́ẹ̀ni tó bẹ́ẹ̀ni tí kábíyèsí yọ mọ sọ yọ mọ gọ́dà gan kábíyèsí fi kún ọ̀rọ̀ wọn wọn ní tó ọba dé o táwọn ọba sùn ká jí àwọn kí wọn nìkan wọlé sógán ẹni gbogbo àwọn tí ẹ bá bọ̀ wá tí wọn dúró sí tàwọn tí ẹ ń sabẹ́sìn káwọ̀ wá. o ti tó àdọ́mọ́sọ̀yún mọ́ ah, ṣẹlẹ̀ yọ̀ jẹ́ bí àjòjì rẹ̀ ni àbẹ̀yàn ah, máa rí bìtìbìtì ńlájò tí ń filẹ̀ rẹ̀ lẹ́nu. àbí sẹ́yìn ah, ìgbín máa ń yàkàrà wọn ni. Ah, dáadáa dáadáa. ẹ má sọ bá a mọ ẹ má sọ bá a mọ rárá. ìpẹ̀là ó mú ìgbín rẹ̀ ó yọ kó nù karahun ìkarahun rẹ̀ ó dúró ń ta ìwọ sì wọnú ilé ó fà lọ bá kábíyèsí mm. bó bá sì ti yanjú ọ̀rẹ́ rẹ̀ tán ẹ sì para ẹ sì mọ lọ. kò lè rọrùn kí ló dé kí ni ní mọ́ ṣe yín ẹ fẹ́ràn ọ̀nù níbí ni fa. lọ́nà wo. ẹ fẹ́ràn ọ̀nù níbí ni ẹ jẹ́ gbàgbé ẹni tọ́lọ́ ń gbà fún kẹ́lẹ́ bá rọ́nà lọ èwo ni gbogbo kẹ́yàn máa bọ̀ kọ́lọ̀ ń sínà fún yàn kẹ́ mọ́ fẹ́ kẹ́ mọ́ fẹ́ pànàdé fún yàn ah. kí ni kílẹ̀ ń bá ka kílẹ̀ ń bá kí. ó jẹnu rẹ lọ ilẹ̀ yọ ah, ah, ṣé ìwọ ti gbàgbé ni ọ lọpọlọ rárá ni ṣé ìwọ ti gbàgbé pé inú iṣẹ́ ìkan náà ni gbogbo àjọ ń ṣe tẹ́lẹ̀. wo iṣẹ́ yín wo. iṣẹ́ eh, tẹ̀wọ̀ àtàwọn òwò bí wọ́n ṣe kí ni. àwa àti ẹ̀yìn gbà tá a wà ń bí tá a jọ wà lóko ẹrú yìí tá a jọ ń ṣerú papọ̀ eh. ṣe bẹ́ẹ̀ rújọ la wa gbogbo wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Eh, eh, àwa àti bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ń tàn yín ẹrú ní láti lẹ̀ ẹrú náà lẹ́sìn ti kú bá a ṣe wà yí àwa ti dèèyàn ọlọ́run ti sọ àdéhìn àti dèèyàn nu ah, tó ti ah. yẹ yín ẹ má wà bínú orí o ẹ má bínú orí o. Ah ẹ má bínú orí o ah. sọ ti yẹ yín sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sẹ́yìn wo ohun ẹ sàfẹ́ni hmm. tó lọ ń gbà fún kẹ́ ẹ bá lè rán náà lọ o. Ah, ilẹ̀ ń yọ ah, àjọ ṣiṣẹ́ ẹrú tẹ́lẹ̀. yọ ilẹ̀ ń yọ sí sùúrù ẹrú gbogbo wa tẹ́lẹ̀ ẹ̀yin gbẹ́lò ní kò mọ́ sọ mọ́. ó ti tọ̀ tọ̀. o mọ̀ọ́rẹ́. àlọ́ tọ́ kiri sí ọ. o mọ̀ọ́rẹ́ torí pé elédùn àti da ọsípò ọlánìsì wá fẹ́ mọ sí ẹbí ọkà o mọ àwa mọ́. ojú ọjọ́. dákẹ́ filẹ̀. wọn náà rọra sọ sáwọn ọ̀rẹ́ mi. mo ti gbọ́ àìsàn rẹ mọ́ báyìí o àìsàn rẹ mọ́ fi wọ́n lẹ̀ kò burú ẹ̀pẹ̀là o ti mọ̀ ṣe wà ní mọ̀ ṣe mọ́ ọlọ́run níjẹ́ tó ṣe ọ ó ṣe oríire jálẹ̀ yìí o ti ń ṣe là gbogbo ayé wọn ti ń ṣe là o ti ń ṣe là jàre èèyàn yìí àìní mọ̀ ṣe mọ́ ọlọ́run níjẹ́ kan bù ṣe ọ sórí bí tí ọba ti lu gbogbo èèyàn gidi bí wọ́n ṣe ń nífẹ̀ẹ́ rẹ̀ wọn ò ní padà lẹ́yìn rẹ̀ mo fẹ́ gbà àmọ̀ràn kan lẹ́nu rẹ̀ sórí gbogbo ilé ìtàn sọ tẹ́lẹ̀ àgànṣáwẹ̀ wà ní ẹ̀yin ò lẹ bá ti wí kí wàá ní kókó ọmọ lọtẹ. ọgbọ́n wo ló lè kó àwa náà tá a fi bọ́ nínú ipò ẹrú tá a wà yìí. ìyá ipò ah, ah. ìyá ipò ìyá ipò. sẹ́mi tó yẹ kí wọ́n béèrè nu tẹ́ ìbí sẹ́nu yánmọ́ yánmọ́. má bínú má bínú. ẹ lè rákàbà àgà tí wọ́n fi gí í ṣe o. Ah, dáadáa ibi ọ̀gá tó ni ó yẹ kẹ́ ẹ wá kàbà tí wọ́n kàn tó ga gidi kẹ́ ẹ wá wá ilé tó ga rororo ẹ wàá gun lọ bẹ̀ ẹ kàn bẹ́ẹ̀ ni jù wá tẹ bá bẹ́ẹ̀ báyìí ẹ débi tẹ́nìkan ò dé rí kan. Ah! ilẹ̀ ń yọ̀ ajé mọ̀ràn tá a lọ kódà ilẹ̀ yọ ilẹ̀ ayé ọ̀padà yìí wọ́n mọ̀júmọ́ wọn ní wọn ní wọn ní wọn ní ríro ni. ilẹ̀ yọ ọmọ bínú o tọrọ rẹ bá fẹ́ yé mi dáadáa mm. ká gun àgà mm. ká tún wá gun bọ́ọ̀lẹ̀ padà mm. bó la ṣe wá débẹ̀. ẹ ti débi tọ́ ga. ẹ̀yìnjọ ẹ̀yìnjọ kí là ń béèrè lọ́ọ̀rẹ́ kí lọ́ọ̀ ń sọ. ká bẹ́ bọ́ọ̀lẹ̀. a ní o fún ọmọràn tá a fi kú olókẹrú. Ah, ìmọ̀ràn ẹ má bínú ìmọ̀ pé mọ̀ràn lẹ fẹ́. mọ̀ràn olórí níní ah, ah. ẹ mọ níní ọlá dáadáa tán àyùbọ̀ bá nù parí sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ sì mọ́mù ṣé ẹ màsìkò tí ah. wọ́n máa wẹ̀. wọ́n máa wẹ̀ láàárọ̀ àti alẹ́. àárọ̀ àti alẹ́ àṣálẹ́ mm. ẹ mọ̀jà ẹ̀já mọ̀mọ́jà ọ̀jà alẹ́ ẹ jẹ́ kó jẹ́ bí ọwọ́ ọ̀sán gangan mm. Mm, lọ́wọ́ ọ̀sán tó ọ̀sán gangan tó pọ́n garingarin só ti yé yín bí a máa ti ń lọ ilé ìwẹ̀ tí wọ́n fẹ́ lọ balùwẹ̀ lọ wẹ̀ ẹ̀yin yọ tẹ̀lé wọn ọmọ ẹ lè lúwẹ̀ jù báyìí tó ti yẹ yín ṣe mọ̀ pé bàbá délé ìwẹ̀ wọ́n ti bọ̀rọ̀ alẹ̀ sí owó bí a bá ti dami sórí ṣe mọ̀ pé yóò bẹ́sẹ̀ wá ní mm-hmm. ṣe mọ̀ pé tí ọkàn ní kéèyàn ọmọ ọ̀sẹ̀ kéèyàn hàn oṣù mm-hmm. yìí àsìkò tó máa wọ́n sẹ́ni sójú <laughs> ẹ já wọ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ ló kọjú láyé ẹ̀ ló kọjú ilẹ̀ yọ̀ ilẹ̀ yọ̀ ilẹ̀ ayé ó sì padà yọ ọgbẹ́ yìí ibẹ̀ mọ̀ sọ́fọ̀ gbogbo tó lè pa wá ńlọ. ilẹ̀ yọ̀ káwa lọ ṣe irú nǹkan báwọn ń tẹ́yìn ṣe tẹ́ fi lọ́nu. ojú ọjọ́ sáré yárí bàbá ni. ẹ wá wọlé ẹ wá wọlé ẹ wá wọlé ẹ wá rí kábíyèsí. ẹ̀yin fẹ́ mọ̀ràn yà lọ. ẹ̀yin fẹ́ mọ̀ràn ẹ fẹ́ mọ̀ràn ilẹ̀ yọ dàbí máa bẹ lọ́nà o ilẹ̀ yọ. ojoojọ. Hmm. Ah. ẹ̀rú náà ẹ̀rú náà sì ni bàbá. ojoojọ. ẹ yóò ṣe eré yóò ṣe eré. pẹ̀lá ọmọ tí wọ́n mọ̀ dúpẹ́ ojú òní tí ọ o òní báláyé ṣe o òní àṣetì òní bá àṣetì ọ̀bọ́jọ́. àṣetì òbóṣù ò ní gbélé ayé bí ẹni tí ò sí ń bẹ mo dúpẹ́ tó jẹ́ kí pọ̀rọ̀ kú ó ń o dúpẹ́ ìwọ náà ó rè èèyàn gbèjà o ẹ dákun ẹ̀ ń dẹ jókòó ẹ jókòó yín hmm. ẹ jèrè. èyí ló yẹ kí n dúpẹ́ àìmọye òjò tó rọ̀ tilẹ̀ ti fà wọn olúwa mi àìmọye tára ń bẹnu rẹ̀ lógúnlógún ẹ̀tú lára lọ́gbọ̀n lọ́gbọ̀n olúwa mi tí ò rí dá tó jẹrà mọ́ nínú bíi ti ọ̀gẹ̀dẹ̀ Elédùmarè nàìjíríà dúpẹ́ fún olúwa mi hmm. olúwa mi. ṣé ẹ rí ẹ o ti wá ṣe ìtàn ẹ rí owó àdákan ìpàdà tọkọ ní iyọkọ lẹ́nu èmi náà wà á mú ìlérí mi wọn mú ṣẹ wo mi pẹ̀lá látòní lọ mo fún ọ lómìnira pátápátá. bẹ́ẹ̀ ni <laughs> olúwa mi lẹ́ẹ̀kejì ẹni sùúrù mẹ́yẹ bọ̀lápẹ́ ló sọ apá gẹ ọ̀sẹ̀sẹ̀ gẹ ẹ̀ rí ilé tó ń gbé òun ilé tí mo fún ọkọ ọmọ ẹgbẹ́ òun ó di etí ẹ pátápátá látòní lọ. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ní paríparí ẹ wọn á fi ọ jẹ oyè bọba jíròrò èmi ọba adéwọlú nílùú olóyìn. ẹyọ bàrà tí ń bí ọ ah, ah. tọ́ sí ọ ní ká tó bá sì tọ́ sí mú ló la fi romú ẹ wá rí i lónìí máa retí ètìtì bàbá ajé láàrangún kan bàbá àlẹ̀kẹ̀ àkókò tó ń wọ̀rọ̀ nífẹ̀ẹ́ máa lọ lé wọn gbọ̀nrán jẹ́ sí ọ. Hmm. Ah, ah. o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o tó bẹ́ẹ̀ jù ẹ wò mí wò mí yà lọ́dọ̀ olórí níní ọlá ó dàbí ẹ kó lóun fẹ́ rí ọ o. yọ̀ọ̀dà o àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. olóyè pẹ̀lá bọ́ba jíròrò ẹ mọ́ wulẹ̀ dọ̀bálẹ̀ ẹ dìde ẹ dìde ẹ má fọwọ́ ọlá tẹlẹ̀ ó yà á mọ́rí o. <laughs> ìyá wa wọ́n ṣe mọ́ ẹ ti ó jẹ́ mi náà lójú. bẹ́ẹ̀ni ò gbọ́ tí ì sì fọwọ́ sí kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ ni. kẹ́mi ọlágùn. ẹ wò ẹ̀yin méjèèjì ẹ lọ gbá gàba kó fi jókòó. ó dà yà wá. yà ó rí yà. ẹsìn kẹ́mi ọlá ogun. yà wá. sórí mo pè ọ wá síbi ká lè kíra wa ń lọ ṣó mọ̀ pé nsìnyí o ti dèèyàn o ti súnmọ́ ba ṣó mọ̀ pé ó wá yẹ kí oníkálukú kó mọ àlá rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ìyá wa ilẹ̀ tó tó yú iṣu lèmi. bẹ́ẹ̀ni. Ah, kí lè wí ìjẹ́ rí yín fún. kò tó bẹ́ẹ̀ ìlédùn òní jẹ́. a tó bẹ́ẹ̀ a tó bẹ́ẹ̀. ẹ̀yin lè ròyìn mi fọ́ba ẹ̀yin lè sì gbé mi dépò tí mo dé yìí. bẹ́ẹ̀ni ìjẹ́ rí yín fún yàrá. <laughs> bẹ́ẹ̀ni ọmọ ah, rí yín ẹ wọ. Eh? dúró náà irú àṣà rádaràda wo ló ra yìí. asa aradarada asa esin ofu tu asa ti o nikan nu duro na so fe fun mi wo je ni ah rara iyawo e mo binu atowodowo lo le ra wa e gba mi e jo ojo o la ba ka taka na bi mo mo ran kelebe nse kelebe ran yan rárá ìyá wa ngbẹ̀ ni bá yín lọ́ta ni mo sì wò pé ẹ lè gbà kẹ́lòmíì lọ́ta fún yín jẹun ni mo ṣe kúkú rán àtọwọ́dọ́. ẹ mo lè gbà kẹ́lòmíì ó lọ́ta fún mi jẹun. tó sì mọ̀ wípé kò sẹ́lòmíì tó mọrú àṣà tí mo fẹ́ràn yàtọ̀ sí wọ̀nyí. sẹ́ẹ̀rì ara ń tà ń wí nù o. sẹ́ẹ̀rì ara ń tà ń wí rè o torí mo ti fààyè gbọ́ ó fara mọ́ kọjá ààyè rẹ̀ kílẹ̀bì àbí kíbò náà ti ń pè ọ́ oúnjẹ ìyà wọ́n jẹ́ kó o mọ̀ wípé ẹrú lásán lásán ni wọ́n jẹ́ kó o mọ̀ pé ẹrú ló wá ṣe fúngbà díẹ̀ ta fẹ́ ṣe ọ́ lógo gbó lẹ́yìn kábíyèsí nínú ìlú yìí èmi olórí níní ọlá òun ló tún kàn bó o bá kọjá àyè rẹ bó o bá kọjá àyè rẹ ó padà sẹ́ àárọ̀ rẹ ni. ó rà rẹ lọ kó bá ń bomi o wá. ẹ mọ̀ bí oko sí kúrò ń bì ṣe rárá ń tàn wí ẹrú lásán lásán ẹrú ẹrú lásán lásán ó bá kọjá yẹn ó padà sẹ tí àárọ̀ ló padà sẹ ẹrú ni torí a ní aṣẹyìn lógo òsì tẹ mọ́ bá kánú lẹ́yìn o kábíyèsí èmi olórí ní ní ọlá lókàn ẹ padà sẹ tí àárọ̀ yẹn yẹn ẹrú rádaràda ẹ bó ṣe mọ́ ṣe nu wọn gbẹ́yàn lẹ́mìí gbóná sókè àwọn ọmọ òkú. ṣojú rẹ kọ́ ni olórí ṣe ní kálọ̀ wá nǹkan òjókòó fáwọn àlejò àbọ̀ ọ̀lọ́gbọ̀ kò yé mi o. àsẹ̀yìn ara bí ìyá ọmọ lọ́pọlọ o ah, ah, ah. ẹ mọ̀ gbé lọ ń gbò lórí bá tuntun àṣàṣì lójoojú yóò fọ̀ ní rárá o sẹ́yìn rí nígbà tí ń sanwó báyìí tí ń sanwó báyìí ẹ mọ̀ gbé náà o ẹ̀yin ò mọ̀ pé ilẹ̀ yóò ní dọ́gbọ́n bá wé ni. mo wí náà agbanilójú eékún ṣẹ̀jẹ̀ lórí pa rásà rásà lọ̀rọ̀ pọ̀ tó bá ń hun o ṣeun. àmọ́ bí n bá ta yín lólobó bẹ́ẹ̀ ṣe gbé lọ ni orí yín ò bá burú ni. orí rẹ ò burú. ẹ bá mi wájú ẹ ǹlẹ́ ńlẹ́ o bá ń wà ńlẹ́ o èmi ni o pẹ̀lá mo fẹ́ àbí kí ló wí lẹ́nu rẹ pẹ̀lá bolóyè pẹ̀lá. Eh. olóyè pẹ̀lá lọ́dọ̀ tí ló ti jólóyè pẹ̀lá pẹ̀lá ń jẹ́ lọ́dọ̀ tèmi. Ah, lọ́dọ̀ tí a ló ti jólóyè ọ̀tún sọ nítorí ọ̀tún wí. mo ti gbọ́ ìpele rí ibú ó rí pọ́ọ̀tún sọ. pẹ̀lẹ́ o ah, eh. ọmọ kankan kí n máa pẹ́ dáa fún yàn kí n máa fi olóyè kún pẹ́lá. ọmọ ibú wo ni ayé rẹ fẹ́ bàjẹ́ gbèrè wo ni o fẹ́ sí oríire tí ń pe olúwa mi ní pẹ̀lá báwọn tí ń là èmi mo béèrè ìwọ ọlọ́kọ mọ́lúwa mi lórí èmi mo béèrè pẹ̀lá. ṣe bí wọ́n sọ pé bẹ́yìn ọ̀bá tẹ̀ tí bàdí ọ̀wọ́ mm. ẹ tẹ́yàn bá bá wọn ajú tó bàbá ṣe fún un ṣé olóyè pẹ̀lá tí wọ́n lakọ mọ́ lórí tó ṣe gẹ̀là gẹ̀là ṣé kò tó ẹgbẹ́ bàbá bàbá rẹ̀. Mm, ẹgbẹ́ bàbá mẹ́rin bàbá la ti ẹni èmi àti pẹ̀lá ẹrú jọ ní àní ògbẹ́nu ẹnu rẹ lera ó ń ṣọba ó ń ṣọba ó ń ṣọba ó ń ṣọba ó ń ṣọba ó ń ṣọba. kárólé o olúwa mi. kárólé o àwọn ọmọ ọmọ ẹrú yìí ni ọmọ òsì ọmọ òfò yìí ni tí wọn fowó tọ yìí ni lónìí ní eh, màmú dakọ ọmọlúwa mi lórí. mo yọ ara rẹ nù gbogbo tẹ̀ ń sọ mọ̀ ń gbọ́ nulẹ̀ iṣẹ́ iṣẹ́ ọ̀tá ọ̀lẹ́ abiyamọ ọ̀tá àgàn olórí ibú ni kò lè sọ̀rọ̀ lórí rẹ. kò lè ṣe kò lè ṣe ẹ ń bá ti rí mọ̀ pé ti mọ̀ pé lè ṣe. Eh, eh, olúwa mi kábíyèsí aláyélúwà adéwọ̀lú adégoróyè tìlú olóyè wọ́n ní àwọn ẹ̀bùn yìí pé ká gbé fún olóyè pẹ̀lá ẹ̀yìn wọ́n ní ká gbé fún yín. kí ni bẹ lọ́wọ́ tiẹ̀ ń kìíní sí wò sí wò tó ń ṣe bí ike tó ń ṣe bí dídì rìn. yé ajé o. ògúngún ló sọ. dédédédé mọ̀ démọ̀ gbélé lọ gbélé lọ gbélé lọ. ẹyin sẹ́rí ẹyin ẹrù ti mẹ́lẹ̀ o ọ̀yà ẹgbẹ́ wọnú lè bẹ́ẹ̀ bá ti gbé dénú lẹ́yìn ẹdúró síbẹ̀ o. ẹ má pẹ́ mò dúró dè yín o. ẹyin bẹ́ẹ̀ ẹ má jáde ẹdúró síbẹ̀ o. akílódé. wọ́n pè é ah, wọ́n pè é ah sórí ìwọ ọmọ padà láàfin báyìí ọ lọ sọ fún ọ pé o ti jíṣẹ́ o pé àwọn ọmọ tí wọn ní nǹkan bá wọn gbé ẹrù wá o olúwa mi ní nǹkan tí ó fi hàn sí ah, ah, eh, eh, wọn bá ọmọ náà bọlọbọlọ. kábíyèsí ó bẹ̀rẹ̀. Eh, ẹ má pẹ́ o kò síbi olórí buku. ẹ má pẹ́ o ngbẹgbẹ bá bẹ́ẹ̀ ló kọ bọ́ọ̀rọ̀ lè wá ẹ lè bá wa mú. pẹ́ẹ́lá lọ́kọ́ ọmọ olókùn ọ̀la. Ah,

èèyàn mọ̀ ṣòro ṣe o ó jùrọ̀ ọkọ ẹ̀ gan. súnmọ́ mi súnmọ́ ipa tí pọ̀rọ̀kù ń kó nínú bùkátà ayé mi kò mọ́ bá o ọmọ burúkú sì lọ́jọ́ tiẹ̀ o ẹ rí ipa tí olówó pọ̀rọ̀kù ń gbé nínú bùkátà mi ò o nígbà tí wàá ń bu ọjà ń kọ́ olúwa mi. àmọ́ sani ìsìn náà wọn ò rówó náà bíi tìgbà kan mọ́ bàbá hmm. àti ìgbé ìwé ilé mi. olúwa mi ń bẹ́ẹ̀ lóko tó tóbi gbogbo àlámọ̀ pé lóko tó tóbi ṣé àwọn èrè oko yìí kò mú ògidì wọlé ni. ìmọ̀ wò ń tiẹ̀ àmọ̀ àpá lóko tó tóbi sáwọn tí iṣu wà tí wọ́n jí ọ̀gẹ̀dẹ̀ ẹ̀bẹ́ tí wọ́n jí àgbàdo oko nínú oko ṣé wọ́n jẹ́ ọba gan ilé orílẹ̀ oko gan akáńkàtì ẹ̀rí kan nù wọn ká fi jófin. olúwa mi nǹkan kan bẹ nù yín ọ̀rọ̀ kan dún oyin lọ́kàn tẹ́ ẹ fẹ́ nà bẹ́ẹ̀ fún mi ẹ sọ pàtó tí ń ṣe yín fún mi olúwa mi. Hmm. n bí gbogbo ala pé ibodè méjì ló wọnú ìlú yìí hmm. rí omi ìkejì ilẹ̀ hmm ẹ jẹ́ kẹsọ̀ dà bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ẹ̀sọ́ dà bẹ́ẹ̀ ẹ má mú káwọn èèyàn púpọ̀ wá ń sọ̀rọ̀ ajé lu wa yìí bí wọ́n ti ń kẹ́rù wọlé ni wọ́n ń kẹ́rù jáde bá a bá ń gba tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ wọn bó tiẹ̀ sówó dà kọ́ ọmọlúwa mi ẹni tèrè èjì tèrè ó níye tí ó jẹ́ hmm. ẹ ó ti di ọjọ́ mẹ́ta ó ti di ọjọ́ mẹ́ta lè bí àtàwọn ọ̀dọ́ yèmí fi jókòó tá à ń jí òun lórí ọ̀rọ̀ iye kankan ni wọn sọ sí pé kí wọn lè wọn lè gbèrú àbá dáadáa tó gbé kalẹ̀ wá wò mí wò bí owó náà bá ti ń wọlé ojú mi ojú rẹ ojú bá tán lẹ̀ àjọ náà ni. olúwa mi ìlérí lẹsẹ mu. wọ́n fi yún un lẹ̀ wọ́n fi yún un lẹ̀. pẹ̀lá. kàwé so àsọjọ́ orí kọ́ lọ́gbọ́n. Mm, mm. aṣọ ni aṣọ ló wà ní aṣọ ni bẹ́ẹ̀ aṣọ ni aṣọ ni bẹ́ẹ̀ aṣọ ni. owó dà. Ah, bàbá ni kà á sọ pé ọ̀yà gbèrú mà lọ sọ wá rí gbàmítọ́ bá ti dé màmú kan bọ̀ wá fún wa. ọ̀dà gbọ́ ẹ ṣeun o. dọ́dọ́dọ́ wọ́n bá dọ́wọ́ kí lè léyìí. ronú. ẹ ń bá wa ti ṣe ntánìkan òṣèré ojú ìrasẹ̀rẹ̀ ntánìkan òrùlé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀yàn ṣe ń wẹ̀wọ̀ a sì rí wẹ̀wọ̀. bẹ́ẹ̀yàn ṣe ń wọ àjèjì ojú rẹ̀ a rí nǹkan àjèjì. ọtí dẹ́ṣẹ̀ ọjí ẹ̀ṣẹ̀ ọmú mi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ sọ. ó bàbá. ẹgbẹ́ kẹ́ẹ̀dẹ́. ẹgbẹ́ ẹgbẹ́ ọtí gbé ọ ṣẹ̀ṣẹ̀ gbé ni. ẹ ìwọ gbélé. Ah, ah. ẹni wọ́n kọ ẹdẹ ibi tó kù sí ẹdẹ ẹdẹ ẹdẹ ẹdẹ mẹbẹ bàbá wọlé mẹ bàbá. bàbá. ayé ọba làwa ń jẹ wọn àyí jagun nílẹ̀ yìí o ayé ọba làwa ń jẹ ẹ lé olé o ẹ lé olé o olóyè dé ah, ah. wọ́n á lọ́kọ àtìyàwó lọ tí wọ́n á fi délẹ̀ báyìí olóyè dé ah. ṣé ní àrèkèrè báyìí. Ah, ẹ ǹlẹ́ bàbá olóyè ó jàre ẹ ǹlẹ́ ẹ jẹ́ ìwádìí kí n bá yín jí wọn ẹ ǹlẹ́ ó jẹ́ ẹ ǹlẹ́. ká ní ìní jójú kọ́lọ́run ọmọ fọ. a dé. lé ọ̀rẹ́ ẹ̀ lé ẹ̀ lẹ́. o ti dé tipẹ́. o ah, ti pẹ́ díẹ̀. ìyá tó bá ń gbé ẹrù wọlé yìí jí mi nínú ilé pé ọwà ń ta. Ah, ẹ kú e. ẹ ọ̀hún ara rẹ ah. láì mọ̀ pé ara rẹ ló ń tán. títàn bo. ṣé ojú mi wá fọ́ ojú mi fọ́ n ò rí náà pé ọlọ wọlé lọ nísìn tó o dóbe tó o dóbe ọ̀sán gan. wo olóye. àwo <laughs> ni òkè tí ọmọ para rẹ ń wò. ní tó bá fẹ́ sọ gan ni kò sọ èmi ẹsẹ̀ tó lè mọ ṣe báyìí tó mọ bá ṣe báyìí fún ẹ̀ ń sọjú abẹ́ kò gan. ẹ o ti wá dáńgbà náà o ti dà wọn sọ ṣé èmi pẹ̀lú rẹ kọ́ alájọṣe àdéhùn pé ànídókò kábíyèsí mọ́ sáà àjọṣe àdéhùn bẹ́ẹ̀ kí ni o tún wá wá lọ wíta ìwé wa ń parada bí ọ ṣé wọn wá parada bí ọgà jù bẹ́ẹ̀ lọ sẹni dá ọmọ ni sí ọ eré orí igi àṣepọ ọmọ ẹdùn. Eh, wo ọmọ yẹlé bẹ́ẹ̀ mi ò ṣe máa ṣe mò ń ṣe wọn. ọmọ jalè. ebi ọjà lè bí n ṣe máa ṣe mò ń ṣe wọn wá tí kábíyèsí ọba mọ̀ ti gbà èmi ò sì mọ̀ mọ́ wa tó bá sọ pé òun la wọn tó bá tó wá lò wọ́n mọ́ mú wa èmi ò sì lọ ibẹ̀ ń lọ rè é mú fúnra mi ìgbẹ́ lówó wà. ọmọ Ah. ẹ̀tọ́ mi mo lọ rè mú ìyìn sì mú tẹnu mi ìwọ̀nba ẹ̀tọ́ tèmi tọ́tọ́ sí mi mú. olóyèdè ọ̀lẹ́tọ̀ ló kó kábíyèsí ah. má jà tán ara jẹ má jà dàbí akówó ẹbọ tó lóun ọmọ pólè ni sórí pé àdà pé ó lè ní pé ọmọ mi ń fẹ́ wọ́ ọmọ dígbà ń jalè ẹjẹ́ àgbẹ̀ ń jalè ọ̀ ń jalè hmm. ẹni tí ọ̀dà ọmọ ló kọ méjì kọ ọmọ dáa máa ní. kí ni ọ̀dà. ẹni tó na kí la fẹ́ kí kábíyèsí ó ṣe o. kí ló ṣe o kí la fẹ́ kí kábíyèsí ó ṣe tí o ti ṣe. kí ló ṣe. kí ni o ṣe. Ah, ẹ̀tọ́ wa tó yẹ kọ́ tẹ̀ àlọ́wọ́ láàfin à ń gbà lẹ́yìn náà bí wọ́n bá gbé ìsákọ́lẹ̀ kan wá sáàfin tiwa ni kábíyèsí ọkọ̀ pé fún wa hmm. hmm. àárín ọjà o kábíyèsí òpè àmọ́rí ìjà hmm. òṣùpá kò sì ní yípo káwọn gbà kankan lọ́wọ́ ọba àṣẹ kò tí ì ṣètò ó gbìyànjú láàyè. bàbá òṣùpá ẹ kú gbìyànjú ẹ wo mọ́mọ́ bẹ̀mí sọ́dọ̀ sọ́n jáde àwọn ní tí n tá n tá n tá máa jẹ báyìí tó bá ti tán ìjẹkújẹ lókùtà máa jẹ olówó pọ̀ òkúta fi ń jẹ agbẹjẹ ara ṣé bí n lẹ́ẹ̀tì fọ̀tẹ̀lẹ́kọ̀ láàrin ìlú ẹ wá ní kólú ọmọ ṣe ti mọ bẹ́ẹ̀ mi ò ṣe mò ń ṣe ilé tèmi kún o ilé tèmi tóbi ah, gan ẹnu méjì ti fẹ̀ tó ti yọ. lẹ́yìn tó túmọ̀ sí pé ọmọ máa jalè. èmi ò o. Ah, ó lè ní ọ. ẹ̀tọ́ mi mò ń mú. Ah, ẹ̀tọ́ ẹ̀kọ́. gẹ́gẹ́ bí ọmọ ó lù. Eh. yóò tó ọtí ẹnu ẹ lọ́wọ́ àwọn ẹ pé ọmọ àwọn ọmọ ìlú kan náà dárò eléyìí wò àwa náà lámà dájọ́ fọlá. ìbá màlúù lèmi ìbá ìlú yẹn bẹ̀mí sí. ẹbí ọlọ́yìn sì ni wọ́n. ṣé ẹni tó màlúù ń gbà ni wọ́n ń gbà. mo gbọ́ orí mi ò fi rìn wálé kì í ṣẹ̀ṣẹ̀. Eh, eh, ọ jẹ̀bi ọ jẹ̀bi tó forí rìn. ẹ jẹ́ àjọmọ́ ajá báyìí dèbìlà àjọmọ́ ajá mọ́ra wa lọ. Ka a sì máa jaanu ẹnì kò wa máa jẹ kílí tó dùn mí jù ni pé wọ́n mọ̀ mí mọ́ o. ẹ imú rẹ kú lọ́dọ̀ mi. tó palájà ó dùn mọ ni wọ́n mọ pé àwọn olóyè ń jalè. wọ́n sọ olóyè wo náà ni ọjà èmi jalè o ló o. èkìtì yàtọ̀ ọjà ni ọjà le ọjà lè kan ti ọjà. bá a ti máa jánu ẹnu tí ẹnìkan lọ́fẹ̀ẹ́ ti ń gbà rọ̀ yọ bá a ti jọ máa jánu. pẹ̀lá olúwa mi nǹkan kan mọ̀ ń bà mí ní ọjọ́. ẹ ṣáàwó olúwa mi. ọdún olóyin mi ní bọ̀ ikó ti ìṣòwò olówó pọ̀rọ̀ kó o sì ń dùn mọ́ kí lóró ajísáfẹ́ tá a tún rò kó tó tó lóró bíi tiẹ̀ yín tiẹ̀ wá láwọn ojú kọkọ ọgbọ́n lọ nǹkan rádaràda tí ò tiẹ̀ ṣe é fetí gbọ́ ní fowó tiẹ̀ ṣe káàkiri. Hmm. Hmm? Hmm. olúwa mi ẹ lè tẹ hmm. tètè tẹ láwùjọ ẹ̀fọ́ inú alẹ́ sì ní ojú ìtì náà alẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. níbo ń wọlé ń bòde ṣé yóò lè tó wa ni. wo má jẹ́ àpúrọ̀ fúnra wa lóòótọ́ owó ti wọlé pọ̀ àmọ́ ṣé owó ayé ni a fi máa ń ṣàpapín ni inú ẹ̀ ló lórí ẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ ó ti gbà àwọn olóyè ọgbà àwọn olórí ọgbà àwọn òjòyè ìlú ọ̀gbẹ́ wọ́n gbàgbé wọ̀ náà òpin náà owó tí wọ́n wọlé fọ́pá kan di ọ̀wá tó nǹkan kan kò tó nǹkan kan. àmọ́lúwa mi ọ̀nà mi wà tó owó ti wọlé bẹ́ẹ̀ wàá lè ṣe ni lè sọ. ilé iṣẹ́ ti jẹ́ ilé iṣẹ́ ti jẹ́ bá jọ̀wọ́ tí ọ̀nà tí owó ọmọ gbà wọnú dọ́dọ̀ ọba ní tààràtààrà wọ́n ṣe wọ́n ṣe. ẹ ṣe olúwa mi ẹ ṣe ṣé ẹ mọ̀ pé ìgbín òṣà tẹ̀ ń wo òun hmm. owó mọ̀nì bá a bá yẹn lè kó láti lẹ̀ yìí lọ sí àwọn olùbí kan owó gidi lákòwálé lówó tí èsè gẹ́gẹ́ yóò káàfin yóò rẹ̀ sin tí èsè sí kan yóò tún sẹ́kù. ìwọ ọmọ ní àmọ́ gbọ́dọ̀ mọ àwọn àbúrò kúrò ní ìlú àmọ́ gbọ́dọ̀ mọ kúrò ń bẹ ẹ wo ẹ má jẹ àṣẹ ètò onígbèdéhùn wọ́n jẹ́ àṣẹrú tó nígbìn nítorí pé wọ́n àwọn aráàlú máa sọ pé àwọn tó mú òfin tí wọ́n ó tòfin náà wọ́n ń wú fún òfin òfin lẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n olúwa mi òfin tó ṣe pé wàhálà ń takùn ni wàhálà ń takùn lásán lásán bíi ayan bíi labalábá mọ̀ ni wàhálà ń takùn lè dádúró kí lè ń wí olúwa mi ẹ̀yọ̀kọ̀ lásán bàbá ilẹ̀ gba wájú wàhálà ń takùn yẹ́yọ̀ jà ká má ti sọ tẹ̀yìn èyí tó ṣe pé erin ni yín bí wàhálà ń takùn bá tún yí rẹ̀ padà lófin tó tún di ìtàkùn ah, ṣé ìtàkùn wọn wà pé kẹrin mọ́gòkè àlọ́ ni ìtàkùn bá pé kẹrin mọ́gòkè àlọ́ ó dẹ̀jọ́ lọ́nu hmm. ẹ jẹ́ sẹ́ńtàṣì olúwa mi ká kówó gidi wọlé. bọ́nà pẹ̀lú àwa náà ṣé àwọn tí ẹ lọ mọ àwọn tí wọ́n máa gba ìgbín gan ló nílùú òkèèrè tó wí gangan kí wọ́n kí wọ́n fi gbé ṣe tó fi wọlé rẹpẹtẹ báwọn. kí n ti wà pẹ̀lú tiwọn n tó bá wọn kàn fi ṣe sẹ́yìn o mọ̀ pé májèlé ibì kan jẹ ibòmíì ni ó dá ẹ̀yin òwò mm. kété ní ìsìn mm. èèwọ̀ nílẹ̀ kò yí ẹran gidi tó sì lè jẹ odó yan bàǹtàbàǹtà kan tán ni lóde Ọ̀yọ́. jẹ́rìí ẹ jẹ́rìí ẹ pẹ̀lá. ká tàǹtàǹtà kó wọlé. tàǹtàǹtà ká tàǹtàǹtà. ẹ mọ̀ jọ wo ẹ mọ̀ jọ wo kábíyèsí ẹ mọ̀ jọ wo ẹ mọ̀ fèsù láàdì ẹ mọ̀ pọ̀ bàtà láti ibi ẹ mu hmm. àgbàlagbà kì í ṣe kí ló bá ìwà ẹ mọ̀ dán wo ẹ ti ẹ mọ̀ dán wo ni. mo ti gbọ́ tiẹ̀ olórí hmm, mo ti gbọ́ tiẹ̀ olórí hmm, mo ti gbọ́ eh, kí lowó ṣèwádìí tá a fi sọdún. elédùn ó ṣe ìyanu ọba tó ṣe bẹ̀ kó ń di àrò ẹ sáà mọ̀ dán wo. ọba tó ń ṣe bẹ̀ kó ń di àrò. kò kúrò bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ eh, olúwa mi tó bá láṣẹ àbálásùn lèmi máa ń dá rọ ntẹ̀mí ń wí ni pé bóyá olámọ̀ràn míì tó lè gbà wá tí ò sì ní jẹ mọ́tò lófin dé yìí táró sì dẹ tẹrú tọmọ. olúwa mi ẹjẹ mi mọ lọ ńlọ rò bó o bá ti ní mọ̀ràn mi ó parí nù kábíyèsí ẹ mọ̀ jọ wo ẹ mọ̀. olúwa mi mo ti gbọ́ tiẹ̀ olórí ah. ajá tó bá gbọ́ fún kú oríire mo ti gbọ́ tiẹ̀. ẹ tí a mọ̀ dán wò. Ah ẹ mọ̀ dán wò. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ mọ̀ dán wò tèmi. mo ti gbọ́ mo ti gbọ́. ṣé mo lọ. mami to me lè yago ta ni bẹ́ẹ̀ ah, ta ni o. Ah, bàbá olóyè mi ilẹ̀ ń yọ̀ ni. Ah, ilẹ̀ ń yọ̀ hmm? ìwọ ni. ọkùnrin ilẹ̀ ń ké sí un. ọmọ ńlẹ̀. ẹlẹ́jàre. ọjà e. ẹ bàbá olóyè n gba ẹ̀tọ́ òun wa. Hmm. ilẹ̀ ń hmm? dákun bá ń sọ fún olóyè pẹ̀lá. kò tí ì sí owó lọ́wọ́ mi báyìí kó fún mi ní àsìkò díẹ̀ kọ́kàn ní sùúrù fún mi ni. ipe kẹ́mi ọ lọ bí mo ṣe wá kí n lọ mo ṣe wá kẹ́mi ọ sanwó bíbọ lọ́dọ̀ olóyè pẹ̀lá irọ́ <laughs> bóyá lẹ mọ ìbínú olóyè pẹ̀lá ẹ mọ̀ pé olóyè pẹ̀lá mọ ìbínú gan ìbínú rẹ̀ dàbí bíbí àti olúkòso ń bínú ni o èmi ò sì lè sọ tó lè tẹ̀yìn rẹ̀ wá o ilẹ̀ ń yọ mi ò lè sọ o ilẹ̀ ń yọ èmi ebólówó tiẹ̀ ni ó mú òǹtútù tó fi bá ń gbà sọ̀rọ̀ kí n lọ sọ fún kí n lọ sọ fún pé kí ló ṣe sí yín lọ́wọ́ Ah. àbí pé àbí àbí ọfẹ mọ fagídí gbowó lọ́wọ́ yín àbí. tí mo ràn ọ kọ́ bá ń bá sọ bá ń pẹ̀tù sínú pé kó ṣe sùúrù fún mi díẹ̀ kó o fi wà lọ́ọ̀ mi náà ni. kí n bá yín bẹ̀rẹ̀ inú wa ní gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ hùn ah, ẹ sọ bá yẹ kàn sí ní kiri yẹ kàn bí yẹ kàn rán mi sí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá rán mi sí ṣé ẹnu fìfo máa ń dún yàmùyàmù ni ṣé ìmọ̀ wá fìfo ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ṣèkìnnì ẹni ìmọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá lè bá ń wá nǹkan kan màá lọ jíṣẹ́ yín lọ́n pé kò tí ì yọ. ilẹ̀ yọ hmm? kí n bọ wá nǹkan. Ah, ẹ lè bá ń wá o ọ̀dà ah, èló ni ká mú wá o. Mm. Eh, eh, ẹ san tẹ bá ní ni èmi <laughs> eh, ò ní gbowó púpọ̀ lọ yín èèyàn wa náà nìyí ẹ fún mi bí ọ̀kẹ́ mẹ́wàá. Ah! Mm. ọ̀kẹ́ mẹ́wàá ọ̀pọ̀ jù nínú èlò ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún náà mo jẹ. ẹ wọnú ilé kẹkọ wa ẹ̀yin ẹbọ nù lẹkẹ ẹkọ pẹ mẹ́ẹ̀ẹ́dógún wa kí n lọ kó fún un bẹ́ẹ̀ bá ti wá rí ẹ fún mi lọ́kẹ́ mẹ́wàá kéyìn ọmọ ẹjọ mọ sọ kankan nílé. ọ̀dà ilẹ̀ yóò ṣe sùúrù èmi yóò fún ọ lọ́kẹ́ márùn. èmi àyìnbá ah, nígbà àyìnbá mm, ọ̀kẹ́ márùn ta ni tí má gbà kankan kó n bí pé mo ti ẹ̀ fẹ́ lọ bòyín láṣìírí lọ́hùn yóò jọ kẹ̀mẹ́jọ àbọ̀. ilẹ̀ ń yọ ọmọ náà ni owó tí mo fẹ́ bùn ọ ó tún máa ná. alágbe ni mí. yín èkó ọyún ọ̀pá alágbe yọ. <laughs> mò ń tọrọ owó lọ́wọ́ yín. Ah! mọ̀mọ́ kankan lónìí o ẹ dákun tó torí Ọlọ́run aṣọwárí àtọkẹ márùn àtọkẹ mẹ́jọ àbọ̀ tó ní fún ọkùnrin tiẹ̀ sí kankan lẹ báyìí. kò tún sí márùn lẹ. ní fáwọn fọmọlú àbí ṣe. kò sí márùn lẹ. kò tí ì sí lẹ ilẹ̀ ń yọ. mo ti lọ. ilẹ̀ yọ. ilẹ̀ ọ̀yọ́ mọ́. ilẹ̀ yọ. ilẹ̀ ọ̀yọ́ mọ́ bí àbáyọmọ náà lọmọ bàbá sì yọ ọkọ yọ dànù. àṣejù bàbá àṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá àṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá àṣe tẹ́ àṣejù bàbá àṣe tẹ́ àṣejù bàbá àṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá àṣe tẹ́ àṣejù bàbá àṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. léwo léwo ní aláṣejù. àṣejù bàbá ṣe tẹ́. mọjọ́ fòyìn mo fojú fọba mọjọ́ fòyìn mo fojú fọba mọjọ́ fòyìn mo fojú fọba mọjọ́ fòyìn mo fojú fọba mo kọrin fún lóye lóye gan wá ń dunnú mọjọ́ fòyìn mo fojú fọba ta ló tún kù kí n jó fún un ta ló tún kù kí n jó fún un eh, ta ló tún kù kí n jó fún un ta ló tún kù kí n jó fún un. jẹsà iṣẹ yọ jẹsà iṣẹ yọ dákú. erédèrè mi nù erédèrè mi nù. ó tiẹ̀ ti dà ẹ bá wọn bẹ̀ olójókòó tó yíra bàtàràbàtà tó ń ṣe bí ọba ẹ kó bóun bólù kẹ ẹ lu wèrè pa kẹ ẹ fáwèrè dànù mo rí iná. ẹ dákun o ní tèmi o ní tí bá kọ ni kẹ́ ẹ gbé o bẹ́ẹ̀ bá sáré yóò dìjà o. orin tí n bá kọ bẹ́ẹ̀ bá gbèrú ègbè bẹ́ẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé èmi forí gbalẹ̀ ẹ mọ̀ pé eré mi yí gan èyí tí bá kọrin kan tẹ́lẹ̀ mi máa lọ gbégbé rẹ̀ kọjá bí ó ṣe yẹ kó gbé ń gbàǹgbàjú ni o so ti yẹn ti máa kọ báyìí nìkẹ́ tẹ́tí yín lẹ́kẹ́ gbọ́ ẹ mọ̀ pé kòkó o gbàǹjà ọ̀gẹ̀dẹ̀ igi abẹ́ èso erí mi ló fi yọlá lé mi lọ́wọ́. ẹgbẹ̀rin gbàǹjà gbẹ̀gbẹ̀gbẹ̀ orí mi ló fi yọlá lé mi lọ́wọ́. ní gbàǹjà igi abèkèso erí mi ló fi yọlá lé mi lọ́wọ́. Ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ jẹ́ ènìyàn jẹ́ ọ̀sẹ̀ tó kọ́ kọ́ eléyìí bú ni ọ ìdàbọ̀ kí ni ká lọ rí bàbá wa jíṣẹ́ abẹ́fẹ́ wa jẹ́. bí mo sọ fún yìí mo sọ. sábọ̀tọ̀ dáadọ́ wá ní. lórí ibu ni wọn o ẹni sori le ayé yóò ní dáa. bí ẹ sọ kó mọ ìyá yín lọ ni ẹ yóò lórí. bíbílẹ̀ bíbílẹ̀ so àwọn ah, wọn nà mí wọn nà mí. wọ́n fẹ́ pọ̀ ni wọ́n fẹ́ pọ̀ ni. wọ́n nà mí wọ́n nà mí wọ́n náà ní ó ní kí n mọ́ kí n ṣe ní sunkún ìní sunkún nígbà tí ó sọ mi mọ́lẹ̀ ń bí láìgbàyàwó ọba láìgbàyàwó òjòyè níbi tá a ti ṣeré wa jẹ́jẹ́jẹ́jẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ máa ṣeré níwájú ta wa tóbi ní tí àwọn gidi kan kú wọlé lójijì apàyàn olè tiẹ̀ mọ́ kọ́kọ́ pè wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ̀n mi lulẹ̀ tí wọ́n mi lulẹ̀ tí wọ́n mi lulẹ̀ ni mo wá mọ̀ pé apàyàn làwọn eléyìí ọjẹ́ o. Ah, kí ni tala lè sọ pé a sẹ báyìí. wọ́n sọ à ń sọ̀rọ̀ ikú ìwọ sọ̀rọ̀ ní náà kí kí kí ìtọ́ rẹ̀ bóyá tó ń bẹ̀ bẹ̀ ni. wọ́n ṣe wá pa wá ta ló ta ló fi ta la sẹ̀ tí wọ́n fọwọ́ wọn wá. àjíṣà fẹ́ ló ní wọ́n pa wá etí rẹ̀ dín ní. kí ni. wọ́n pa wá. kí ni a ṣe fún. ó ní kí wọ́n pa wá mọ́lẹ̀ ni àwọn wàá pò sí ta. sọ ma pé kéèyàn kú sílé ó dájú kó kú ta lọ. pé pé káwa náà polongo tiẹ̀ náà. bẹ́ẹ̀ni a kà sọ di mímọ̀ fún ọ pé ajísafẹ́ ti ya wèrè o ó ti da pààyàn o gbogbo àṣírí gbogbo àṣírí nìṣó gbàgede báwo tó kù wa nìṣó gbàgede báyìí gbogbo àṣírí nǹkan tu bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ìràwọ̀ ìdájọ́ olè òsùkè ọ̀tọ̀ mi ni. kí n lọ lè kàn mí ẹgbẹ́ wa kí n lọ lè kàn mí eléré wa kò sí wàhálà kò sí wàhálà. a ní àwa sọ fún yín ni o pàtàkì tá a fẹ́ bá yín sọ. tẹ́ ẹ bá ti ṣetán ẹ bá wa nù mí. ọ̀rọ̀ pàtàkì wo lẹ fẹ́ sọ dákàmọ́ kan gbogbo yín ọlọ́run mọ́ sì jẹ́wọ́ ó ṣera rẹ léṣe kó ọmọ kù lórí ajé òdì ń yẹ̀yẹ̀ yín ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ sọ ni. nígbà tá a rojú yín tó wálẹ̀ la ní ká fi àǹfààní eléyìí káwa náà fi bá yín sọ̀rọ̀. <laughs> ẹ bá rẹ̀ sọ ẹ wo ẹyin ọmọ yín tí ń ṣe mí yàtọ̀ sí ti yín o ẹmi tẹ́ bá fẹ́ sọ ẹ sọ nísìnyí o ẹ wò ẹ wò mí ẹ tó sọ nǹkan kí nǹkan. kábíyèsí o kábíyèsí hmm. kábíyèsí mo fẹ́ rí yín. ó yà ń bẹ́ẹ̀ gbọ́. kábíyèsí ṣé bá wà ṣáà ń bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni àbẹ̀wò ni àfẹ́mi àfẹ́mi àfẹ́mi gan. ẹ wo kábíyèsí o ibi òjú bí o mm-hmm. bá a ṣe bẹ̀rù báyìí la ṣe bọmọ ẹ lè kẹ́kọ̀ọ́ kó di méjì mọ́ yín lọ́wọ́ ní kábíyèsí tá a bá sọ tiwa tán kó padà wá bá yín sọ tí. ẹ wo ẹ wo ẹ wo kábíyèsí bóyá kí n mọ ọ lọ. Mm. Ah, jọ̀bọ̀ ní lọ ah, ah, ní ọlámọ̀ṣe báyìí wọn náà tún máa bínú ni ọmọ pẹ̀lú ẹranko jáko ẹ dìde ẹ máa lọ. mo fẹ́ kí kinní kan yé yín o mm-hmm. wípé arúgbó ṣogeri ni àkísà sì ló gbàrí kí ló dé ètò ẹ̀ mọ́ fáwa náà láyè ká ṣàlàyé ní ti ń dùn ọmọjọmọ yìí tí ò pa yóò tí ò pa. Ah, ah, ẹ̀yin ọmọ ẹja lọ. níbo la ń lọ ìyá wa ní náà lẹ́tọ̀ọ́ sí kábíyèsí. ẹ wojú wa ká máa lọ wọ́n fẹ́ wa ní o. ẹ wojú wa kábíyèsí. àjùmọ̀jà sáwọn ọkùnrin ti di ọmọ àjìyẹ gbèsè ń wá ọwọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ àjùmọ̀jà sáwọn ọkùnrin ẹ máa lọ. ẹ ṣe ara yín léṣe ẹ ṣe ara yín léṣe sọ́sẹ́ pè fún ọ ni. bábọ̀ ṣe ń tí ọ lọ. ẹni tọgọ. ọgọ ọgọ fẹnu ọra. ìtúnlẹ̀. kábíyèsí hmm? ọ̀rọ̀ lórí ìgbín òòsà ni o hmm. títà láta o. Ah. kábíyèsí a ṣe bẹ́ẹ̀ àkànní jẹ́ ọmọ ni. Hmm kíkẹ́ là ọ mọ̀ mọ̀. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé pẹ̀lá ò dáa hmm. adójú ti ní pẹ̀lá pẹ̀lú lọ́rọ̀ kọ̀ọ̀kan kò sí tó bá mọ̀ báyìí gbogbo ayé ni ó gbọ́. àmọ́ ṣá àmọ́ pẹ̀lá ò lọ́rọ̀ kọ̀ọ̀kan tá láàmú àfiṣẹ́ rán lọ́mọ̀ ń pa ẹ̀. ajító ni láàfin rán síbẹ̀ jẹ́ mi lòun ṣe rí gbogbo nǹkan tó sì yẹ kí n mọ̀ nípa rẹ̀ gbogbo ẹ̀ mo ti mọ̀ ju mm-hmm. pẹ̀lá gan fúnra rẹ̀ lọ láti àání ajító ni mọ̀ n pa ẹ̀ ní ìsìn olórí ẹ̀sọ́ kọ́ ní kí ni ò ṣe ní díà lọ. kábíyèsí sẹ́rí torí olórí ẹ̀sọ́ ọ̀hún mo ti bá a sọ̀rọ̀ mo ti fohun odófodó mo sì ti fohun ọlọ́fọ́lọ́. ẹ wá gbọ́ náà ah èyàn ò ṣe é fojú rere náà o ah, gbọ́ náà ọpọlọ tiẹ̀ gangan ní ṣiṣẹ́ ọpọlọ pẹ̀lá lọ. èmi ò fẹ́ mọ ọjà gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀kan náà ni ó ah, pọ̀. ó jèrè <laughs> aláwọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ńlẹ́sẹ̀ wá wò mí ọlọ́run ó dún ọ̀run nínú ààfin mi náà ló ti bímọ ọmọ alálùbáríkà sórí bí ìràwọ̀ bá kù kan lójú ọlọ́run. alùra àgbà tó kú tàbí èsì ṣé mo pé nígbà mi ibẹ̀ bá jókòó báyìí báwọn ìyáálé mi bá ń bá yín inú wọn sì mọ̀ ń bí mi. tí wọ́n mọ̀ kan ni. wọn ò nífẹ̀ẹ́ yín mo máa ń gbọ́ mo máa ń sọ̀rọ̀ èmi àti yín lẹ́yìn ẹjẹ tún ẹjẹ ń lọ ẹjẹ ń lọ ní ilé kí n lọ gbọ́. lọ gbọ́ yòókù wòmí oríta ní kányà gbẹ́bọ Hmm. oríta ní kẹ́yìn àgbẹ̀ bọ̀. oríta ní ọ̀gẹ̀ wọ́n wọn hmm. ah! Ah! ọmọ ní wọ́n bó bá jẹ́ lórí ẹ̀rọ pé ẹ̀ bá wa bá kábíyèsí sọ̀rọ̀ n ò ní dá yín àmọ́ bó bá mi mò ń gbọ́. àbò lórí ibu nìyàn ni níjọ́ ah. mo rán ọ sí kábíyèsí pé mo fẹ́ gbà nǹkan kan rí èmi lèmi lọkọ mi ó dùn tán mo sì ní kí gbogbo yín ó wá jẹ wọn sì bí pọ̀rí kan gbá rẹ̀ dá kó wá di pé wọlé mi ó sì ẹ̀ mọ ọ̀ràn sí i abẹ́ẹ̀ máa gbọ́ kínní burúkú yìí mo kú ọ̀lọ́dọ̀ kábíyèsí lẹ́ẹ̀kan ó lé mi rí bákan ah. wá bó o bá lè rí bẹ́ẹ̀ mi ti rí èmi bó o bá dàgbà tó mi àá ti dànù yóò ti jọ yànmọ yànmọ báyìí ni ó rí ó ń ranù alákọrí. dúró náà kí ló tó jẹ oyè atoko wa balẹ̀ jẹ náà mm. nígbà tó o ti wọ ààfin yìí nínú ìfẹ́ ayọ̀ ìrẹ́pọ̀ báyìí ni gbogbo wa wà nígbà tó o dé náà ló ba gbogbo ẹ̀ jẹ́ kí ló dé. Hmm. sọ́ọ̀rì o ò lè dálé wa rú ọ lọ fún wa ni ojú rẹ bí ojú ẹyẹ ń. Hmm, lílọ ló lọ. ẹ dúró náà ṣé gbogbo nǹkan tẹ fẹ́ wí bẹ́ẹ̀ ni ṣé gbogbo nǹkan tẹ fẹ́ sọnù kò tẹ wá rí àti gbogbo ìtẹ ti sọlẹ̀ àti etí bẹnu yín tẹ ẹ tí ì sọ ẹ mọ bá di mi sọ ìyẹn ẹlẹgbẹ́. Ah, ah ìdí ọ̀ǹda ìdí wọ́n wá bí èmi ata. ìdí fẹ́lẹ́fẹ́lẹ́ òsì ó ní ní fẹ́lẹ́fẹ́lẹ́ bí ewé ọ̀lẹ̀. kò yé mi. sọ̀rọ̀ eh. tí tí kábíyèsí sọ fún ọ. fún pé kí ni o. ọmọ yìí ò kò bọ̀. ẹbí ọmọ yìí ò kò bọ̀. ẹgbẹ́ ìyàrá jẹ́ ìwọ bá wí. àtọkọ wa balẹ̀ jẹ́ ìkọ̀. wọ́n bá ń sọ̀rọ̀ di ìdí rẹ̀. lẹ́yìn ìdí ọ̀hún kí wàá lẹ tún ní. ọlọ́run ni ó kọ̀. yóò kọ nu rẹ yóò kọ nu rẹ. bí ìbá sí pé kábíyèsí. ó tó bẹ́ẹ̀. Ah, ó wọ mi. ó jẹ ó jẹ pẹlẹbẹ yà bí tí ìbá ṣe wí tí ìbá ah, ṣe wí pé eh, <laughs> kábíyèsí olójú ti fi rí ah, mi sílẹ̀ ìburúkú eh, èmi ọ̀rẹ́ wáyé olóṣì èmi nínú ọmọ ọwọ́ náà àfin gbogbo ara rẹ̀ kìkì kúkúrú náà bẹ́ẹ̀ni èmi tó o bá tún sọ pé kẹ́ńbẹ̀ wọn ah, ìní kí wọ́n bú ọ kí wọ́n lù ọ bí bẹ̀rẹ̀ bá bẹ́ẹ̀ ìbú ọ ìfìyàlẹ́tẹ̀ ìlú ọ báṣubàṣu gbọ́ mi o bẹ́ẹ̀ bá wá fẹ́ nà alùkì mm. ni ẹ fi ṣe ẹ má jẹ́jẹ́ ò jáde lára wọn yìí débi tí ó fi hàn kábíyèsí ṣé rí bí ẹnu rẹ̀ ti ń ṣe pàpàpàpà ń ẹ gbà lẹ́sẹ̀ ó wọ ìṣe kiri kó wú gọ̀ǹgọ̀ bí ìgbà tó yín bá tààyàn lóko bẹ́ẹ̀ mo sọ fún ọ bẹ́ẹ̀ bá ń wádìí ìyàwó àná. bẹ́ẹ̀ bá ń fẹ́ wádìí ìdígidi ìdí rèé. Oh, onírànù. gbọ́jú òṣì sọ́hún. wá kó tó lọ ìyá wa mm. tó bá wa bí ọ̀dà. Mm. jẹ́ kí kábíyèsí ò gbọ́. oúnjẹ kíní kan ìyá ló ń pè é kíni kíni. ọ̀lẹ́dá náà dúró lè mí wá ṣòkòtò ọ̀lẹ́sàlá dúró lè mí wá ṣòkòtò ọ̀lẹ́sàlá dúró lè mí wá ṣòkòtò. ọ̀lẹ́wù ọ̀lẹ́ gbàmí gbàmí ìbẹ̀wò kọ́ ibi náà gbà. ìyá wa ọjà báwo. èmi mo ṣe tẹ̀sí wálẹ̀ ní mo ṣe máa fún lẹ́kọ̀ọ́ mọ́. ó ní ẹ mọ ní sùúrù pásìkò ọ̀rọ̀ ń bọ̀ hmm. ẹ̀ẹ̀kọ̀kan bá láwọn hmm. sọ. ìyá wa á ẹni ìyá kò ṣẹlẹ̀ ní o. bẹ́ẹ̀ni sọ ma pa rẹ ìwọ hmm, sọ̀rọ̀ sí. ọ̀rẹ́ wa tọ́wọ́ bá ti rí aṣọ tó ní gbogbo ti mọ̀ ní pé àwọn tìbí tà ń wí. mẹ́wàá ni ó gbà lónìí èmi mọ́ sọ bẹ́ẹ̀. wà á rí pé ìyàwó rẹ̀ lẹ́ẹ̀lẹ́ mú kí èmi mọ̀ tó ń bọ̀ yìí o bẹ́ẹ̀ kó tún ní kọ́ fẹ́ wí ni o. ó ní kọ́ sọ mi. ó ní kọ́ sọ mi. ibi mo fẹ́ lọ tẹ́lẹ̀ wọ̀ lọ́mọ àjọ ìyáálé òsì ní ni ọlọ́ọ̀lọ́ ni ọlọ́ọ̀lọ́ ni ìyáálé òsì lọ́kọ̀ tèmi ò lọ́gbọ́kọ̀ mi inú rẹ̀ ìpàtì ṣìrìkúṣì. ṣìrìkúṣì. ẹ máa ń pè ṣìrìkúṣì ṣèrèbùsì. lálẹ́ àná wọn lọ́hún ló yọ mí. ṣèrèbùsì. lálẹ́ àná wọn lọ́hún ló yọ mí. ṣèrèbùsì. agbanipaná ni ọwọ́ pa mí. ṣèrèbùsì. agbanipaná ni ọwọ́ pa mí. ṣèrèbùsì. ajísàfẹ́ ló kú ràn wọ́n wá. ṣèrèbùsì. ajísàfẹ́ ló kú ràn wọ́n wá fẹ́ dòrì ṣàkálẹ̀ kájísà fẹ́ dòrì ṣàkálẹ̀ kò máa ma dá kò máa ma súnmọ́ kájísà fẹ́ dòrì ṣàkálẹ̀ kájísà fẹ́ dòrì ṣàkálẹ̀ kájísà fẹ́ dòrì ṣàkálẹ̀ kò máa ma dá kò máa ma súnmọ́ kájísà fẹ́ dòrì ṣàkálẹ̀. àjíṣà fẹ́ dòbú kọ́ àjíṣà fẹ́ dòbú kọ́ àjíṣà fẹ́ ń bọ́ ọmọ rẹ̀ mọ́lẹ̀ àjíṣà fẹ́ dòbú kọ́. To come. 来，全都倒出。 哎。 àlejò ńlá ni mo mọ̀ gbà ń lè mi àbẹ́ ah, ah, ah, mọ̀ wò mo ṣẹ̀ṣẹ̀ ní kí n wá yọjú sí yín láàfin kí n wá jábọ̀ ẹnu bodè ti ọ̀sẹ̀ yìí ni o lẹ́sẹ̀ á yọ sí mi gúlẹ̀. olórí ẹ̀ṣọ́ hmm. káròdì máa ṣọ kárò aṣọ mọ́dì kídìí ṣáà má ti gbófo ṣé bí mo ṣe wá mọ̀ ọ̀dọ̀ rẹ̀ ṣé kò dáa ni àbí kò dùn mọ́ inú kí kókó mo bá tèmi lọ. ìyàwó àwọn ò tó bẹ́ẹ̀ béèyàn bá lé yín kò lè rẹ̀ ọba ló lé ọba ló sì nílẹ̀ ọba ló lé yẹn tí ń bẹ nú ẹ̀ ọba ló lo gbogbo ń tó bẹ́ẹ̀ mm. <laughs> ah, inú mi dùn ẹ tí wọ́n kàn fi ṣe ní àlejò èèyàn ní nkọ̀ mi lóminú à ah, tó ẹ̀yìn ìyá wa rè owó rè owó tí àpalẹ́nu bodè lọ́sẹ̀ yìí ìtọ́pọ̀ jù rèé. gbogbo owó ìtanràn tí àwọn tó dáná tí san ńlẹ̀lẹ̀ ẹrẹ yà wá àwọn bíi márùn ní abẹ́ ń túbú wọn rówó san àbá tí ọmọ túbú bí wọn bá tó rówó san kí wọn gbà wọn wọn bá sì san wọn dẹrú ọba nù ẹnu tí owó àwọn tí wọlé nù àwọn tí wọlé láti lóòdì kejì tí tí wọ́n ń mi tí wọ́n bá wa sí tí wọ́n ń tí wọ́n nu tàwọn èèyàn wa tí ń jáde rè sẹ̀wọ̀n fún wẹ̀ jáde pọ̀ ìlú olóyin ni oyin pọ̀ oyin máa dùn wẹ̀ jáde <laughs> ẹ̀ wo tàwọn tí ń jáde rè. Ah, kò ṣe takuntakun. Mm, ẹ ṣeun. tó wá rí eléyìí mm. ìwà àti àwọn ẹ̀ṣọ́ rẹ̀ nù. Ah, eh, eh, olórí ah, ẹ ṣeun ẹ ṣeun àmọ̀ràn yìí bá o. sórí lè àjẹmọ́nú ti ẹnu. Ah! olórí mm. orí wo mo ṣe fún ẹ tẹ ẹ ṣe tó tó báyìí fún mi mm. ẹ mọ̀ ṣe ẹ wù ó yẹ kí n dọ̀bálẹ̀ gbalaja máa wọn kan bẹ́ẹ̀ láàmì tí mo fi gbọdọ̀ fi dọ̀bálẹ̀ fún ẹ dàpọ̀ ẹ mọ̀ bí ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ o ẹ ṣe àmọ̀ rí ibà o ah! owó bá ń tàbá ń tarí mm. ah! ẹ ṣàfẹ́ bà mí jẹ́ ẹ ṣeun. àmọ́ alábí bù fún mi kí n bù fún un lọ̀pọ̀lọ̀ ń ké. ní kí n sàlẹ̀ odò. sórí ìwọ náà wàá ní tó ṣe fún mi. kò sóore kankan tẹ́ ẹ fẹ́ kí n ṣe fún ẹ tí mò ń ṣe fún ẹ. Alábí ṣé bí mo ṣe wà láàfin tí mo bímọ sínú rẹ dùn sí. Hmm, inú mi ò dùn kódà kò sẹ́ńtì rẹ dùn àmọ́ ńgbà tí ò sí ń ta àlè sí ló jẹ́ àkáwọ́rọ̀. àmọ́ ọ̀nà àbáyọ ti wá bàbá yìí. elédùnmáyọ̀ ṣeun ẹ̀yin tó láyé ẹ̀yin tó nílẹ̀ mọ̀ ṣeun ẹ̀bùn ń gbọ́. sori babaláwo kan wà lókè odò èmi ò mọ̀ gbé ẹ̀kọ́ ránṣẹ́ sí òun ò mọ̀ gbé àṣejẹ ránṣẹ́ sí mi àmọ́ ajito ní àbúrò mi òun yóò mọ̀ bá ń gbé e lọ n ò sì fẹ́ kí àwọn ẹ̀ṣọ́ kí wọ́n mọ̀ tu torí bàbá òun sọ fún mi pé ojú mẹ́rin ò rí hmm ṣé sì mọ̀ kémi mọ̀ pé iṣẹ́ yín lẹ́nu bodè ní kẹ́ ẹ mọ́ tú ẹrù hmm? wọn pé bọ́n bá sì ti tú báyìí ogun ti ṣe kíni ogun ti bàjẹ́ nù. olórí olórí ẹ gbọ́ mo ń gbọ́ iṣẹ́ di ṣíṣe ẹ̀ṣọ́ kẹ̀ṣọ́ tó bá ti fọwọ́ kẹrù tẹ́ ẹ bá di ọ̀pá pa ẹ wò ẹ máa bọ̀. àṣírí sọ̀rọ̀ ó sì lè jára rẹ lélẹ́dúró gbàdá lò. Ah, ẹ máa gbọ́jà wa ọmọ ọmọ sí lára tèmi àmọ́ kò sóbìnrin tí mo kàn ó kéré jù yóò bí bíi mẹ́rin sí márùn-ún àbí mẹ́fà bọ́ọ̀ náà bá jẹ́lẹ́dẹ̀ àmọ́ ó lè bí mẹ́wàá. ṣé lóòótọ́. Ah, jalè fi ṣe ah, ẹ kẹ́ olórí lórí ẹ̀mí mi lẹ fọ́kàn mm. ibi ẹ̀fọ́ gun ó ti lọ sí sẹ́ńsàlẹ̀ ara mi. àmọ́ yàrá rẹ̀ rí rẹ̀ wà pọ̀. àmọ́ mm. wí bẹ́ẹ̀. o bùsùn rẹ bó ṣe ga dáadáa. Mm olórí. Alábí. Ah, irọ́ ah, ẹ má fọ ah, ẹ má fọ ọkàn mi o. a donna. iṣẹ́ tí ń ṣe ò dá láàmì. donna jẹ́ òun rẹ̀ dáadáa. Hmm. Elédùmarè ló dá ọ báyìí. mama ló ní. jẹ́ wíyìn rẹ̀ Alábí ó dá pọ̀ lọ́mọ ọkùnrin. ẹyin náà rẹwà. <laughs> ṣe fún mi kí n ṣe fún ọ ẹ yà ṣe fún mi. àyìn ṣe méjì fún yìí. bọ́ọ̀lù ẹni tí o lè ṣe é wọ́n gbà mí bọ́ọ̀lù ẹni tí sọ̀rọ̀ ẹ̀kọ́ tó ń gbé lọ yìí bí n bá ti bò ojú mẹ́rin èrì o kí mo sọ fún ọ. lójú mẹ́rin èrì. sórí tó bá ti wá dé ọ̀dọ̀ bàbá ní ìlú òdì kejì torí àtijẹ́ tó má ti gbé fún ojú mẹ́rin èrì o ìwọ fúnra rẹ ò gbọ́dọ̀ sí wo kí mo sọ fún ajídòyìn. ẹni mọ̀ sí ẹ olórí ẹ dákun bí n bá wá dẹnu bodè táwọn èso tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́bá làwọn ò sí nǹkan tí mo gbé ló ń kọ́ sí ẹ̀ mọ̀ pé èèyàn lè gbé nǹkan kọjá lẹ́nu bodè láì ṣe pé wọ́n mọ nǹkan tí ń bẹ́ẹ̀ nù. bẹ́ẹ̀ ni ọ wàá sọ fún wọn pé ẹrù olórí ní ní ọlá ni àwọn náà sì mọ̀ wípé ẹrù tó bá ti wá láti ààfin wọn èè tú ẹrù tó bá ti wá látàfin wọn èè ṣe kí ni wọn èè tú kí mọ́ gbà mm, mm sórí bí mo ṣe wá ti pàdé yìí mọ́sí o mọ́sí wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o oh. mọ́pẹ́ o. pín sọmọ. ọyá tu wo tu wo tu wo tu wo. Ah, ẹ mọ tu ẹ mọ tu ah, oje. kí ló dé. Ah, ẹ lè tu o ṣé mo tún èrè olórí ni. olórí èwo ń bẹ. olórí nílò ọlá ló rán mi ń sẹ wọn ní báwọn gbẹ kọ lọ sọ́dọ̀ ìyá wọn nílùú ọkàṣà. ẹ eh, ẹ yún un ní ká mọ̀ tù ẹ eh, ẹ eh, pé olórí wa. ẹ lè tu o. bàbá o mọ̀débìnrin la gbìn sí ó ní olórí nínú ọlá lọ́rùn níṣẹ́ ẹ ǹlẹ́ bàbá olórí níní ọlá ló ní báwọn gbé ẹ̀kọ́ lọ sọ́dọ̀ ìyá àwọn. olórí níní ọlá ń ló dìrò fún ọ. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àfẹ́ tu náà ló. a ní ẹ mọ̀ tu. ẹyin mọ̀ tu mọ̀ tu sọ́gbọ́ ẹyin ẹrù olórí ẹrù ọba náà ni ẹrù tọ́ba bá sì dé ẹnìkan yìí tu ẹ mọ̀ tu o mọ̀ tu o mm. ìlú kò mú ìbí ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀kọ́ ni. ẹ gbélé lórí. ẹ ṣeun wọn bàbá. tọpọ. ẹgbẹ́ rù mí. ẹni lọ ẹni lọ. wà á bá ń sọ fún olórí níní ọlá pé bàbá tíjọ́ mi wọ́n máa fẹ̀ kọ́ ránṣẹ́ sí alẹ́ nu bóde àwọn náà máa jẹ kọ́ mi. bàbá wo la máa jẹ kọ́. ẹ ṣeun o. ẹ gbé wórí mi ẹ gbé wórí mi. ẹ tún kọ jẹ́jẹ́ o. Ah, ah. Hmm ọ̀dà bá ẹ̀rí hmm, àwọ̀ àbí ah, ẹ̀rù ọba yìí tù ah, ẹ bẹ́ẹ̀ yẹ kọ́ba fojú náà bá àwòwò àwòwò ah, bẹ́ẹ̀ yọwọ́. kàbíyèsí. ó jèrè. kàbíyèsí. ọjà ẹ. ẹ ṣe àjàmọ́ dúpẹ́. adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọba àláyé. abẹ́rẹ́ pẹ́lẹ́ burú kẹlẹ́ lọ́wọ́. adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ àlá rabi, bí ọba kan náà. elédùnmarè àgọ̀tún hmm. ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣà péjì omi hmm. lẹ́bùrú kẹ́. kábíyèsí olódùmarè. Hmm. abẹ́rẹ́ kábíyèsí. ẹ̀rí pọ́nà tó mi ń bá wọnú àgbọn kọmọsẹ́ni tó yé wọn. kò yé ẹnì kankan kò yé ẹnì kankan. ẹni tó gbé àgbọn gan-an kò yé. wà láàrin olódùmarè àgbọn àtomi inú àgbọn. ẹlá. ọ̀rọ̀ wọ tí ẹ gbẹ́jọ́ wẹ́wẹ́ mọ káfíńsì. kò jèrè. ọ̀rọ̀ wọ gbẹ́jọ́ wẹ́wẹ́. Ah, àdúpẹ́ àdúpẹ́. kásá àmọ́ dúpẹ́. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ káfíńsì. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. bó tiẹ̀ jẹ́ pé ọlá yín búrẹ́kẹ́ sí lójoojúmọ́ ni. ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. káfíńsì ọba àlàyé. ẹ kúkú fọ́nà wa wò mí mọ̀ jẹ́ ìkúrọ́ tó ọlọ́run ọba ní fẹ̀dá hàn lẹ́yìn eh, hàn yàn hmm. olódùmarè nìkan ló lè fọ̀nà ẹ̀dá. olódùmarè ní fọ̀nà ẹ̀dá hmm. kábíyèsí hmm. kábíyèsí mo ti rántí ọ̀rọ̀ kan dùn mí lọ́kàn ń bà mí nú jẹ́ gidi ni o kábíyèsí. bàbá rẹ o. èsì gbọ́dọ̀ mọ sọ fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ fi rán mi olórí àtolórí ẹ̀ṣọ́ ààrẹ wọn mọ kábíyèsí ààrẹ wọn mọ kábíyèsí bí wọ́n ti ń pa kúbẹ́kúbẹ́ tẹ̀léra wọn lọ́sàn-án lóru lèmi àmọ́ kófìrí mọ́. wẹ̀là wẹ̀là mọ́jà aláàgùn jìnnà kò sí ní tó olórí láàrin nínílọlá àti olórí ẹ̀ṣọ́ ìmí kínní mọ̀ sí bá a bá rí wọn papọ̀ mọ̀ mọ̀ sí. kábíyèsí ẹ̀ mọ̀ sí. a mọ̀ mọ̀ sí iṣẹ́ rí kábíyèsí hmm. iṣẹ́ tá a bá rán kọ̀ọ̀lì jẹ́ o tó tó ṣe bí òyìnbó bẹ́ẹ̀ ni àwòwé lọ́mọ pa ò ní pààyàn. ẹ gbọ́dọ̀ mọ jíṣẹ́ fún wọn yẹn ni ṣé rí èmi ò ní fẹ́ kó wá di pé kábíyèsí ṣe bí ẹni pé a fẹ́ gbọmọ bá fọ́sùn. kò sọmọ àlè láàfin kábíyèsí. kò sọmọ àlè láàfin àfọmọ tí ọba wúlò fún yà tí ò wúlò fún ma bẹ tí wùwà ajá gbàdà tí gbàdà ń jẹjọ lóko ajá rẹ kẹyìn jẹ ńlẹ. Ah. kábíyèsí. ó jèrè ó jèrè ẹ jèrè ẹ jèrè yọ̀ọ̀dà fún yín o ẹ rí bá ti ṣe o. bó lọ̀rọ̀ tí mo bá yín sọ abẹ́ ẹ ti gbàgbé. E, èmi ò jẹ́ gbàgbé ọ̀rọ̀ bàǹtàbàǹtà báwọn. Hmm. kí mo wí fún ọ kò sí tí ó ṣe tí n ò ní mọ̀ ń pa ẹ ó jèrè. ìyá wa kí ni kí n fẹ́ fẹ́ ṣe. finú tó ń wò láàmì tí ọ̀dà. àyà ah, wa kò rí báwọn hmm? kò rí bẹ́ẹ̀ ń tẹ̀mí ń wò lára yín kò ṣe é bùkù débi tá a là fẹ́ nù dànù hmm. olóyè ló dùn wà ní yóò mọ̀ pọ̀ sí ni yàwá. o jèrè. ẹ wo kábíyèsí èmi ń wọ̀yẹ̀ wò lọ. dákùnrin mo ń bọ̀ mọ́jì òbí nú ẹ ṣe ẹ̀ ṣe ẹ̀ yẹ́yẹ́ wọ́n gbàjá ńlá yà ni. o gbọ́dọ̀ sanwó ni dandan ni fún ọ láti sanwó kémi ò sanwó. bẹ́ẹ̀ni bí mo ẹ wo ibi tí mo wà ń lówó kankan tí ń san mi o. dúnà báwọn tiẹ̀ ṣe jẹ́ tó fi sọ́pọ̀ ní sanwó bí tèmi ṣe jẹ́ tó bá wa lójú inú o lójú òde ah, ah. ṣé kí lọ́rọ̀ mi yìí kí ló mú ọ lọ ilẹ̀kẹ̀kọ́ yìí ṣàkànnù mú ọ lọ ni. akọdun kọkẹ ló fi wọ. ẹnu sẹ́yìn ọmọ pé ọmọ olóyè ni ẹ rí lẹ́kẹ̀ lọ́wọ́ rẹ̀ ni. Hmm, ah, ọmọ olóyè nkíni ọmọ olóyè. bàbá o. ọ̀nìkẹ́ mi ló ṣe é. bàbá wo abẹ́bá rẹ̀ tó jọ́nà yà àwọn ní sọ̀fin lẹ̀ yìí àwọn ní sọ̀fin kò gbọdọ̀ jáde tàbí kò wọlé láti sọ owó bóde ẹ wá bọ́lá ìgbẹ́kọ̀ bá débi mọ́ sọ owó bóde kó lè kọ́ ọmọ kábíyèsí ó débi ọ̀ sọ owó. olórí ẹ sọ ìtẹ́yìn náà sọnù tẹ́yìn bá tẹ̀wà mọ́ mi ajẹ́ àwọn tẹ́ ẹ kó káàkiri yìí kò yẹ ká mọ bí mo ṣe jẹ́ ah. bóòlù sì jẹ́ tó máa ná sanwó ńgbà náà èmi olówó ti ń sanwó. má bínú mo ṣàṣìṣe ni ẹyẹ ah. ẹ sọ mo ti ṣàṣìṣe ẹ dákun ṣe ah. ti gbọ́ ẹyẹ fílẹ̀ ìyọ̀dẹ ẹjọ́ mọ́ lọ. àmọ́ bàbá gbé ìjọ àti gbàgbẹ́ kọjá ẹ̀yìn ń bọ̀ bẹ́ẹ̀ bá yín bọ̀ bí ọba rẹ̀ ta lọ́fà bọ́fà bá kọ̀ bí ọba wọlé ẹ̀ pàwọ́ dà sí bá nà ní nǹkan. tó ti gbọ́ àbí ní lọ ntí wọn ṣe fún ọ mo ni mo ti sọ ìwọ gbìyànjú ẹwù tí wọn ti gbà wá jà wọn bó ṣe má bọ́ ṣe jẹ wọn. àjítọ́ni àjítọ́ni àti wọn àtọ́lọ́ èmi lẹ́nu pẹ́ tán láì mọ̀ para yín lẹ́nu tán jẹ ah! olórí ọmọ ní sọ́ọ́rí rẹ̀ bí ọba wà wá gbogbo bí ọba jókòó sí kò ní ṣoríire kò ní dá fún un bó bá sùn láàárọ̀ kò ní jí láyé bẹ́ẹ̀ ni mo sọ ẹ fẹ́ tó tó lu ẹlẹ́yìn wò ah! ebe ìwọ sọ fẹmi gbẹ igba tá ìgbẹ lọ tá ìgbẹ bọ àṣejẹ ní bẹbẹ kọlọrì ọdẹ bímọ ni. nǹkan tó lórí sọ fún mi nù nǹkan tó lórí sọ fún mi nù ìmọ̀ ìmọ̀ pé nǹkan bá ń bẹ ń bẹ ẹ dákun olórí sì lé ṣé rí bàbá bí mo ṣe máa ń gbẹ́rù lọ tí mò ń bọ̀ ìmọ̀ kan tí ń bẹ ẹnu rẹ̀ ìmọ̀ bí bá sì ti gbé lọ bá o bí bá dé ìlú òdì kejì àwọn kan máa ń pàdé ibi lọ́dọ̀ wọ́n gbẹ̀rù lọ́wọ́ mi wọ́n sì gbé mi lè lọ wọ́n sì ní ìtúsù gbúdọ̀ sí náà nìyẹn dákun torí ọlọ́yin ìmọ̀ kan tí ń bẹ ẹnu rẹ̀ ìmúra wọn àti ògèdè ẹni wọn sì ló jẹ́ èrò pé babaláwo ò tọ́ ni ọ́ ìmọ̀ pé rán ìmọ̀ ìmọ̀ bàbá ìmọ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn bàbá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn torí ọlọ́run mi ibẹ̀ ẹ̀dàkùn ìmọ̀ pé kan ti ń bẹ inú rẹ̀ ẹbí ẹbí olórí ẹbí olórí ìmọ̀ orí mi burú. a jẹ́ wípé olórí ìjọ ń tan ẹ̀mí rẹ jẹ ni. orí ló mọ̀ já orí ló mọ̀ já bàrà àwé o orí ló mọ̀ já. yàwá o. yàwá ajitoni olórí ẹ̀sán kí alóde kí ló tẹlẹ̀ sátì jẹ mi ṣé ò dànù. kò dànù àmọ́ ìgbà sí olórí ẹ̀sán rẹ̀ ti bẹ̀ẹ́ nù gbà àmọ́ kò dànù. kí lẹ́yìn dúró ṣe ẹ kó yín lọ ẹ̀yin olórí ìbú gbogbo ẹ kó sí lọ́jọ́ ẹ kó yín lọ. ajítòní pẹ̀lẹ́ bọ́nulé bọ́nulé. ò sì jókòó. olórí èmi lórí tó ń parọ́ fún mi kí ló tó sọ mí de wúrẹ́ tó ń fún léèrí jẹ èmi lóde tó sọ mí dọ̀bọ̀ tó ní ọmọ àjọgẹ̀dẹ̀ oníkẹ́mi ò bọ́nugbó kí n mọ rúgbó kí òun wọ́n ń gbàgede òde kọ́ ọmọ pẹ̀rẹ̀ tí ń jáde. ọ̀rọ̀ rẹ ò yé mi irọ́ wo ni mo pa fún ọ. Hmm, olórí ó dáa kò burú àjító nìyẹn ẹbọ tó ní ọmọ ọgbọ gbé káàkiri kí ló dé tó ṣe pé ń gbà gbá dànù kì í ṣàṣejẹ ló wà mẹ owó ló wà mẹ èmi ló ti jẹ. olórí ẹ̀ṣọ́ ọ̀rọ̀ èmi àti ẹni ò yéra wa èmi pè láṣejẹ ìwọ pè lówó ìyàtọ̀ wo wá ní bẹ láàrin méjèèjì dúró ṣé wo mọ̀ wípé owó ní jáṣejẹ ni àbí àṣejẹ wo ló tó wó. Hmm àṣejẹ wo ló tọwọ́ olórí ọ̀dà hmm. ọmọdé di òòṣà ńgbà mo débẹ̀ ìgbín òòṣà tí ń bẹ̀ ń bẹ̀ ń tó kú tó dàjì máa o. bí ẹ ṣọwọ́ ṣé bó o mọ̀ pásìkò òjò la wà ó sì mọ̀ pé àwọn ìgbín wọn fẹ́ràn òjò pọ̀ ó ṣeé ṣe kí wọ́n ti fà lọ. bóyá wọ́n ti fà lọ ah! olórí ẹjí ni ẹ bá sùn ni wọ́n jẹ́ nìkan ìjà pé rọrọ wá gbọ́ ojú mi wò bó o bá tó bẹ́ẹ̀ kó o tún gbé gbálẹ̀ nìkan lórí kó o ní ọmọ bọ̀ lẹ́nu bodè èmi olórí ẹ̀ṣọ́ ni wọ́n mú mo sì fún tọ̀ ń jòfẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. alábí dúró ná kí ni wàhálà rẹ gan-an lórí ọ̀rọ̀ yìí àbí kí ni dùn ọ́ pàápàá. ẹ wàhálà mi ni pé bí ṣe ń jáde lárí bí ṣe ń wọlé padà padà mọ́ ẹbí wa já ojú òye ọkàn àyà ni ìjà ojú kọ̀ọ̀kan àyà. kí ni nǹkan ojú tí ò kàn àyà gbogbo ìsàkọ́lẹ̀ tí mò ń fún ọ ń kọ́ hmm? oh. àbí ṣé bí mo ṣe náwó kan náà mò ń nọ́ra ni. bó ṣe ń nọ́ra lèmi náà nọ́ra ebi gbogbo owó ọ̀hún ebi oníbẹ̀yìn náà ṣe ń rí àbí ọ̀yìn bí ṣe wọlé kó tó di pé tẹ̀mí ń kàn mí ah, ọmọ ọmọ ọ̀hún tẹ kúkú ránṣẹ́ tẹ̀ gbégbálẹ̀ lórí káàkiri kò dá lójú pẹ̀ fún lẹ́tọ̀ rẹ̀. ìjọ kí n tiẹ̀ pẹ̀lú ọmọ tí mò ń ránṣẹ́ lóṣù tán mọ́ ni ṣé mọ̀lẹ́bí rẹ ni ṣé báàbùrò tèmi ni. ńgbẹ̀ ah, tí wàá tan mọ́ báyìí wo olórí ẹ̀ṣọ́ gàlégàlé rẹ ń pọ̀ o gbogbo bó sì ṣe jẹ́ olórí ẹ̀ṣọ́ nílùú yìí kò sẹ́yìn mi. ẹ mo ti wá jẹ olórí ẹ̀ṣọ́ tán a ti kò tí ebo lóòsàn lọ́wọ́ kú bá bẹ́ẹ̀ ní tí ó ge wá ọmọ pé ọwọ́ ẹ̀mí olórí ẹ̀ṣọ́ ni gbogbo ẹ̀mí aráàlú yìí pátápátá wà títí lórí ọba tí ìṣọ̀kọ rẹ. olórí ẹ̀ṣọ́ ọ̀ọ́nì pẹ́ẹ́tẹ́. Mm. ẹgbẹ̀rún rẹ ò lè jẹ́ ń ẹgbẹ̀rún tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ̀dà náà èmi àti ẹ ti wá tẹsẹ̀ kan náà bọ́nú ṣòkòtò ó sì bá mi bẹ̀. ìkàndù ní olóòlóòrùn gbogbo òórùn rẹ̀ mi ni wọ́n pa. kúrò rẹ lọ́jọ́. kérébé. ìyá wa mi ò mọ̀ rí wọn ọ̀ rají tó ní. mi ì rí wọn o. ó ti ti wo gbogbo àgbàlá. gbogbo àgbàlá pátápátá mo ò ì rí wọn o. àjìtò mọ ọ lọ́n tiẹ̀. ó dàyà. àjìtò ni. sórí àjìtò ni má jẹ́ ń tàn ọ́ jẹ pẹ̀lẹ́kọ̀ tó lórí ń gbélé ọ lórí pé ọmọ bóun gbélé ọkọ ọmọ bóun gbélé ọ̀hún ń gbọ́ bá já ò ní gbọ́ pa bá a bá ṣètùtù dáadáa ó rí lè bí mama láyé. ah bàbá ẹ dákun bàbá ẹ dákun ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ bàbá ẹ dákun ẹ má kí tèmi ó gbé ah, àbí kí ni ìwà títí ọ̀rọ̀ ayé mi sí báyìí eh, kí n mo jẹ́ kí n mo já mọ́ tí ìwà sọ fún olórí ọba pé iṣẹ́ tẹ́ ẹ rán mi ìlé jẹun ìlé kọ̀rọ̀ sí ọ lẹ́nu náà ni. ọkọ̀rọ̀ sí lẹ́nu mọ̀nà káì kí a ló ń wí ọ̀rọ̀ gbèsè ayé tiẹ̀ ni kọ́wọ́ mọ̀ ó jábọ̀ ata tó pọ̀ rẹpẹtẹ bọ́wá tí a mọ̀ pé òun lè fọ lówó kó rẹ̀ wọ́ ọmọ mi tí ọmọ bá gbé bó bá sì wọ́ ọmọ mi èmi tí wọ́n mú lẹ́nu bodè rè wọ́n á jẹ́ ọkọjá ó ń yẹ̀yẹ́ wọ́n jẹ́ ó pé mo mọ̀ pàdé mo mà lù díẹ̀ kọ́wọ́ ọmọ mi kẹ́kẹ́yìn mọ̀ bá tiẹ̀ jẹ́ tó ti yọ àmọ́ ní tiẹ̀ gangan ní tọ́dọ̀ tiẹ̀ tí wọ́n sì wà lókè èèpẹ̀ ó bímọ. Ah, ẹsìn bàbá oh. ẹsìn tí yín náà ní bàjẹ́ mm, ẹsìn oh. ẹsìn bàbá. ó bì mọ́ tó ti yé ọ ó bì mọ́ mm. gbogbo àwọn iṣẹ́ tá a kàn ṣe fún un lọ́pọ̀ mm. bẹ́ẹ̀ ni mo sọ fún tó rẹ́mi tó wòye ọkàn mẹ́wàá ni mí n ti bẹ́ lára mi gan ẹrù ni gbogbo ń tá a rè kúrò lára rẹ díẹ̀ ń bẹ́ lára tèmi tá a rè díẹ̀ kúrò lára rẹ gbogbo ń tá wà ti di ara a pọ̀ sí ọ̀la ah, ìhun ti dó dìgbì ni wọ́n pọ̀ fún ọ láṣẹ Èdùmàrè adániwá yóò sì ní í dá mi lẹ́kùn ẹ̀ bí n bá ti yanjú gbogbo ètùtù fún ọ báyìí lọ́ọ̀bà finú soyún lọ́fẹ̀yìn gbọ́ mẹ́rin àmọ́ kí wọn náà kọ́ sátì kọ́ faramágbà tó tó sàràgírí mágbà ó ti dandan kó bímọ sọ̀rọ̀ mi ti yọ torí báwa ti wà yìí kò sádẹ́wò kankan tó lè bá yàn báwa bá súnmọ́ tó ti yọ tá a fara nù tá a fara yìí tá a fara gbó tó ti yọ gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ ni ó kó ẹ ẹ gbogbo tí wọn máa lójú kankan kankan kankan do elódùmarè lọ́pọ̀ tètè ni. Ah, bàbá rárá o ọ̀dọ́ ń dì náà ni. èyàn adarí wùrọ̀ àmọ́ ẹ̀dínrún kó sì rẹ bàbá yìí. Mm, ẹ ṣeun bàbá. Ah, èmi ọ̀tọ́jú rẹ gidi ni tí èyí ṣe kéke òní ìtọ́jú gidi ni ah, eh, kí ajító ni kódà kó di ajítà náà ìtọ́jú gidi mà ni. àbújù rẹ fọ ni sóòrè ẹni tí bẹ́ẹ̀ wájú rẹ ni àbí kò fẹ́ dà fún gbogbo yín ni. àti kí tó wá ní. dákẹ́jọ́ kí ni ṣe wọ́n náà ó sì wọlé sọ bàbá pé bàbá o olórí ní ọlá ń bẹ́ ń ta o wọ́n fẹ́ rí wọn wọ́n ní kó lọ jíṣẹ́. Ah, ó lọ rè sọ fún tani kí tani ó tó wọlé àbọ̀ ṣépè fún yín ni ṣé ẹ fẹ́ sórí rẹ ni. Ah. tani fẹ́ sọ fún kí tani ó tó wọlé. ewu náà ni wọ ewu náà ni wọ kí ló dé láì ṣe àtúntò dé ewu náà ni wọ. Àlàbí bí mo ṣe fẹ́ gan-an nù. bí wọ́n ṣe fẹ́ gan-an nù. bẹ́ẹ̀ ni bí mo ṣe fẹ́ gan-an nù. kí ló fẹ́ mo fẹ́ rí ọ ni. èmi rè máa rí mi. ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀tá gbangba. bọ́ bọ́ bọ́ alábí ọ̀tẹ̀. yẹ kẹ́rú ó mọ̀ra rẹ̀ kí wọ̀fà tí mọ̀ pé òun ò wọ̀fà mm. Mm, ó yẹ kí wọ́n dáwọ́ mọ̀lẹ́bí mi ọ̀tọ̀ sá láàfin ìwúwo sẹ́rù wò sórílẹ̀kẹ̀ mm-hmm. òun làwọn ayaba aláàfin mọ̀ ń lò bóyá ìwọ náà gbà kó fi etí. Ah, ẹ̀gbọ́n mi èmi nìkan tán ẹ ṣeun ẹ̀gbọ́n mi. jẹ mọ́ lọ. <laughs> ẹ ṣeun ẹ̀gbọ́n mi o n kò yí dànù. wọ́n lòyún mọ́ o. ìnílò. eléyìí ni o mọ kéétì o. ìnílò. ó sórí ètò wa ṣe yìí ó tẹ̀ láyé mo gbọ́ lájúlé ọ. èrò lọ pa mẹ́tàlá rẹ̀ ò tó bẹ́ẹ̀ kò sí nǹkan péré tó fi mi tẹ̀ ọkàn àbùkù ara rẹ ọkọ. èmi ò kan àbùkù. alábí hmm. lẹ́nu rẹ sí mi. bẹ́ẹ̀ ni mo rí sọ. èmi ò kan àbùkù. Hmm. ó dáa náà ẹnu rẹ̀ lájọ wa bí alágbára méjì bá pàdé lórí afárá ibú odò báyìí ni ó lajà wọn. bọ̀bọ̀rọ̀ ọkàn mi mẹ́ ọmọ gbẹ́lá kọ́ ọmọ wà bí ìbọn obìnrin ti tàtọ̀rì ọkùnrin ti tàtọ̀rì kájẹ́ awọ ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ hmm. ẹ̀fọn pípadà nù. Thank you. ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó ṣẹlẹ̀ sí tí ò ní dùn wọnú egun ṣùgbọ́n síbẹ̀ náà gbà fọlọ́ ni torí àìsàn ló ṣe é wò kò sí ẹni náà tọrọ gbọ́n dá sí ọjọ́ òkú. bá a ṣe ń wí náà sàn bí kú bá gbé adé rẹ̀ dé gbogbo wa náà láàdè. pátápátá. bẹ́ẹ̀ ni o ikú tiẹ̀ ni àjọ títọ́ ọmọdé tàgbà tẹ́rù tọmọ tí wọn kò kẹ́yìn bó sì pẹ́ títí títí títí tá à ń sọ yìí náà ah, ah, bójú náà ni ó pẹ̀kun ẹ̀dá kílédùn àwọn ti jẹ́ kí tí a ó dé báyìí nìkan lọ. Ah! ọmọ kékeré láì ṣàgbàlagbà ah, ẹ mọ̀ gbọ́ tó bá tiẹ̀ jàgbàlagbà ni ó ṣe é fèwé mọ́ ìwọ̀n abálàrò kan mọ́ ṣùgbọ́n tọ́jọ́ méke ìbò la fẹ́ fi sí kábíyèsí ẹ wá dákun torí olódùmarè ẹ wá bá wa gbìyànjú kẹ́ ẹ máa bá wa bá olórí ní ọlá sọ̀rọ̀ kí wọ́n dákun káwọn náà mọ́ra rò kan àròkàn ní mẹ́kun àsundà wà a sì mọ̀ wípé gbogbo àwọn obìnrin pátápátá àlọ́kàn àkọ́rọ̀ sí. kí wọ́n dákun torí ọgbọ́n ẹjọ́ ẹjọ́. kàgbà kàgbà tó ẹ ṣeun mo dúpẹ́ ah, gbà á òṣà òkè ò ní jẹ́ kí gbèdé ò tún ṣẹlẹ̀ láàfin mọ́. àṣẹ o àṣẹ. kò sì tún wá ṣẹlẹ̀ ní inú ẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa. àṣẹ o àṣẹ o àṣẹ o. àṣẹ àṣẹ o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. olórí ọ̀rọ̀ èmi rẹ̀ jọ yéra wa ni <laughs> àwa ń ṣe níjẹ̀ kan ọ̀jẹ̀ kan bí ayọ̀ ọlọ́pọ́n kò burú wò ó ó kàn lájọ wà ó máa sáré nso mọ̀ ń bọ̀ lẹ́yìn ẹ̀ bó ti wá wù kó lè sáré tó sọ̀mọ̀ kó lè sáré tó ta àbọ̀n olórí wọ́n hàn ọ́ lè mọ̀. ẹ mọ̀ kú ọ̀rọ̀ yẹn o. ìwọ.

ẹlẹ ẹyẹ eh, eh, dákun ẹrọ eh, ya èmi torí yín o. ẹ̀yin ọmọ mi ẹ kú sẹ́wọ̀. Hmm. káàbọ̀ èwo lẹ gbèrú. mo ń gbé ẹ̀kọ́ lọ sí lòdì kejì lọ́hùn. Ah, ẹ̀kọ́ lẹ ń gbé lọ lòdì kejì ẹ wàá rí pé ọmọ kéékèèké ọba yín àbí. torí wọn ọ̀rẹ́ kọjá lọ́hùn hmm. ẹ wọ ẹgbẹ́ ẹ̀kọ́ lórí màmá ẹgbẹ́ kalẹ̀ mbẹ́ o ìyá ìyá ẹ jókòó bẹ́ẹ̀ ń tẹ̀kọ́ ẹ máa tó àwọn méjèèjì bàbá gbìyànjú àti kó ń bẹ tàyà lọ́fà ẹ mọ́ ta lókè ẹ̀ tá arúgbó ìtẹ̀sẹ̀ kú. Alábí wọn mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ fẹ́ sọ fún mi pé ó mọ̀ pé mi ni wò ó ó jẹ́ sílẹ̀ kún bòde fún mi kíá kémi ó kọjá ń tèmi. èmi ò máa o wọn ò mọ èèyàn tó darúgbó àbáàdì wọn ò máa o. ó dáa náà èmi olórí ni ní ọlá ni mo sì mọ pé o mọ̀ wò ó ó jẹ́ jáwọ́nú àbòsí kó o tètè sílẹ̀kùn bòde fún mi kó jẹ́ kémi ó mọ lọ́n tèmi. olórí ni ní ọlá ayọ̀ ọba tọ́wọ́ adẹni tí ń kiri ẹ̀kọ́ tí ń gbẹ̀kọ́ lórí lẹ́nu bodè hmm. èmi lè fẹ́ fẹ́ ẹ̀kọ́ ṣe. bí n bá tiẹ̀ wà ní ìkiri ẹ̀kọ́ mọ́ sórí èyí tí mo ti pọ́nlẹ̀ kí ajídòní tó kú wọ́n ṣàgbé lọ fún ara mi hmm. nígbà tí òsẹ́ni tó mọ̀ bẹ̀ hmm. sórí kó kó rádaràdà rẹ sàn kó sílẹ̀kùn fún mi kó jẹ́ kémi ó bá tèmi rọ̀. ọ̀tọ̀ ni wọ́n rè sí ẹyin ẹjẹ́ rẹ̀ pàṣẹ fún ọmọ kí wọ́n sì. wọ́n jẹ́ ní láì fi rẹ̀. ẹ̀yin <laughs> mo ní ẹ̀ta lọ́fà àbí bẹ́ẹ̀ kọ́ ní ìsìn bí yàrá yẹsẹ̀ ẹ bá ń sá ń dà ní. ida ẹ yẹ sá yà ń dà ẹ mú ẹ fìdí ẹ̀gún lẹ̀ bẹ́ẹ̀ o. ya ẹ kúnra yín lé ẹ jókòó. àkó ẹ jókòó. Alábí wa mo fẹ́ bọ̀ ní gbólóhùn. ẹ ń wà ní gbólóhùn mọ́ ó ti sú mi. wọn ò ráyè báyìí. bàbá bàbá ìforíjì mi o àwọn ìyá tí a dá dúró wọn ojú mi sí wọn ó mọ̀ dàbí ẹni pé olóòní ní ọlámàní. mọ́mọ́ mọ́kàn mọ́mọ́ dá náà ni ẹ̀wù gbéraga tó gbé wọ̀ ni mo fẹ́ ká fàyà mọ́ lọ́rùn ẹ ó dàbí ẹ pé gàlígàlí ẹ ń pọ̀ ẹdí kára rẹ̀ ó balẹ̀ díẹ̀ ẹ má fọ́ kàn ó kò sí ní tá a ṣe fún un àmọ́ bí ó jókòó sínú ẹjọ́ jókòó kabẹ̀ kára rẹ̀ ó fi balẹ̀ náà ni ẹ ń gbọ́ ọ̀bá ń wọ́n filẹ̀ kò sí ní tá a fi ṣe ẹ àmọ́ ẹ ṣàtẹ̀ jókòó náà.

ẹsẹ̀ kan bẹ̀rẹ̀ ẹsẹ̀ kan tó. ẹ ṣíra lẹ. ẹ ò kàn fẹ́ o. ẹ dúró déédéé. bàbá amòrin ṣé káì má sọ bẹ́ẹ̀ mọ́. lóògùn ọ̀fẹ́ o. sí òsì fẹ́mi panibọ́rí panibọ́ fún alágogo lékuléku. lóògùn ọ̀fẹ́. àgbẹ̀yẹ̀ tán lé akọ ajá borí o. ó yẹ kẹ́ ẹ mọ̀ gbogbo ìletò gbogbo bodè tí ń bẹ tí mo káwọn ẹ̀ṣọ́ tí táwọn ẹ̀ṣọ́ wà ní gbọdọ̀ máa mójútó lọ́kọ̀ọ̀kan torí gbogbo ọba yọ kẹ́ ẹ fojú di gbẹ̀yìn yọ kẹ́ ẹ fẹ̀yìn di kẹ́ ẹ mo fi ń kẹ́

bàbá mo ti sanwó fún wọn lẹ́ẹ̀kan kò sówó nǹkan lápò mi mọ́ ni. o sì ní lówó ọ̀hún. àṣẹ bàbá. ọmọ pé wọ́n ní kẹ́rin ọmọ ṣe erin ṣe ó ṣe bẹ́ẹ̀ ó so. wọ́n ní kẹ́fọ́ ọmọ ṣe ẹ̀fọn ṣe ó ṣe bẹ́ẹ̀ ọjọ́ náà gbámù rere tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní ìwọ yọ lórí ẹ̀. ẹ dàdọ̀ balẹ̀ ká ṣíndé ẹ̀bùn bílálà. lóògùn ọ̀fẹ́ Là-haut. ta ni àwọn o. ṣé ìyá ìyá gbé ẹ̀kọ́ lọ ìlú. ìgbà ẹ̀kọ́ lọ lóde ni ló bá léwọn làbí mọ́. ẹyin wọn lẹbi alábí bó bá léwọn làbí mọ́. alábí o. bàbá o. ńgbà tí pánsá ò fura kí ni pánsá ṣe. pánsá jáná bàbá. ó jáná ni o. Mm. ńgbà tí àjà fura kí lájà ṣe. àjájì gbogbo lélẹ́ tí ọba fura ń kọ́. olè ni ó kó lọ bàbá. olè ni ó kó wọn lọ. ẹ sì lójú inú ẹ fi tòde rí náà. ẹ̀yin ọmọ àjà ò ní obìnrin yìí kò sékú kò sẹ́yẹ ní mi àbá lẹ́yẹ ni alẹ́kù lòun mi àbá lẹ́kù ni alẹ́yẹ lòun àjà ò ní bẹ́ẹ̀ ni mi mo sọ bẹ́ẹ̀. wo ojú mi dáadáa ìsín rẹ kó tẹjú mọ́ mi kó wò mí re ìkòrò rẹ kó tẹjú mọ́ mi kó wò mí re wò mí dáadáa dìde ní ìsìn kó fara rẹ hàn mí bọ́ọ̀ bá fẹ́ káwọn olódò gbé ọ mi bọ́ọ̀ bá fẹ́ káwọn alálẹ̀ gbé ọ kó o gbó koròkò kó o gbábẹ̀dó koròkòtò ǹdẹ́ yá sọrùn rẹ yọ sọrùn rẹ kú ní ìsìn. ó yá ẹ tú ẹrù rẹ. ọtàn bí ọtàn ìgbín àbáláyé ìgbín òòṣà ìwọ fẹ́ gbé ìgbín òòṣà kúrò láàrin ìlú ó fẹ́ kéku ó ké bí eku ó fẹ́ ó ké bí ẹyẹ ó fẹ́ kọ́mọ èèyàn ọ̀fọ̀n bí ọmọ èèyàn máa bí bẹ́ẹ̀ kọ́ wá kú díẹ̀ yóò kù díẹ̀ kíkà wọnú ìwé ẹtu yóò mọ kù díẹ̀ ni yóò kù díẹ̀ kẹ bàlú ìjẹ yóò mọ kù díẹ̀ ni sọmọ. tẹ́rì bàbá ìkànnà àwọn aráàlú yìí ni. ọyẹ mo lọ sáàfin kí wọ́n sọ sínú túbú kí wọ́n ṣèdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ẹsẹ̀ kan tìjà hmm. ẹsẹ̀ kan tẹ̀rín. lóògùn ọ̀fẹ́ o ẹ̀sẹ̀ kan tó lógun. èèyàn tó sùn sílé tí ń bàrẹ̀ ẹlẹ́rù lóògùn ọ̀fẹ́ o. sọrí ń tọ́ dalẹ̀ sọrí ń tọ́ dalẹ̀. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. ta ló fẹ́ gbé mi nù. ẹgbẹ́ ẹgbẹ́ mo ní ẹgbẹ́. ọmọ dáadáa ni ọ owó kárìrì jẹ́ n fi kan kún. Ah, òkè lọ́wọ́ yín mọ̀ lọ bàbá òkè lọ́wọ́ yín lọ. ọṣẹun ẹṣin bàbá. ọṣẹun ah! owó dé báyìí ah! àṣírí tú. owó gidi dé òbítíbitì owó owó dé òbítíbitì owó owó dé òbítíbitì owó owó dé. kí ló ní sùúrù kí ni dùnú rẹ tí ọmọ agbálu tó ń gbọ́ tó ń jó báyìí wọ́n jẹ tẹ́tẹ́ ni àbí ọbọ̀ ni. n tí wọ́n jẹ́ ju tẹ́tẹ́ lọ. irọ́ ni. ṣé wọ́n ò gbọ́ ni. pé kí ni olórí ní ní ọlá ègbé òòṣà méjì làwọn bá lọ́wọ́ rẹ̀. ayé o ayé o lọ́wọ́ olórí mi yọlá. bẹ́ẹ̀ni. Ah, ah. kí ni kí ló fẹ́ fi ṣe àti pípò ní gbé lọ. mo wò lẹ́yìn kí n ti wà pẹ̀lú yòó lẹ́yìn kọ́ ọbẹ̀ sí pariwo kiri lálẹ́ òní o alukoro jẹ́ kí tọmọdé tàgbà bó pa fẹ́lú kúrú lálẹ́ eh, òní. Eh, eh, ẹ má jà sí ma ẹ má jà á ah, olórí ọba lólórí ọba ọmọ jẹ ẹni tó súnmọ́ wa láìsọ yà aráàlú lásán sọ ẹ mọ̀ pé ìpàtà pọ̀ máa wo ẹnìkan ò ní í ṣe bẹ́ẹ̀ kó gbẹ̀rì o. ìtumọ̀ ọ̀yàn kí ló ń wí ojú àwa àlọ́ rẹ̀ àlọ́ ta ẹni tó bá kó sínú igi ẹjọ́ pa ni ojú rẹ wá. jòní wá pé ẹni èjì wá bá rí lèjì wá bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o sọ àdúgbò dé báyìí. Hmm. òbí tí ibi tí tí owó dé òbí tí ibi tí owó dé òbí tí ibi tí owó dé òbí tí ibi tí owó dé òbí tí ibi ah, tí owó dé. ọ̀la rẹ̀ yọ kí jọ. ẹgbà ẹgbà ẹ dúró náà síbẹ̀ ní ìyàwó ọ̀gá yín ló ṣe bẹ̀rù. bẹ́ẹ̀ni. ọbẹ̀ ń tẹ́ lẹ́nu ni bí ìfúrú ọ̀bọ gbogbo yín ọ̀hún ṣe ló ní kókó ẹ dúró náà ṣé wọ́n sanwó orí ìyàwó ọ̀gá yín nǹkan tó fẹ́ ẹ bá ti dé lẹ bá ń sọ fún un pé mo ní kó wá kọ́ wọ́n ṣe ń ṣe oúnjẹ gidi lọ́dọ̀ ọ̀rọ̀ àwa yìí kò mọ nǹkan kan ṣe kò mọ nǹkan kan ṣe. ó dáa ó ní kókó tọ̀tọ̀ ṣùgbọ́n òrè lẹ́ẹ̀fi jẹ́ tán yìí àbábọ́kọ̀ rè ẹ sáà gbà wọ́n ní ẹ mú o kẹfìlẹ tẹ kẹfìlẹ yan tẹ jẹ tábànù. tábànù kọfìlẹ yan tọ jẹ. ẹ file. olórí mi ní ọlámọ̀ni. Mm, mm. ayé mọ̀ ní ká o. Mm. ẹ gbọ́ ó kí n rajà. ayé mọ̀ ní ká o. pàrẹ́ bí so. olórí mi ní ọlábò ló ṣe ṣẹlẹ̀ èjè mi ẹ̀wẹ̀wẹ̀. kábíyèsí ẹ wo olórí àìsàn ni ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ o ah. Ah. ó ṣe gudugudu méje àyà mẹ́fà ẹ wò ńgbà tí ajagun ńlá dé báyìí ṣe ló parọ́ fàjagun ńlá kálájagun ńlá mọ̀rú èèyàn tí mo jẹ́ sẹ́mu pé ń táwọn ìkẹ́ là máa máa sọ. olórí ẹ̀ṣọ́ ò ní tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ orí adé ó gbé ọ́ àṣẹ kábíyèsí orí adé ó gbé ọ́ mo dúpẹ́ o mo dúpẹ́ gbà àṣẹ olórí ní ní ọlá ó yá ẹ bá ń ṣètò kánmọ́kánmọ́ kí n máa mú nǹkan mi lọ ààfin. Ah, kábíyèsí kò lè lọ bẹ́ẹ̀ Ah, eh, ah, kábíyèsí eh, ẹ mọ̀ eh, yìí pé ojú Àjàgúnlá lọ́rọ̀ fi ṣẹlẹ̀ Àjàgúnlá sì rè ó rí ìrìn àjò àfi tó bá tó padà débùdó rẹ̀ ẹ bọ́ bá a darí débùdó rẹ̀ ẹ àmọ́ tá a ṣe sí ṣé àmọ́ pé àṣẹ yóò wù bí Elédùmarè ni bí n bá ní kẹ́ ẹ máa mú lòlè lọ tÀjàgúnlá wádẹ́ tó béèrè rẹ̀ mi ni kí n wí fún. Ah, bílẹ̀ bá mọ́ lọ́la ń kọ́ táwọn aráàlú bá lólórí ń kábíyèsí ẹ pọ́ rìnrìn àjò o ẹ kú lọ rìn àjò ẹ wò kábíyèsí ọ̀la sọ̀túnla náà ni kájàgún ló fi padà sí ibùdó rẹ̀ ni hmm. torí èmi ò mọ ọgbọ́n mi ìtàtún lè dá àfi èyí tá à ń sọ yìí. ọgbọ́n mi ń bẹ ọgbọ́n mi ń bẹ àwọn èèyàn tó fìlè jọ ń bẹ ń gbòòrò tí wọ́n jọ tí wọ́n jọ tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ tí wọ́n jọra wọn tójútójú gan. Hmm. bá bá rí kan nù wọn tá a bá mu wá fún ọ tó fi rọ́pò àlẹ́ àlẹ́ gangan gangan Àjàgúnlẹ̀ òkùnkùn dá mọ̀. Ah. kàbíyèsí hmm. ọgbọ́n tẹ́ ẹ gbé wáyé ọ̀dà ó jèrè òní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ṣètò ẹ̀ ń tó jọ olórí èmi ní ọ̀dọ́gbọ́n bá ṣe ṣe pàṣẹ ah, pààrọ̀ <laughs> obìnrin kàbíyèsí wọn lásìkò mi ti tó wọn padà wá wú ọ mm. kábí ẹ ti ń lọ nù àti parí ẹ kí ẹ parí ẹ lè tó tì mí nù túbú. àṣà lásìkò ti tó. àsùnjẹ olórí. kábíyèsí ẹ lè dúró wá níbí ìlú náà dá. bàbá bàbá olóyè.

wọ́n mọ̀ rí wúlòdì ọ̀sán sí òsì láburú. Ah, kọ́ mọ́ bá a ṣe náà ni bàbá. olóde. Hmm. Hmm. sẹ́yìn ọgbọ́n pẹ̀lú ti ń dàrú ni. àwọn oníyàn dàrú rú. Ah, táàfin jóná lọ́ọ́lọ́ọ́ báyìí. Ah, ta ló sọ ní sàfin. sẹ́yìn ọgbọ́n pé ọwọ́ òṣìkún àwọn ìṣọ́ aṣọ́bodè ó ti tẹ́ olórí níní ọlá. níní ọlá èmi ló ṣe kí ló wá débẹ̀. ajagun ńlá fúnra rẹ̀ báyìí ló gbàmú rọ̀lẹ́ àná ìgbín òòṣà méjìlá wọn bá lọ́wọ́ rẹ̀. agbẹ́jọ́ bíi ẹgbẹ́ bíi o kí ló wà débẹ̀ ń bẹ́ẹ̀ nu túbú lọ́lọ́ bí mo ṣe ń wí. a ti ṣe yìí sí kí n lọ bá débi wù kí n búra dáradára kí n lè dé. àmọ́ ṣe àyàmọ́ kábíyèsí ó mọ bí tí mo ń dọ́gbọ́n láti tẹ òfin lójúmọ́lẹ̀ òun àti olórí ẹ̀ṣọ́ wọn tún ti bẹ̀rẹ̀ kótókótó wọn báyìí. wọ́n fẹ́ lomi ìrọ́pò níní ọ̀la ni ṣé ẹ̀sìn mọ̀ pé bàbá ń jà bí ká kókọ́ n tún gbé mi débì inú. ìyàwó yín ṣe àmọ̀ kó ṣe bí ẹni fẹ́ jọ níní ọ̀la bẹ́ẹ̀ni ah yóò dáa fún ọ pẹ̀lá àsọmọ dáadáa báyìí ni ọ ìwọ wá fèmí pẹ̀lú wọn lẹ sórí ọ̀rọ̀ rẹ yé mi kódà àbí tó ọsọ di yé mi kọjá bẹ ẹni yòówù tí bá ń tàkìtì ìjàmbá iwájú ni ọmọ Olódùmarè ìwọ fèmí lẹ ó yé mi ibi tó sọ̀rọ̀ dé ó yé mi kọjá bẹ tí wàá wà. ẹ ṣeun o ṣeun o ṣeun kí ló sùn bíbẹ̀ ó ti dá <laughs> ó ti dá ó ti dá. kábíyèsí o olóyè ogun ti gbọ́ ogun kan tó ṣẹlẹ̀ pátápátá mọ́ ìtì mọ̀ yìí pé olóyè nílé ọlá ní ọ̀daràn tí ọwọ́ tẹ̀ bóde. bẹ́ẹ̀ni kábíyèsí Ajagunla ń bínú sí yín gidigidi o pàtàkì jùlọ ìwọ lórí ẹ̀ṣọ́ wọn ṣùgbọ́n wọn ní ká kọ́kọ́ lé akátá lọ ní ká tó fàbọ̀fẹ́ díẹ̀ nítorí náà kábíyèsí Ajagunla ní kó tó di ọjọ́ mẹ́jọ òní àwọn fẹ́ gbọ́ pé ti ṣèdájọ́ tó tọ́ sóbìnrin náà fún. Ah, bí ṣe nǹkan ah, ah, kí lẹ́yìn dúró àgàn ni òsì rí ni. olórí ẹ̀ṣọ́ ìwà gbà mí gbà mí olórí ẹ̀ṣọ́ ó ti ajá pé ní ìsìn tí olórí finú ṣojú tí wọ́n fẹ̀yìn gbọ́ ọmọ pààyàn ní gbogbo kátàkátà ń gbà mí. kábíyèsí hmm? olórí ti lóyún. a jẹ́ wípé olùṣèyàn ní dàkó tòsí oko tòṣì ńlọkọ tòsí. tí ò tí ti dé gbogbo. gbọ́dọ̀ wá ohun tó wà láò fún ohun tó wà láò fún àwọn ìṣẹ́ wèrè ẹ má bà gbọ́dọ̀ wá ohun tó wà láò fún. ẹ dúró ẹ dúró ẹ mọ bí táwọn ìkàwé ti sọ̀rọ̀ báyìí ni tẹ́wọ̀n pariwo ẹnu. àní ẹgbẹ́ ọ̀gá ìjọba ẹgbẹ́ ọ̀gá ìjọba ẹgbẹ́ ọ̀gá Ọ̀tọ̀tọ̀ ló ń bọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ bàbá lọ́wọ́, ó ń tọ́ka náà ohun tó gbà láwọn fún àwọn òṣìṣẹ́ ẹ má bọ̀ gbọ́dọ̀ wá ohun tó gbà láwọn fún. èmi náà fọ́ ni ọ̀tẹ̀ ẹ ṣe. ìka tó bá ṣẹ̀ lọ́ba máa gé. bẹ́ẹ̀ni. dandan ni kí olórí rí nílé ọlá náà kó kú. bẹ́ẹ̀ni. mo kí gbogbo ẹ̀yin ìlú pátápátá o láṣẹ Èdùmàrè ìlú yóò ní bàjẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ ni bẹ́ẹ̀ bá jẹ́ ni ẹ̀wọ̀ ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ pé òfin olùpọ̀ tó gbẹ́lu ìró kò sí nítorí mi yàn láṣẹ Èdùmàrè òfin tó bá ti mú ọmọ ẹrú ó di dandan kọ́ mọ́ ọmọ ọba torí bí ojú bí bá ṣe bẹ́rù báyìí là bọ́ mọ́ ẹ wá di dandan èmi gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ ìlú yìí mo fi dá yín lójú pé olórí níní ọlá a bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. bẹ́ẹ̀ni bá a ṣe fẹ́ kó rí nù o. àmọ́ a ní bẹ̀rẹ̀ olórí níní ọlá bíi tá a pa àwọn tó kù sí. rárá o àwa ò gbà níbi tí a pa àwọn ará yòókù sí ibẹ̀ náà ló lórí nínú ọlá sùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ti ṣe ẹni sùúrù màá fà á bọ̀ ẹlẹ́yìn ọmọ kúńtà ìran àbẹ̀rù sọ̀rọ̀ ká mọ̀ mọ́ bí ìgùn wọ́n ni ẹ má nù mí mọ̀ mọ́ jẹ ẹ fọkàn balẹ̀ ìtí mo sọ fún yín ni pé ó di dandan ká ṣe ìdájọ́ kú fọlọ́rì níní ọlá a ṣe fún un àmọ́ bá a ṣe ṣeré kò ní tó ọjọ́ méje tá à ń ṣe ìdájọ́ kú fáwọn tó kù kó tó di pé àpá olórí níní ọlá. bàbá kí ló tún dé o ṣé ẹ tún fẹ́ bọ́nà burú mi yọ sí akọ́hún. àbí o àbí o bàbá. ṣé ẹ rí gbòòrò lápá sí i torí obìnrin yìí wọ gbóró bàbá tó wá ní káfílẹ̀ kó pé ijọ́ méje bọ́lá bá ti bẹ́lẹ̀ báyìí máa gbọ̀n sí i ni ijọ́ kẹta ńlá kí olórí mọ́lẹ̀ tálọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀sìn gbóró. ṣé ẹ rí lọ́tẹ̀ yìí pápẹ́ òfin ti gbé kò sì gbọ́dọ̀ bọ́ láéláé. ọdún ọba wọn bí ọ̀dà bá wọn. ọdún ọbí ọbí ọ̀dà bẹ́ẹ̀. orin tẹ́ ẹ̀kọ́ wáyé wá padà ẹ mọ̀ pé pàkútà òfin mú jẹ̀yìn rìn lọ pàkúté òfin mú jẹ iye lọ àwọn tó fi mú láti sí ọmọ bọ pàkúté òfin mú jẹ iye lọ pàkúté òfin mú jẹ iye lọ pàkúté òfin mú jẹ iye lọ àwọn tó fi mú láti sí ọmọ bọ pàkúté òfin mú jẹ iye lọ. Thank you. kábíyèsí kábíyèsí o ah, ìyá yín lẹ́wà a ti wò yín láàfin kódà a ti wò yín yẹ̀wò. ẹ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ná kábíyèsí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò tiẹ̀ wá yé wa tó bá tójú sí mi o. kábíyèsí bó ló ṣe ṣẹlẹ̀ gan-an àbí torí ẹ̀ lẹ wá ń ronú ni. <coughs> ẹ ṣeun gbogbo yín ẹ ṣeun ẹ ṣe ẹ̀yin ìyá alájò òjò náà ẹ ṣe mo dúpẹ́ hmm, ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí kàn bá bá kàn yín á pè yín ṣe é gbọ́ bá ti. wọ́n san yín lẹ́bọ̀ ni bólẹ̀ gbà wọlé ọ̀yà ẹ̀ máa lọ bá bá kàn yín á pè ẹ̀ máa bólẹ̀ gbà wá ọ̀yà ẹ̀ padà síbi jẹ́ ọ̀yà ọ̀yà ẹ̀ tètè ẹ wọlé lọ wọ́n ní ìkàn yín kọ̀ọ̀kan náà nú ẹ wọlé. ṣé àkànmọ́ kan ọjà àgbàdà gbàdà ń jẹ́jọ́ nílé ajá rẹ̀ ń jẹ́ yín jẹ. kò tí ì kànyàn kò kànyàn náà nu. ẹ jẹ́ gbọ́rọ̀ o kẹ́ ẹ jẹ́ gbọ́rọ̀ o. ṣe bí rí o ṣé ẹ rí o ẹni bá tún wá ṣe bí nínú ìlú yìí tó ṣe bí bá a ti sìn wọnú gbòòrò láyé àtàlàfíà nìyí. àṣé lóòótọ́ ni Elédùmarè ò tí ì dẹni tí ó lè mu. kí ló dé. Ah, tó lórí níní ọlá mi mọ̀ kò gbọ́dọ̀ jẹ́ olórí níní ọlá wọn pa báwọn wọn pa wọn pa nígbà tí wọn mú ẹ̀fọn tí wọn fọwọ́ méjèèjì pa ẹ̀fọn pa báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe pé olórí níní ọlá wọn kàn bẹ́ orí rẹ̀ ní fẹ́ẹ́ nígbà tí wọn mú ajá tí wọn bẹ́ sí orí ajá tí wọn bẹ́ sórí ògùn báyìí ni bó lórí níní bá rákò báyìí ti ah, ah, bá mọ̀ wọlé yẹn tí ò ṣojú yàn mọ́ ní tọrọ yìí fún wọn ni wọn náà ròyìn bí kò sojú rẹ báyìí. ó sojú mi ah ojú mi méjèèjì báyìí ni mo mú lọ bẹ̀ àti pé ó ti wá sojú mi kò sojú mi èmi sojú mi ní ọ̀sẹ̀ dájọ́ pé kí wọ́n má pa sáàrin ìlú pé kí wọ́n fi kú bo olórí láṣìírí o kí wọ́n mú wọnú gbòòrò lọ àbójú mi kọ́ wọ́n fi mú wọnú gbòòrò àbómi mọ̀ wọnú gbòòrò lójú rẹ̀ kó padà wálé. Ah, ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ. obìnrin wọ gbòòrò kan padà wálé àwọn hmm, egúngún lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ̀ lóòótọ́ bóbìnrin bá fojú dòrò ọ̀rọ̀ gbé yóò gbé tẹsẹtẹsẹ. ọ̀rọ̀ lọ sọ ilẹ̀ yọ kakuku gbà pé olórí nínú láti kùnà. ó ti lọ ó ti di bẹ́ẹ̀ ní jẹ ni. bẹ́ẹ̀ yọjọ́ yẹn. ó ti bẹ́ẹ̀ ní jẹ ni o. kábíyèsí hmm. èdò ọ̀nìjà rírú ẹ̀ mọ́. olúwa mi ṣe rí njọ́ tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gangan hmm. mo kúkú wá sáàfin wọ́n jẹ́ aráyè rí yín ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hún sì dùn mí hmm. ọ̀rọ̀ náà dùn mí o ó gbomijó lójú mi pẹ̀lú hmm. àmọ́ kí wàá mo lè ṣe. agbàdájọ́ elédùà náà ni hmm. torí kò sí bó ṣe lè yí ẹ̀dá tó ó yé elédùà jù bẹ́ẹ̀ lọ. ó yé elédùà ọba tó mọ tẹnìkan ọmọ. tó mọ tẹnìkan ọmọ. tómi ayé òtí ẹ kí ni kí ni fi ṣe lálejò báyìí ẹ mú bẹ́ẹ̀ o ẹmu tó fi pòǹgbẹ ẹmu tó àkó tó wọ́n ṣẹ̀ṣẹ̀ dá. olúwa mi rárá. ìwọ ṣẹ̀kẹ̀tẹ̀ ńkọ́ ṣẹ̀kẹ̀tẹ̀ ń bẹ o. olúwa mi ẹnu mi ò gba nǹkan mímu báyìí. a jẹ́ pé nǹkan jíjẹ nínú ń béèrè nu. Ah, olúwa mi rárá bámúbámú mo yọ. jẹ́ àwọn oògùn yẹn fún un àìjẹun lórí ilékè mọ̀yó àìjẹun ilékè mọ̀yó. ọ̀dà ọ̀dà ẹ ṣeun ẹ kú dìde ẹ̀yin náà ní fi rú ẹ̀ gbá o. Hmm. ilẹ̀ yọ ọ̀rọ̀ kan ń rú mi lójú láti bí ẹnìjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni. irú ọ̀rọ̀ wo ni. gbogbo pé olórí nílé ọlá kú sí gbòòrò nǹkan nǹkan wọ́n pa àwọn hmm. sọ wọn pé mi ò gbàgbọ́ irú ọ̀rọ̀ wo lẹ tún dá lẹ́hùn ọ̀rẹ́ onílé yìí ti dàbí ẹ̀yìn fi sọ. kò dàbí ẹ̀yìn fi sọ o ṣé ìyàwó kábíyèsí ó kù hmm. tí ò tí ì kú tupa kan hmm. yóò máa fẹ́ mu lọ mí fóúnjẹ lọ mí gbà tí mo lọ kí. ẹ má jẹ́ wọn jẹ́ nǹkan jàlẹ́nu fún yín yín fi múnú ara rẹ̀ dùn ni ọba fi múnú ara rẹ̀ dùn ni. ilẹ̀ yọ hmm. lẹ́yìn tó ṣe pé tí ọba rí ìyàwó rẹ̀ níjọ́ kan péré yóò máa kanra bí ajá ilé kuru ni ìwọ náà wò ó ajítòní tó kú jò ní kì í ṣe ìyàwó rẹ àbúrò ìyàwó rẹ tún ní o ní gbogbo àfikàn gógó ọwọ́ àgbẹ̀ ìyàwó èèyàn ogun yóò máa fẹ́ mu ah, ah, ìwọ náà wò ó. ajítòní ọkà kábíyèsí la ń gbà ní. Ah, eh, eh, eh, ìwọ wo kélébé sọọrí kélébé mọ sáà pé ńgbà tí wọ́n pa olórí níyọlá sínú gbòòrò wọ́n pa kérébè ni. kílíbi kílíbi òótọ́ ni egbon náà káàtì wá ní pé wọ́n po lórí nítòótọ́ ń gbà tá àti fojú kan kélébé mọ́ òun abọ́bakú là gbọ́ èmi ò tún gbàgbọ́. abọ́ lórí ikú sáà pé yín wọlé léra ni ọjà bí ọjà. ọ̀rọ̀ ń fẹ́ lé díẹ̀ ó fẹ́ lé díẹ̀ ẹ àmọ́ bó ni wọ́n ṣe mọ gbogbo tó ń sọ yìí ní pàtó. èmi. ó ti ẹ̀ dá báwọn sẹ́rí ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín èyí tí wọ́n bá ti bí dánú gbogbo yín kó dénú oko kó mọ̀ ṣiṣẹ́ ǹjẹ́ ó yé yín pé ń si ọmọ ẹlòmíì ìlú débi pé kò ní mọ̀ náà fi mọ́. ṣé ẹ̀dùn ó jẹ́ pé ojoojúmọ́ tá ti ń lọ sí oko báyìí ní wàhálà tí máa ń de láyé ẹ kí ló dé náà. ẹ fi ilẹ̀ ṣàkínṣe bí ọ̀rà ìran egungun náà ṣe bí ẹran ọmọ ẹrú tí ń bọ́ ọmọ ẹrú ń ranù. ẹ ẹ má bá a wí mi ò rẹ́jọ́ kankan bá a sọ ṣé mo kúkú sẹ́ni tó máa gbé gorí ẹṣin tí ò ní sọ pàkọ́nù òpònú ayírádà. ẹ ti ẹ̀ fi ilẹ̀ wo ọ̀rọ̀ rẹ̀ ń sè ní o mọ bó ti wá bẹ́ẹ̀ mi bó bá dalẹ̀. ẹjọ́ yín kọ́ ń jà yín hòhò tẹ́ bá ṣe tí ò ṣeé ṣe. ẹ sọ́jẹ́ ìlọ́kọ̀ọ̀kan ò yá ẹ máa ń sọ nínú oko ni o bó sì wù yín ká máa lọ lè dẹra yín nù mọ bínú jáde pẹ̀lá. bọ́sẹ̀ àti firifiri tójú àti mú ríra wọn báyìí. sáàmù ah, gbogbo wọ́ọ̀kì ni <laughs> ọgbọ́n tó ní kọ́ mo sì fi wọ́ọ̀kì. pẹ̀lá ò ní bínú náà níṣẹ́ sórí mi àti kábíyèsí èmi wọn lára ìrìn àjò ìdínú tí èmi àti òfin ríra. Ah, àbájọ náà mo rò bẹ́ẹ̀ lóòótọ́. ẹ̀yìn ọgbọ́n tó wá ní o ò fẹ́ kọ wa ń kọ bó la ti fẹ́ rí yín nísìnyí. fi yún lẹ́nà níbo la yà lọ wo àlémi àti kábíyèsí náà lájọ rìnrìn àjò èmi sì ti darí dénú ẹ já gbọ́ ọ̀rọ̀ tọgbọ́n tó ló. Ah, ìwọ sì wá darí dé tó ṣe pé wà àti kábíyèsí lẹ́jọ́ lọ ṣé bẹ́ẹ̀ ni a bá bá lọ sóde là á bá wálé. Ah, ẹyin òótọ́ ló sọ ṣùgbọ́n ìwọ náà mọ̀rọ̀ kábíyèsí bá a bá ti tẹ̀lé wọn débi tá à ń lọ àwa mọ́ dúró ń bì kan ni àwọn ó sì lọ ọbẹ̀ wọ́n sì padà wá bá wa. ẹ eh, ẹ níbo gan lẹ̀ ń bá kábíyèsí lọ ẹnubodè ìlú ni tá a bá ti dẹnubodè ìlú wọn sì dá wa dúró àwọn sì lọ ṣe tí wọn ń ṣe tó bá sì yà wọn padà wá bá wa á sì jọ mọ bọ á lé. kí ló dé tẹ̀yìn ò kì í bá kábíyèsí débi tí wọ́n lọ. wo pẹ̀lá ọ̀rọ̀ rẹ ti fẹ́ sú mi jẹ ní tèmi mọ̀ dájú ni pé èmi àti kábíyèsí là mọ̀ lọ tí wọ́n bá sì ti lọ ibi tí wọ́n mọ̀ lọ tán wọ́n sì padà wá bá wa á sì jọ mọ wá lé. ṣé wo ìgbọ́rọ̀ ni. ṣé wo mọ̀ pé inú ọ̀rọ̀ tí mo ń béèrè yìí ní ti yọgbọ́n níbo gan ni kábíyèsí rí lọ gangan tó kábíyèsí káàfin síbòmíì ni. ẹ̀la ìyẹn ò mọ bí gan tèmi àti kábíyèsí ń lọ òṣùpá kọ̀ọ̀kan lèmi mọ̀ tá a mọ̀ lọ ọbẹ̀ wọ́n sì dára dúró sí etí ibodè wọ́n sì padà wá bá wa wo tó bá mọ̀ pé ò lọ́gbọ́n tó fẹ́ kọ́ mi ṣé kí n mọ bá tèmi lọ àárọ̀ lọ́jọ́ sáré pé àwọn ọmọ ti lọ inú oko so ò lẹ́jọ́ tó fẹ́ kọ́ wo àmọ̀ àmọ̀ àmọ̀ ríra ẹ̀ ẹ̀yin dà ẹ̀rú níyì ilẹ̀ yọ èmi ń lọ rìn àjò yóò fẹ́ ṣe díẹ̀ kí n tó dé ṣé wọ́n wá rí gbogbo ibi tí àwọn ẹ̀tọ́ wa wà tá a máa gbó lọ́wọ́ ìpọ́ débẹ̀ kọ́ bá ń gba gbogbo ẹ̀tọ́ ńlẹ̀. ẹ má wulẹ̀ laagun jìnnà lórí ọ̀rọ̀ ẹlẹ́tọ̀ọ́ ṣẹ̀tọ̀ èyí ń ti di gbígbà nígbà tó yẹ pé mi náà kú lọ́nà méjì láti fi nǹkan láti fi wá àǹtí wọn jẹ ń gbélé yun lẹ́dẹ̀ yìí àmọ́ n ti ń kọ́ mi lóminú ni pé yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ń rebi yóò dógún ọdún lágbàlagbà bá ń rajò yóò dọ́gbọ́n oṣù ẹ̀yin lẹ́ ń lọ lẹ́ẹ̀dá gbére ibi kọ̀ọ̀kan àtìgbà tẹ́ dé àtìbí tẹ́ ń lọ ẹ̀ sọ kankan. ilẹ̀ yọ hm? ìwọ fi yóò lẹ̀ jẹ́mi ò lọ kí mi ò dé sọgbọ́ ohun tí mo fẹ́ kọ́ ọ ṣe fún mi kí n tó dé kí n má gbàgbé ilé bàbá mi sọ ọmọ kò ti fẹ́ wo tán tẹ́lẹ̀ náà hm. ẹ wà bá mi wò palẹ̀ kí n tó dé ọlọ́mọsẹ̀ mi bá ṣe jẹ́ ń wọlé bàbá yín bàbá yín sẹ́yìn ni ẹ wọ́n jẹ́ ń wọlé bàbá yín o. ìwọ ṣe yín ò ná kẹmi òfin dé ntukọ ni n bá ti dé owó ti dé nu àtukọ. pé bẹ́ẹ̀ bá ti lè dé ó ti di tuntun sínú. owó ti dé nu. ẹ bàbá rí bá màá wọlé ń wọlé bàbá yín palẹ̀ báyìí tẹ́yìn ní dojú ilẹ̀ gan yín gan mọ̀mọ́ sẹ́gbọ́ só ti yé yín láyọ̀lẹ́dẹ o adélébáre o arinakóre o kì í ṣe pé nǹkan mi ti ń ṣe olóyè pẹ̀lú kí n wọlé bàbá òun palẹ̀. kábíyèsí ẹ ṣeun ẹ ṣeun ẹ jèrè. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o yàyà pèsè àbá ẹjọ yàjú àbọ bọlẹ ẹsẹ àbọ ní borí omi ẹsẹ kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kó bàtà fún bàbá mi kábíyèsí. àwọn ọmọdé yìí dà ẹ máa relé ẹ máa relé olódùmọ̀rì ọ̀sọ̀ yín o olódùmọ̀rì ọ̀sọ̀ yín láyé lédè lé o ẹ ṣeun olórí ẹ̀ṣọ́ ẹ kú sẹ́ẹ̀lì ẹ kú sẹ́ẹ̀lì ẹ ṣeun. ó lè tẹ̀lé bàbá lọ tẹ kí bẹ́ẹ̀ bàbá lẹ gbà kọkàn. ẹ jèrè ẹ ṣeun ẹ jèrè ẹ jèrè. ẹ gba bàtà bàbá ẹ gba bàtà. olórí ẹ̀ṣọ́ ó ṣe òun yìí ó ṣe òun yìí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ayúnre àbọ̀rẹ́ o ìkọ́ ìkọ́ bá la o kábíyèsí o kábíyèsí o. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. kàbíyèsí o. ẹ ṣe mo dúpẹ́. ẹ bà lé láyọ̀ o. àṣẹ o. ẹ bà lé láyọ̀ o. àṣẹ o. kẹ́mi ọlá ogun o kẹ́sìn ọbọ̀ jẹ kú pẹ́ o. yemọjá mọ̀ dáàbò bò yín o. àṣẹ Èdùmàrè. àṣẹ hmm. wàá ẹ pẹ́ fún wa o. kábíyèsí hmm? ẹ mọ̀ pé kó tó padà ẹ mọ̀ fojú mi ọ̀nà o. ọmọ gbó lórí ẹ mọ̀ gbó lórí yóò ṣe fílẹ̀ ló fìfo ni yìí bá ṣe pé a nílùú ṣe fílẹ̀ ni èmi ọmọ ọ̀dọ̀ rẹ lọ́kàn mi wà ibi nǹkan sí ìṣúra ẹni bá wà ń bẹ lọ́kàn ẹ̀ wà wọ́n sábà gbàdúrà kí nǹkan burúkú kan mọ́ ṣẹlẹ̀ kóṣùpá ti ń bọ̀ tó kó tó dé ọgbọ́n bí ẹ ṣọmọ jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ ọlọ́run ó yín o ó dàbọ̀ o ọjà ó dàbọ̀ o ọjà ti máa wọlé lọ òde nu ọjà wọn jẹ́ fún kójú ọmọ ròyàn. ó dàbọ̀. sórí tó ń wò lára mi tí ọ̀dà òun fi mu torí mo mọ̀ pé eléyìí ò sí wíwò lásán tinú tí ò dá lára mi. ìyá wa ẹ mọ̀ wọ́n bí náà iṣẹ́ yín ò ní di iṣẹ́ o èmi ni ẹni tí wọ́n sọ pé ó ń pako fún ẹ̀sìn. tó ń pako fún ẹ̀sìn kí ló kọ́ èmi pẹ̀lú gbogbo játijàti o. èmi ń wáṣẹ́ ni ìyá wa. kí ló kọ́ èmi pẹ̀lú gbogbo játijàti o wọn ò tí ì ráyè rẹ̀ kélébé ásà mi dà. fún ọmọ mọ́jọ́ èdè òdìbà aláìsàbẹ̀rẹ̀ gbogbo ní bọ́ọ̀lù ka ìdè ọlọ́run o. nígbà mo kò ní ẹgbẹ́ wà gbé ìjọba yìí sì ṣe mí o mo sì dára nù tó yíwọ Olódùmarè ẹ wá gbà mí inú ààfin ni ó wà inú ààfin. jèrè ẹ jèrè. ẹ o yòówù la rí gbọ́ o. àlejò kan ní bèrè yín kábíyèsí. Hmm? láti bo. wọ́n ní láti ìlú òkèèrè làwọn ti wá. láti ìlú òkèèrè. ẹnì kábíyèsí. kí ló pokọ̀ ẹ̀. wọ́n ní ará òkèèrè náà wọ́n porúkọ ara wọn. ànípọ̀ kọ́nu yín dojú dé ẹ gọ̀ ẹ bàjẹ́ ẹ fẹnu họra èèyàn à ń béèrè mi ní láti ìlú òkè kí ló kọ ẹ ní láti ìlú òkè ẹnìkan wọn ò dákọ wọn lè máa béèrè mi kí wọn má dákọ. akábèsí nǹkan tá a sọ ni ó jẹ́ ìsáré wà wọ́n ní nǹkan yìí kan tó sọnù síbi kan làwọn bá yín rí táwọn mú wa. tó sọnù ń bọ̀ ló wí ti rí nǹkan náà wọn ò tiẹ̀ wọn ò sọ̀rọ̀ kankan. bóyá rẹ rẹ rẹ pè wá. kábíyèsí o. ẹ gbọ́ ṣé àbí. ẹ tí wọ́n ní wá mi náà dà. Thank you. kábíyèsí o kábíyèsí kábíyèsí kádé ó pé lórí tèyí pépépé kí bàtà ó pé léṣe àṣẹ tó ó tó mi ó dé ó sùn kábíyèsí wa ni mo sọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀. owó tó bá fẹ́ máa sọ bá ń gbọ́ èmi ò kí ni nǹkan mi tí wọ́n lò ó tọ́sọ̀nù tó bá mi díye. kábíyèsí ó yé mi ní ẹnu pé kábíyèsí kò mọ olóye ti àwọn wá. mi ò ní fúlàní lólóye àbí. kábíyèsí òrùka títí eyín tí èmi ó rí ní abúlé gúnyángúnkà ni èmi ọmú wa. òrùka bò ó ta ni ọ ẹ gbà mí mọ dáná. ẹ̀rọ àkàbíyèsí. mi ò mọ̀ wí fún yín sẹ́lẹ̀ kí mo wí fún kí lẹ̀ ń wá tòsí gan-an. abáyé gbọ́dọ̀ jẹ́ kọ́ bìgà àgàn ní èsì yìí. kọ́mẹ́tẹ́ yìí ń gbọ́dọ̀ fọ́tà fọ́tà ọba jàǹdàjà ẹ̀. taniọ́. kábíyèsí oyè mi ní ẹnu wípé kábíyèsí ò tún mọ olóyè tèyí mọ́. olóyè mi bò mi ò ní fúlàní lólóyè. èmi pẹ̀lá ni olúwa mi. Ah. pẹ̀lá ó wá já sí pé gbogbo bí tá a fara pamọ́ sí gbogbo tá à ń fi pamọ́ ó ti lù sí ọ lọ́wọ́ báyìí. pátápátá porogodo. Ah, mo ṣe nǹkan olódùmarè mo ṣe nǹkan o ah, ah, mo ṣe lára mi o. bẹ́ẹ̀ ti ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń gọkọ̀ ojú omi gbogbo ẹ̀ pátá mo rí gbogbo bólórí ti sìn ń jò ní bólórí ti sìn lọ tán ẹ̀yin ò mọ̀ pé òkáàtì yín ti jábọ́ lè mi kíní búkú ìmú òrè. wùmí gbogbo ń tọ́ fẹ́ sọ òye mi àmọ́ ṣá ọ̀rọ̀ ò ṣe é sọ́n fìtílà àfi bí iná bá kú mọ́ àbọ̀ nílé. kábíyèsí ibi tá a ti yanjú rẹ̀ rí ibi tí tí ọ̀gẹ̀dẹ̀ bá wó síbẹ̀ ní jẹ́ra sí ibi tá a ti yanjú rẹ̀ rí. wá rántí pé mo ṣoore fún wọn náà rí o ọ̀rọ̀ yóò gbọmọ gbọ́dọ̀ hàn dé kò hàn dé dákun pẹ̀lá mo sì ṣe dáadáa pẹ̀lú rẹ rí o. ṣe dáadáa pẹ̀lú mi ṣé àyìn ò mọ̀ pé ọ̀rọ̀ ti dọ̀rẹ̀ títí bàbá láwọn ọ̀gùn kan bàbá àlẹ̀kẹ̀ àkó nǹkan tó ń wọ́n rọ̀ fẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ mi lọ́wọ́ gbogbo tẹ́ ẹ jẹ mí ń jò ní ìtẹ́ ẹ̀ fún mi gbogbo àwọn ọjà tẹ́ ń ta tẹ́ ẹ̀ fún mi lówó rẹ̀ níbi ọdún mélòó kan mo fẹ́ gbà kí ni. omi ṣe owó wúrà òun fàdákà ló lẹ́bọ ṣé owó fàdákà àti wúrà lẹ́bọ. lẹ́bọ bá fín ló bá dà olúwa mi ẹ má pèsè lọ́lẹ́ o ṣé ọ̀nà tí ajíṣafẹ́ ń jò ní tó pe fálékè ṣe rí nítójú rẹ rí. wá wò mí ẹ máa lọ èmi ó wọn ránṣẹ́ sí o. ẹ ránṣẹ́ sí mi. àmọ́ bébí mo kà. n bò ilé fún yolúwa mi kábíyèsí mo kìlọ̀ fún yín nísìnyí mo ní ẹ mọ́ pèsè lólè kábíyèsí. pẹ̀lá mo ò ka fún mi. Hey! Hmm. ẹ̀yìn ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta èèdì ọrùnmọ yín lọ èèdì sán ẹ mọ̀ pé kẹ́ gbé ẹrù tó ẹ máa gbé wá síbí sọ́dọ̀ wa ẹ wá ń bọ̀ lásìkò yìí sẹ́yìn àsìkò yìí ló yẹ wọ́n fẹ́ kó di ni. etí òye bàbá ni pé olóyè ní kéré oyè kankan ò kéré o ẹ̀tọ́ òǹkálukú ẹ mọ̀jà mọ̀ fi dùn o ẹ mọ̀jà fi dùn mi bẹ́ẹ̀ mọ̀ pé a lè dáṣẹ́ pa lọ́wọ́ ara wa ìgbà tí kábíyèsí bá ní agbe wa là á gbé wa. bẹ́ẹ̀ni àti pé n tó yọ síwájú wa ó ti kiri mèrè ṣègbò lọ ju gbogbo ẹ lọ. ká má bínú hmm? kò sí wàhálà bẹ́ẹ̀ bá ti ní àmọ́ bínú ṣé n tara ń fẹ́ kọ́nù lọ́wọ́ rẹ̀ ń sì wò jẹun wò ọ̀yà gbèlè lọ gbèlè lọ ọ̀yà gbé rẹ̀ ń wọlé gbé rẹ̀ ń wọlé ìwọ dúró dè wá sọgbọ àbí wọn náà wọlé sọ wọlé. nossa ẹ wo kò síkú lójú yín o ikú kan ò ní pa yín agbára elédùà ẹ pẹ̀lẹ́ ẹ sàmọ rọra kò lè pani mọ́ bẹ́ẹ̀ ni ẹ ah! pẹ̀lẹ́ pàtàkì nù Ọlọ́run bá ti fún yín lálàáfíà tó sì mọ mi ah! lójú yín báwo ló ti jẹ́ eh. ah, ah. kí ló ṣẹlẹ̀. ọba yín ni o ọba eh, yín ni o ọba yín ni o olóyè ṣe ni. kí ló pa yín pọ̀. àṣírí rẹ tí mo mọ ni torí rẹ ló fi di ejò mẹ́rù fún mi o. Ah, lẹ́gbọ̀n o. owó tó bá ń ṣe fún mi o. Eh. olórí nínú aláòkú o. kò kú o bẹ́ẹ̀ni. elédùà nínú aláòkú o. bẹ́ẹ̀ni. olórí nínú aláòkú kò kú. ẹ ń wo kílẹ̀ tí ìgbọ́ tẹ̀ ń sọ gbánú apá kìíní lẹ gbọ́n o apá kejì rẹ̀ ń bọ̀ o. ẹ tẹ́ sílé ko ọba yín kẹ́lẹ́ lóru o ọba yín kẹ́lẹ́ lóru o. Ah, ṣé kò sí rí tí ń bẹ lọ́wọ́ ọkùnrin èsè kékeré nínú ọlọ́ọ̀kú ah, ọba ń dábìrà ọlọ́wọ́ sàánú ni ẹ bàbá ah! ẹ pẹ̀lẹ́ o kò sí kú lójú yín o kò lè pa ni mọ́ agbára elédùn ẹ̀ ní kú ẹ yé ni bẹ́ẹ̀ bá wá yé tán òun náà mọ tó ṣe yóò mọ tó ṣe láì dáa. Ah, pẹ̀lẹ́. adéwọlú ọkàn rọrọ rú o. ọkàn o ọkàn. ẹlẹ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹlẹ ẹ mọ ah. rọra gbé sí rọra mọ gbé. Ah. ṣé kò sí olóye kábíyèsí ni o kábíyèsí ni o ní kábíyèsí olóyè pàlàdà rẹ o. ẹyìn ọba yìí ni o. bẹ́ẹ̀ni kí ló ló ṣe. torí mo màsírí rẹ ni o. bẹ́ẹ̀ni òun ló ṣe dejò mẹrù ṣòro. bẹ́ẹ̀ni olórí yìí ní ọlọ́ọ̀kú o. kókó kókó ìbẹ̀ lábà agúnyọ́gù ká ọparí gbogbo àṣírí rẹ̀ nítù ọparí ẹ ti gbọ́n kankan o apá kìíní lẹ gbọ́n o apá kejì ń bọ̀ lọ́nà o. ọ̀tá ọ̀tá ẹ wo ẹ̀yin èèyàn mi ah. kí lè léyìí kí lọ́ba ìfẹ́ sọ̀lú ìdá ẹgbọ́n mi. ẹ yé ọlẹ́lẹ́dùá. tó bá ń fà kékeré dìrù ká tó bá gbìn lórí apá tó papá tó ṣe tẹ lórí ọ̀rọ̀ tó bá poro tó bá wá ṣe gbì lórí ìrókò tó bá pàrókò eh. ṣe é pé tí ọba lákìyèsí ẹ bu ẹ ah. ẹ bu ẹ ẹ wá wo ti ná mẹ́ga ìjà ah, ti dé ni. ẹ nínú ìlú yìí ọgbà kó sọ fún wọn gbà wípé ẹ

tara ẹ ní. ìwọ ìwọ ìwọ ọyá ah, gbogbo ìyá bá ti rí. awo ah. awo ah, ibo kábíyèsí wa lè gbà. ẹ̀gbọ́n fọmọjẹ kó ti júbe horo. Oh. <laughs> kí ló dé. mo ní mú ẹ̀rọ sọ́ọ̀nù àtẹrù àtẹrù àtolórí èmi ò rí nǹkan kan o. àfikà tún ṣe àfikà tún ṣe àfikà tún ṣe àfikà tún ṣe ayé ó mà ní torí mi bàjẹ́ o. àfikà tún ṣe àfikà tún ṣe àfikà tún ṣe àfikà tún ṣe àfikà tún ṣe ayé ó mà ní torí mi bàjẹ́ o. àfikà tún ṣe ọ̀dọ̀ ó mà ní torí mi bàjẹ́ o. àfikà tún ṣe ilé ó mà ní torí mi dàrú o. àfikà tún ṣe ijó mà ní torí mi bàjẹ́ o. àfikà tún ṣe ìlú ó mà ní torí mi dàrú o àfi ká tún ṣe. ayé ò mà ní torí mi bàjẹ́ o. àfi ká tún ṣe. àárín ọ̀rẹ́ kò ní torí mi dàrú o. àfi ká tún ṣe. ẹgbẹ́ ò mà ní torí mi bàjẹ́ o. àfi ká tún ṣe. àwùjọ ò mà ní torí mi dàrú o. àfi ká tún ṣe. òfin ò mà ní torí mi bàjẹ́ o. àfi ká tún ṣe. ètò ò mà ní torí mi dàrú o. àfi ká tún ṣe. ayé ò mà ní torí mi bàjẹ́ sẹ́. àfi ká tún ṣe. àdúgbò ò mà ní torí mi dàrú àfi ká tún ṣe. ìjọ máa nítorí mi dàrú o àfi ká tún ṣe. ayé ò máa nítorí mi bàjẹ́ o. àfi ká tún ṣe. ìlú ò máa nítorí mi dàrú o. àfi ká tún ṣe. àfi ká tún ṣe àfi ká tún àfi ká tún ṣe.